وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أركف فون الله با الله با باتيو قدرا ìpàdé wa lọ́jọ́ ìní sí kan nínú àwọn ilé ọlọ́run ọba ilé tó yẹ́ sí pé òun náà ni ahabul biqa'i òun náà ni àyíbi tí ọlọ́wọ́n bá lè gẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ lórí ilẹ̀ òun náà ni masalasi ọlọ́wọ́n bá tí ó kádàrá ìkójọ papọ̀ wa yìí lẹ́yìn tó yẹ́ sí pé agbèrò àdẹ̀sísẹ́tọ̀ wípé a fẹ́ kí ìjòkó ìdáraẹnilẹ́kọ̀ọ́ kó wáyé lọ́jọ́ òní lórí àkọlé ilé tó ẹ́ pé ó pàtàkì jùlọ nínú ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bá alíkẹ́lá ní kí nǹkan yìí kó ṣe dédé ìpè búbú tọ́lọ́wọ́n bá adúpẹ́ fọ́lọ́wọ́n bá náà nítorí pé síwájú kí a tó ronú pé a gbèrú jùkó ìkalẹ̀ òun ló ti sáájú nù mọ́ ọlọ́run bá pé lọ́jọ́ òní ní àsìkò táwà yìí àti nínú àyè táwà yìí ìbánisọ̀rọ̀ yóò máa wáyé lórí àwọn àkọlé yìí ọlọ́run bá lè ni yóò máa jẹ́ dáadáa níwájú ọlọ́run ọba fún wa nígbàtọ̀ bá ipá ní ọba ti dá lórí ẹ̀ torí pé a ń gbìyànjú lórí ẹ̀sìn ọlọ́run ọba ni a ń gbìyànjú láti fún ẹ̀sìn ọlọ́run ọba ká so ọlọ́run ọba lẹ́gbẹ́ tó fi wá ṣe kòǹgẹ́ oríire yìí tó fi wá ṣe sábàbí oríire yìí tó lò wá gẹ́gẹ́ bí irinṣẹ́ láti jẹ́ kí ìpègbú ọlọ́run ọba yìí kí ó jáde látọ̀dọ̀ wa adúpẹ́ fọ́lọ́wọ́n ọba náà àwa bẹ̀ lọ́wọ́n ọba ìjókòó yìí fọ́lọ́wọ́n ọba lè kílá kọ́ mọ́ sí ní ìbàrẹ́jọ aburú ní kọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́n ọba lè kílá kọ́lọ́wọ́n mọ́jẹ kí ìjókòó yìí kọ́lọ́wọ́n mọ́jẹ kó di aburú wa lọ́wọ́ la ilaha illallah atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́wọ́n bá àtúrí ajẹ́jẹ́tọ́ ọlọ́wọ́n bá fún sallallahu alaihi wasallam àti àwọn aráalé ànábí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún Ọlọ́run Ọba pẹ̀lú ìlànà ànábí sallallahu alaihi wasallam ẹ̀rí ilé tí wọ́n ní kí àdìjọ gbé ẹwù láàrin ara wa òun jami'u ló jẹ́ fún marad marad in tó ń pè bẹ́ẹ̀ ní èdè lárúbáwá òun náà ni àárẹ̀ àìsàn púpọ̀ rẹ̀ àìsàn ẹyọkan ni marad tó bá ti di púpọ̀ yóò di amrad àwọn àìsàn ilé ìbá ìlú ń fi wá lára wípé ṣé ọkàn ní àìsàn tó pọ̀ tó báyìí ni tàfi ní amradul qulub ṣe oúnjẹ ká gbàgbọ́ yé pé ṣe ọkàn ní àwọn àrùn tó pọ̀ gan débi tó yẹ sí pé a lè ròyìn ẹ̀ pẹ̀lú nǹkan ẹyọkan náà ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí àkórí ọ̀rọ̀ yìí tó kó sínú nítorí pé àkórí ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn onílúhọ̀ ìgbọ́rọ̀gùn rí ara wọn ni tó ẹ́ pé à ń fi kan ti sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní mudaf al-mudaf wal-mudaf ilayhi amradul qulubi amradu al-qulubi ṣùgbọ́n gbàgbà fẹ́ dúó sórí ẹlẹ́ẹ̀kan ni mo so alqulub òun náà jẹ́ jami'u fún qalb alqalbu ibadallah nǹkan tó ń pè bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onílúgọ̀ wọ́n jẹ́ kó yíwa wípé wọ́n ni udwun adliyun yanbidu fil janibi al-aysar min as-sadr tó ń pè ní alqalb òun náà ni udwun adliy ẹ̀yà ara kan ni tó yẹ sí pé ẹran bò tí ma ń wà ní ẹgbẹ́ òsì nínú gbáyà wa ẹgbẹ́ òsì ló ma ń wà nínú gbáyà wa yunadhimu alharakata ad-damawiyya eléyìí báyìí òun náà ni ẹ̀yà ara tó yẹ sí pé òun ló ń ṣe ètò bí ẹ̀jẹ̀ ṣe ń lọ bó ṣe ń bọ̀ lára wa ila atrafil jismi lọ síbi àwọn eríkèríkè ara kọ̀ọ̀kan gbogbo bí tẹ́jẹ́ ọ lọ lára ọkàn ló ń ṣiṣẹ́ yẹn nínú orúkọ míì tó tún máa ń pè òun náà ni alfuade alfuade jami'u rẹ̀ ni afida afida náà eléyìí báyìí ni nǹkan tó pè ní alqalb nínú lugha nínú èdè ìtàn pè ní alqalbu ni na'am a jàre alqalbu ta sàlàyé yìí nínú ìmọ̀ nípa ẹ̀yà ara nǹkan tán pè ní alqalbu ni ẹ ṣùgbọ́n nínú èdè tán ní qalaba ẹn tó mọ́ ń túmọ̀ ní pé kí nǹkan kó yí padà so ibá ní sí kí nǹkan yí padà so tó máa sọ pé tẹ́lá bá sọ pé èyàn ṣe kọlbù nǹkan ìtumọ̀ ní pé a yí nǹkan yẹ padà kí wá ló fàá tán fi fi sọ ẹ̀mí òun ni pé nítorí pé ẹ̀mí nǹkan tó máa ń yí padà ni nǹkan tí òkè ń dúó lójú kan ni ó lè yí nígbàkígbà tí ó bá wu èèyàn láti yí ẹ̀mí náà lọ sí ibi tó bá wù nítorí ẹ̀nà fi ń pè ní kọlù alqalb jami'u rẹ̀ ní alqulubi àwọn ọkàn so àwọn wá ní wàdáwà uha àti àwọn ìwòsàn rẹ̀ ìwòsàn ọkàn náà ibadallah lẹ́yìn tá ti ma ìfọ́síwẹ́wẹ́ àwọn nǹkan tí a kò rí wá yìí nǹkan tá kò rí ọ̀rọ̀ yìí nǹkan tó ń pè wá sí nítorí àsìkò ilé tí ó dájú òun náà ni pé kí a ma ipòwó ní ọkàn wà nú ara ipòwó oní ọkàn wà nú ara àwọn olùmọ́jí kó yíwa wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́n bá àdíkẹ́lá dá fún in ní zohir àti balkin ọlọ́wọ́n bá dá gbangba fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́n bá dẹ̀ dá inú ibi tó pamọ́ fọ́mà nábi adama nǹkan méjèèjì Ọlọ́run bá lékẹ́lá dá fọ́mà nábi adama wà fi batinihi aktharul a'dha nínú ọmọ ẹ̀dẹ́ nìyàwá ni àwọn ẹ̀yà ara tó pọ̀ wà ń bẹ wà fi batinihi aktharul a'dha kalqalbi wàlkàbìdì wàlmáìdà àmáwọn ilé tó pàtàkì jù nínú àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ó bẹ̀rẹ̀ látorí ọkàn bákanáà ẹ̀dọ̀ àti fún àwọn tó pàtàkì jù nínú àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú nìyẹn àmáwọn ẹ̀yà ara tí ń gbé nínú wa tọ́lọ̀ wa já sínú wa ẹ̀yà ara tó pọ̀ ni náà eléyìí báyìí ó jẹ́ kó yọ wípé mahallul qalb al-batin ayé ibi tọ́kàn máa ń gbé nínú ara inú ni kò ń ṣèta ẹ̀yà ara ìdẹ̀ ni ẹ̀yà ara kan tó pàtàkì ni ẹ̀yà ara kan tó jẹ́ sí pé òun ni olórí fún gbogbo ẹ̀yà ara yóò pátápátá ilé lọ́fà ló fi jẹ́ sí pé nínú al ìgbàtọ́nà wà ní gáfẹ́ sọ ìpìlẹ̀ ọmọ nẹ́bí adam ọlọ́wọ́ wà ní gáfẹ́ sọ pé wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a wa ja'ala lakum wa ja'ala lakum al-absar wa ja'ala lakum as ọlọ́wọ́ bá ní wallahu alladhi akhrajakum min butuni ummahatikum ọlọ́wọ́ bá òun lọba tó mú yín jáde látinú kùn ya yín lẹ́yìn tí ẹ lo àwọn àsìkò kan rẹ̀ tọ́lọ́wọ́ bá lèkílá lò nínú ya yín ọlọ́wọ́ bá lèkílá àti tó lè kónira bá ní àti nǹkan tó lè ṣe láǹfààní ní ìyọ̀ mọ̀ kankan ilé lọ́fà ló jẹ́ pé àfáwà ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ni al'asul fil insan aljahala ìpìlọ́mẹ̀ dé ni ẹni pé aláìmọ̀kaniwa kódà ya mi na jẹ́ pé wà bẹ́ وحمل الإنسان إنه كان ظلوما جهولا الأصل في الإنسان الجهالة والظلم ló fi jẹ́ pé àárín àwọn àfáàtọ́ ní kọ́ìdá pé al'asùlùfin insan al'adala wọ́n ní kò wọlé pé al'asùlùfin insan al'azulmu wal jahal torí pé ọlọ́wọ́ bá rí kẹ́ níta bá débẹ̀ ní pẹ̀lú ọba ní wallahu alladhi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́wọ́ bá ní kẹ́lá òun ló mú yín jáde òun ló dá yín láti inú ikùn ìyá yín ó mú yín jáde sórí ilẹ̀ ayé la ta'lamuna shay'a ẹ̀dá nkankama ẹ̀gbọ́n kankayí ẹ̀mọ́ nkankan wa ja'ala lakumu as-sam'a wal absar ọlọ́wọ́ bá ní kẹ́lá wá fún yín ní àwọn irinṣẹ́ tí yàmá fi ń gbọ́ àgbóyé wa ja'ala lakumu as-sam'a ọlọ́wọ́ba àdíkẹ́lá fún yín ní ìgbọ́rọ̀ ilé tó yẹ sí pé ẹ ma lò láti fi kọ́ ìmà aláìmàkan ní ẹ̀sì bùkátà kẹ́ ẹ̀mà nítorí pé ilé ayé yìí ìmà ní mọ́ jẹ́ kí yàrí ayé gbé kò sí ẹ̀ka tó wà ní tí ò ní ma ìmọ̀ta kàn nílò yàtọ̀tọ̀ síra wa àìbẹ̀kọ́ ni kódà kí yàn ma tó lè jẹ tí ó ṣe láǹfààní àti tó lè jẹ tí ó kó bá ìmọ̀ni àbíkẹ́sẹ̀ ìmọ̀ni jẹmáà kí yàn ma tó lè gùn tí ó mú ní ìrọ̀rùn àti débi tí ń lọ tí ó sì mú yá àti tó lè kó palára bá àti tó lè kó fà sẹ́yìn bá láti mọ́tìtì débi tí ń lọ ìmọ̀ni àìbẹ̀kọ́ ni asọ́ta wọ̀ yìí ìmà òun ló gbé jáde àbímọ̀kọ́ ni ìmà látòjọ́ láfi kó àwọn nǹkan tá a kó jọ tó fi di bó ṣe dìí kò yé báyìí nìsìn ìmà ni ó ṣàǹfààní fún wa débẹ̀ àwọn tí wọ́n sọ di ń táà ń wọ̀ náà torí pé ńgbà tí wọ́n ṣe tán ṣe tán kìí ṣe bó ṣe rí lélẹ́yìí

tó yẹ́ pé pẹ̀lú ẹ̀ lẹ́mà fi ní ìmà lẹ́mà fi kọ́mà àbí ẹ̀kọ́ ni wal abẹ́sọ́ àwọn ìrìnà ojú ọlọ́wọ̀n bá lékẹ́lá já fún yí wal afida àti ọkàn àwọn ọkàn nítorí gbogbo tẹ́ bá gbọ́ tẹ́ bá rí ọkàn lẹ́fì mọ́lẹ̀ ẹ̀ tí ọ̀nà sáwọn ìsìn

bí ọkàn ṣe pàtàkì tó nínú sẹ̀mí ọmọ nabi adam alayhi salatu salam so ní sí ọkàn ó pàtàkì gan náà nínú àwọn ẹ̀rí tó wá ń jẹ́ kó pé ọkàn pàtàkì ọkàn pàtàkì gan òun náà ni al pẹ̀lú ni a máa fi ń yàtọ̀ sí ẹranko nǹkan tó ṣe yàtọ̀ láàrin àti ẹranko tí yàn fi pàtàkì jẹ ẹranko lọ òun náà lọ́kà ọlọ́wọ́ bá ní wà zarọ́ dhara'na li jahannama kathiran minal jinn wal ins bal hum adall ulaika humul ghafilun ọlọ́wọ́ bá líka sọ pé wa laqad dhara'na li jahannama kathiran min al-jinni wal ins ọlọ́wọ́ bá líka lán búra mi báyìí torí pé allamu huna mu'atta'atun lil qasam ọlọ́wọ́ bá ní ẹ̀mí ọlọ́wọ́ bá ń búra pín ní pàápàá àwọn ọlọ́wọ́ bá dá iná adẹ̀dá àwọn tí ó wọnú nánú àwọn èèyàn àtàlìjẹ̀nú tán jẹ́ ọmọ iná nítorí kún wọ́n ṣiṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá láwọn tán wí lahum qulub ọlọ́ọ̀bá ní wọ́n ní àwọn ọkàn wọ́n ní ọkàn la yafqahuna biha ní ibẹ̀ ọlọ́ọ̀bá lẹ́gbẹ́lájí sọ wazifatul qalb iṣẹ́ tọ́kàn ṣe a jẹ́ pé ọkàn òun náà ni mahallul fiqh òun ni àyè ibi tí a ti máa ń gbàgbọ́ yé gbogbo tí yẹn bá fẹ́ gbọ́ yé láyé ọ̀rọ̀ tá ń sọ yìí lahum qulubun la yafqahuna biha ọlọ́wọ́ bá ní àwọn táwọn wí tánjọ́ ma náà nínú ìyàtà jẹ́nu ọlọ́wọ́ bá ní wọ́n ní ọkàn na biha a máa wọ́n fi ọkàn yí gbàgbọ́yé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọ́n fi ọkàn yí gbàgbọ́yé nǹkan tó lè mú wọn làkún bí wa lahum biha ọlọ́wọ́ bá ní wọ́n ní ojú ojú wo lọ́wọ́ bá lè kẹrin rífà sí báyìí ojú ọkàn ni torí pé ọmọ èèyàn ní ojú eléta ẹpà mọ́ fi rí nǹkan tó ṣe rí nǹkan lọ́wọ́ bá lè kẹrin wọn rí torí pé wọ́n yà fún mọ́tò àbúwọ̀n yà fún mọ́tò ni so wọ́n lo àwa náà rí pé wọ́n rí náà wọ́n fi ń ṣe orísìí àwọn nǹkan ṣùgbọ́n walahum a'yunun la yubsiruna biha wọ́n ní ojú ọkàn tó fi máa rí náà tó fi máa ma ń tọ́lọ̀ ọ̀bàlẹ̀kẹ́lọ́fẹ́ àti tọ́lọ̀ ọ̀bàlẹ̀kẹ́lọ́fẹ́ nítorí lọ́wọ́ baríkábí sọ́nú àyà mi pé innaha la ta'mal absar walakin ta'mal qulubul lati fi sudur innaha la ta'mal absar walakin ta'mal qulubul lati fi sudur ọlọ́wọ́ bá ní tàbá ní wọ́n fọ́ lójú tààzọ kún fọ́ lójú ẹmọ́ sí wà gbóyé kí ti kún wọ́n fọ́ lójú ti tàbáyì ọlọ́ni ìyẹ́kọ́ walakin ta'mal qulub allati fi sudur ọlọ́wọ́ bá ní ojú ọkàn wọn ló fọ́ ọkàn tí ń bẹnu gbáyà wọn ní báyìí ọlọ́wọ́ bá lè gẹ́lá sọ mahallul qalb nínú ayà tí mo ké yìí ayé ibi tọ́ka wà ó ní walakin ta'mal qulubul lati fi sudur

kí sí pé wọn máa gbọ́ ṣùgbọ́n gbígbọ́ wọn dà gẹ́gẹ́ bí aláìgbọ́ ni tó gbogbo tí yàn bá ń gbọ́ tí ò bá wúlò fún àtẹni tí ọ̀gbọ́ sàwà ẹgbẹ́ ni wọ́n abẹ́gbọ́ ni ẹgbẹ́ làwọn méjèèjì kò sí yàtọ̀ nínú adití tí ó gbọ́ fífan mọ́tò àtẹni ni kí tí ò sí láǹfààní ni

wùláìkà humul ghafilun ọlọ́run àwọn ilé ilẹ̀ tó yẹ́ sí pé wọ́n yà láìmọ̀kan nípa tawhidu ọlọ́run ba wọ́n yà láìmọ̀kan billah ba nítorí ẹ̀rẹ́ lọ náà lẹ́yìn ilé ìbáyìí ọkàn ó pàtàkì débi wípé ìgbà tí ọlọ́run ọba àlékẹ́lá fẹ́ tó gbé ànẹ́bì ọlọ́wọ́n bá alékẹ́ọ́lá anábì sallallahu alaihi wasallam ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kéèkèé ní gbòrò maka ibẹ̀ ni anábì sallallahu alaihi wasallam ló ti dédé dákú tó ṣubú lulẹ̀ gbogbo alamọ́ ń gbọ́ ìtàyẹ dáadáa àbẹ́ẹ̀kọ́ ni àwọn ọmọ kéèkèé tẹ́yàn ṣeré pẹ̀lú anábì wọ́n ti sáré lọlé ah muhammad nǹkan ti ṣe o muhammad ti kú nǹkan lukú tàǹkọ́ ọmọ kéèkèé nígbà tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ sí ìkànnà wọn lójijì kí lẹ́rẹ̀kún ó ṣe wọ́n mọ̀ sáà ní tọ́wọ́ ẹgbà àgbàlagbà àti ẹgbà àgbàlagbà wọ́n sáré tè ṣùgbà ẹni wọ́n sáré tè ṣùgbà ká ẹni wọ́n tètè mọ́ wá mú ṣe làá kú nínú nǹkan tó kó sí yẹn nínú nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn bẹ̀tà àwọn ọmọ kéèkéé ó ti ju làákàyè wọn lọ́wọ́ sáré nabi sallallahu alaihi wasallam ó mú ọkàn rẹ̀ jáde malakul jibril ó dẹ̀ mú nabi sallallahu alaihi wasallam ó fọ̀ pẹ̀lú omi nítorí wípé tọ́kàn bá fi lè dọ̀tí tọ́kàn bá fi lè dúdú yóò máa kó ìdàmú báyà kò ní jẹ́ kí ẹ lè dúró dédé nǹkan tánàbí sallallahu alaihi wasallam díẹ̀ tọ́nà bá ríkẹ́lá fẹ́ gbélé lọ́wọ́ nǹkan tó wó ni inna sanulqi alayka qawlan thaqila so yíba ní sí ọ̀rọ̀ tó wó ni àmọ́ wa laqad yassarna al-Qur'ana lidhikr kálíbà àmọ́bí tí ipò tọ́kàn wà nìyẹn jama'a kílítọ́lọ́wọ́ bá lékẹ́lá òní kí malakul jibril kọ́ lọ sọpíríṣà fún brain annabi sallallahu alaihi wasallam kílítọ́ wọn lọ sọpíríṣà fún ọwọ́ rẹ̀ àtẹ́ṣẹ́ rẹ̀ tó yẹ pé ọkàn kálìbà mọ́ pàtàkì bí ọ̀kan ṣe rí kò rí báyìí sí so gbogbo ilé báyìí jí kó yé wa nípa bá ṣe gbọdọ̀ mójútó ọkàn wa tó ìdíkin sáré sí ìfò díẹ̀ ká mú pàtàkì ìfọ ọkàn mọ́ ọlọ́wọ́ bá nípa ní qad aflaha man zakkaha wa qad khaba man dassaha ọlọ́wọ́ bá ní ẹni tó bá fọ ọkàn rẹ̀ mọ́ àbẹ́ẹ̀kọ́ ni waqad khaba man dassaha ẹni tó bá pa ọkàn rẹ̀ tì lórí aburú tí ó sí àfọmọ́ rẹ̀ ọlọ́ni rẹ̀ ibẹ̀ khaba ó ti sófò ọlọ́ọ̀bà ní kíkọ́ mẹ́jì ká sófò ló fi jẹ́ pé ní àyà mi ọlọ́ọ̀bà ní ká sọ wípé ọlọ́ọ̀bà ni ọlọ́run bá ń tó bá jẹ́ mẹ́rin kìyàmà láyán fẹ́ ìmáàlùn wà lábànún gbogbo dúkìá tí yẹn nílé ayé kò ní ṣe láǹfààní wà lábànún imú bí ànẹ́bì lágbájá kò ní ṣe láǹfààní imú bí òlì lágbájá ṣéwù lágbájá professor lágbájá nínú tọ́gbà professor nínú ma ṣẹ̀ríà tó dẹ̀ ń lò tó dẹ̀ jẹ́ ní ọlọ́run ẹgẹ́ bí nǹkan tá ń bá lọ lẹ́yìn tí wọ́n sí operation fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n sì wá gbé gòkè lọ ilé ìjẹ́ kó yọ nípa pàtàkì ọkàn nínú àwọn ni ala inna fil jasadi mudghah Ànábì ní ẹ̀tẹ́ ti ẹgbọ́n torí pé ala kalimatu tanbih lárúbáwá máa ń sọ wọ́n máa ń sọ àlà láti ta èèyàn jí sí ọ̀rọ̀ tán bá fẹ́ sọ ni pé wọ́n ń pè sákíyèsí wọ́n fẹ́ kí ọkàn rẹ̀ kọ́ wà ní nǹkan táwọn fẹ́ sọ ìwọ̀n ni àlà tẹ́tí ògbọ́ wọ́n ń ta ọ jí nìyẹn inna fil jasadi mudghah anábi ní dájúdájú ń bẹ nínú ara mudghah bá sí ẹran kan àwọn afá ní mudghah ń bẹ̀yẹn òun náà ni wọ́n ní ojú dédé ẹran tí yẹn lè sẹ́nu tí ó jẹ tí ó gbé mi lọ jama'a sọ́wàlálá bọ́kàn ṣe rí ní àbẹ́ẹ̀kọ́ bọ́kàn ṣe rí ní ẹ ọkọ̀ ojú dédé tí yẹn lè sọ sẹ́nu tí ó jẹ tí ó gbé mi lọ àbẹ́ẹ̀kọ́ ni ojú salahat salaha al jasadu kullu tí bá sí ẹran ìbá gbogbo ara ẹ̀yọ́ lálàáfíà ojú ọlálàáfíà làkáyọ́ lálàáfíà etí ọlálàáfíà ẹnu ọlálàáfíà gbogbo nǹkan ní ọlálàáfíà ìdá sọ́láhà sọ́láhà jẹ́sàdù kúlù wà ìdá fásádẹ́t jẹ́sàdù kúlù tí bá sí ara yẹn bá ti lè bàjẹ́ gbogbo ara ní ó bàjẹ́ alá wáhíyàl qalbi anábi òun náà ní ọkà jàmáà ẹ bí ọkàn ṣe pàtàkì tó ló fi jẹ́ pé àwọn àfáà ní ọkàn òun lọ́dà gẹ́gẹ́ bí amir lọ́dà gẹ́gẹ́ bí olórí òun lọ́dà gẹ́gẹ́ bí rọ́ọ̀í adarajẹ gbogbo ara yóò kúdà gbogbo tí ara yóò kú ọba ṣe pátápátá ọkàn ni ó kọ̀ntú rẹ̀ inú ọkàn ni ó ti wá ló fi jẹ́ sí wípé anábi sallallahu alaihi wasallam sọ pé innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa jùmlà méjèèjì yẹn ìtumọ̀ ọ̀tọ̀tọ̀ ní fún wa ìtumọ̀ aláwọ̀kọ́ ni pé innamal a'malu kò sí iṣẹ́ kan tí yẹn fẹ́ ṣe láyé binniyat àníyàn lọ́kọ́ gbọ́dọ̀ ṣáájú ọkàn lẹ́tí kọ́kọ́ rò kẹ́ tó iṣẹ́ yẹn kò rọrùn láyé ولو كلفنا الله عملا بلا نية لكان التكليف بما لا يطاق tó bá ikọ́ lọ́wọ́ bá bá ńlá iṣẹ́ kan wá lọ́rùn pé ká máa ṣe láì ní kọ́kọ́ ronú ọkàn náà ni a jẹ́ pé Ọlọ́run bá ti làbọ̀ Ọlọ́run tàà lágbára àti ṣe nìyẹn torí pé kò sí bí o ti ṣe nǹkan ẹkọ̀kọ́ sọ́nù ọkàn yína nígbàtẹ́ bá wá sọ eléyìí náà ń pè ní al-irada ọlọ́wọ́ bá alékẹ́lá fún ọmọ anábi adama ní kàtà ń pè ní al-irada ó sì fún wa ní al-ikhtiyar ó dẹ̀ fún wa ní al-qudra mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lọ́fà lọ́mọ anábi adama fi jìyà lórí tí ń ẹn tó bá síkì nísìn ìyàwó ní ọjà kó síkì torí pé sóhun lọ́sàálẹ́ sàkóhun fẹ́ síkì eléyìn tìrọ̀rí ìṣẹ̀lẹ̀ sọmọ̀ èdè nìyàn ọfẹ́kọ̀fẹ́ ni èyàn tó bá kú ìyà kí ní ọjẹ́ àmọ́ tó bá kú ìhtìyàríyàn tó bá para rẹ̀ yóò ni ìhtàrọ̀ almaut òun fún rẹ̀ lọ́sàálẹ́ sàkóhun fẹ́ para òun abẹ́ẹ̀kọ́ ni àmọ́ tó yẹ pé ikú wá látọ̀rọ̀ lọ́wọ́ bá ní sí yóò jìyà lórí kókú tẹ́yẹ ìyàtọ̀ láàrin iṣẹ́ tó jẹ́ pé èyàn fi nífẹ́dọ̀ ṣe àṣíṣẹ́ tó pọ́lọ̀ wà àlìkẹ́lá ló ṣe léyàn lórí nìyẹn kò yí bá nìsìn so náà ìyàn ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kọdàrù tó pọ̀ ẹmẹ́jà lọ síbẹ̀ ìmí tá fẹ́ lọ ní pé Ọlọ́run bá àlìkẹ́lá ń jẹ́ kó yọ wípé Ọlọ́run bá àlìkẹ́lá fún aláwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí al-irada kí ẹ gbèrò kí wọ́n fẹ́ ṣe nǹkan báyìí máa ìkìtìyà kí ẹ wá sàlẹ́sà pé tí mo fẹ́ ṣe rèé kí ọlọ́run bá ní gẹ́wà fún wa ní kódọ́rọ̀ láti ṣe gbogbo ń tàà bá fẹ́ ṣe àmá o ọlọ́run bá ní gẹ́wà sàlàyé nǹkan tí ó ma jẹ́ ẹ̀san fún méjèèjì tó bá ní pé tọ́lọ́run bá ní gẹ́wà yánú sí ló ṣe nǹkan tí ó ma jẹ́ sàrí tó bá ní pé tọ́lọ́run bá ní gẹ́wà bínú sí ni nǹkan tí ó ma jẹ́ sẹ́yìn náà nítorí àsìkò ní pé níta bá débẹ̀ ní pé mọ́ túmọ̀ sí pé in tó rẹ̀ o àgbọ́yèrè ojú nǹkan yẹn náà lọ pọ̀tayọ̀ nǹkan yẹn innamal a'malu anẹ́bì ní gbogbo sẹ́ta ń ṣe pàápín rẹ̀ kọ̀kọjá kí ni biniyat ọkọ̀ gbọ́dọ̀ jáde nínú ọkàn náà ìtumọ̀ ní pé ẹ̀ lè rí iṣẹ́ kan láyé tó jáde kúrò níbi wa innama li kulli imri'in ma nawa jumla ẹlẹ́ẹ̀kejì wá nìyẹn anẹ́bì sallallahu alaihi wasallam wájú pé wọ́n pé ó ń kálukú ọmọ ló bí jẹ́ pé in tó ń tẹ̀lé òun jẹ́ tafsiru fún nǹkan tó wà alákọ̀ọ́kọ́ òun jẹ́ tafsiru fún tààsọ yìí ni pé faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi ay faman kanat hijratuhu ila Allahi qasdan wa niyatan fa hijratuhu ila wa rasulihi ajran wa thawaba na'am wa man kanat hijratuhu yusibuha fa hijratuhu ila ma hajara ilayhi ọ̀rọ̀ àníyàn ni ń sàlàyé látòkè délẹ̀ abẹ́ẹ̀kọ́ ni pé wa innama likulli imri'in ma nawa ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀yọ́ ma gba ẹ̀san níbàmú sí tó bá rò tó fi iṣẹ́ tó ṣe kò ibà ní sẹ ana aghna shuraka ani shirk faman amila amalan la ashraka lẹ́yìn tàbí sàlàyé àwọn eléyìí nípa ipò tí ọkàn wà nínú ara àti bí ọkàn ṣe pàtàkì tó àti àwọn ààyè tí ọkàn wà nínú ẹ̀yà ara wa náà nínú àwọn nǹkan tó tún ní ìdí kí a sì àgbéyẹ̀wò ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa bí Ọlọ́run bá àdíkẹ́lá ipò tí Ọlọ́run bá àríkẹ́lá tó gbé ọkàn sí lẹ́yìn tọ́lọ́run bá àríkẹ́lá dá ọkàn naam Ọlọ́run bá àríkẹ́lá lẹ́yìn tọ́lọ́run bá àríkẹ́lá dá ọkàn Ọlọ́run bá àríkẹ́lá gbé ọkàn sí ipò ilé tó yẹ sí pé ó ara sípò tó yẹ sí pé òun ni yóò máa jẹ́ a in tí ó máa gbogbo ẹ̀yà ara yòókù tí ó máa tọ́ sọ́nà Na. eléyìí báyìí ló fi jẹ́ sí pé ìtọ́lọ̀wọ̀n bá lè kẹlá ń bá sọ̀rọ̀ nínú ẹ̀yà ara wa òun náà ni ọkàn ọkàn ọlọ́wọ̀n bá lè kẹlá ń bá sọ̀rọ̀ ọkàn bá lè kẹlá òun ọlọ́wọ̀n bá lè kí nǹkan kan máa jáde látọ̀dọ̀ rẹ̀ ọkàn sí lọ́wọ́n bá lè kẹlá ọ̀sán lẹ́sàn òun ọlọ́wọ̀n bá lè kẹlá jẹ́yà so ibà nísìnyí náà lẹ́yìn tá ti mẹ́lẹ̀ yìí wípé ọkàn lọ́lọ́wọ́ bá alékẹ́lá gbé gbogbo àwọn teklif ó ní manatu teklif ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá alékẹ́lá gbé gbogbo àwọn ìlà ẹ̀sìn bọ̀yàn lọ́rùn ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá alékẹ́lá gbé kọ́ ẹ jẹ́ ká sáré wo ẹ̀rí kan lórí ilé bẹ̀rẹ̀ hadithu Abi Hurairah radiyallahu وفي رواية وأعمالكم ولكن ينظر إلى قلوبكم رواية كان نين رواية مين ولكن ينظر إلى قلوبكم وأعمالكم النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى إلى أجسامكم ولا إلى صوركم ọlọ́wọ́n ọba àlékẹ́lá ò ní wo báwo lára yín ṣe rí ẹsanra ni ẹtínrín ni ẹga ni ẹkúrú ni ẹkúpa ni ẹjújú ni kò sí nǹkan tọ́kan ọlọ́wọ́n ọba àlékẹ́lá pẹ̀lú yẹn wàlá ìlà sùwárìkò bá ṣe yàwòrán yí kan lọ́wọ́ bá lè kílọ́ fẹ́ wò ẹ̀fà ìní ẹ̀fà ìní gbogbo yí ọ̀kan lọ́wọ́ bá walakin yanzuru ila qulubikum nǹkan tọ́lọ́wọ́ bá lè kílọ́ fẹ́ wò nínú ara yín ọkàn ni walakin yanzuru ila qulubikum wa a'malikum àtàwọn iṣẹ́ yí tẹ́ ń ṣe àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ bá lè kílọ́ fẹ́ wò àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ bá lè kílọ́ fẹ́ wò olóbìyà pé ó bùkátà kí èyàn pàtàkì ọkàn gan nítorí pé òun gẹngẹn lọ́wọ́ bá àríkẹ́lá nílò inú ara òun sì ní ó ń darí gbogbo ara yòókù ibi tí ọkàn bá fẹ́ lọ in tọ́kàn bá sọ fún ara lára ó ṣe ọkàn ní ọ̀sán náà àwọn àbá mọ́ jẹ́ kó rẹ̀ pé ẹ̀yà ara mẹ́ta kan bẹ tó pàtàkì jù náà àwọn ìrátọ́lọ̀ ma lè kẹ́rẹ́ dá fún wa yàtọ̀ fún àwọn tí mo sọ pé nú àwọn ẹ̀yà ara nú wọ́n ka mẹ́ta kan wọ́n mọ́ ẹ̀yà ara gbogbo ẹ̀yà ara lápapọ̀ alákọ̀ọ́kọ́ aláàpù làákàyè ẹlẹ́kejì alqal ọkàn ẹlẹ́kẹta almaida ìfun mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ní wàzífà rẹ̀ ó níṣẹ́ rẹ̀ tó ń ṣe aláàpù làákàyè òun làfin ronú òun la fi ń ronú alqalbu ọkàn òun la fi ń gbàgbọ́ yé òun la fi ń dè nǹkan mọ́lẹ̀ almaida òun la fi ń jẹun tí ó bá ní sí àwọn ẹ̀yà ara mẹ́tẹ̀ẹ̀ta pàtàkì àmẹ́lẹ̀ tó pàtàkì jùnú mẹ́tẹ̀ẹ̀ta alqalbu ọkàn ni ọkàn ló pàtàkì jù gbogbo àwọn yòókù lọ tí ó bá ní sí so látara báyìí nínú àwọn nǹkan tí a tún láti gbàgbọ́ yẹ o ni wípé ọkàn yìí ọlọ́wọ́n bá lè kíọlá wọ́n ní òun nìyàn má fi ń gbọ́ àgbọ́yé nǹkan náà ọkàn yìí ìgbàtọ́lọ́wọ́n bá ọlọ́ọba bá sí àdánwò fún ya ya'rifu bihi sit wa huwa pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá alekere fi ma ìjódòdó ọkàn yìí àti ìjẹ́ òkúrọ rẹ̀ àti irọ́ ọkàn yìí wa ta'atahu wa àti ìṣẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ̀wọ̀ bá lè gẹ́lẹ́ fi ma sídìkùl kọlù wà kọfìkò àwọn nǹkan tọ́lọ̀wọ̀ bá lè gẹ́lẹ́ lábàwà lọ́wọ́ tàà ń ṣe ní ìbádà yìí àdáwò ni wọ́n ló fi jẹ́ pé ọlọ́wọ̀ bá lè gẹ́lẹ́ sọ nínú suratul mulk ọlọ́wọ̀ ayyukum ahsanu amala a jẹ́ pé bíbẹ̀ ilé ayé wa lil-ibtila wal-imtihan ọlọ́wọ́ bá nígbà bí sàdánwò fún wa ní ayyukum ahsanu amala Fudail ibn Iyad ó ní ahsanu amala aswabuhu wa akhlasuhu tàbí tó ẹ́sí yóò máa ṣiṣẹ́ tí ó bá ìlànà tọ́lọ́wọ́ bá tànàbí sallallahu alaihi yí tí ó sì ṣe ikhlasu ẹ̀ fọ́lọ́wọ́ bá tó dáa òun náà ni akhlasuhu وأصوب لأن العمل لا يقبل حتى كان حتى يكون خالصا حتى يكون خالصا صوابا حتى يكون خالصا صوابا تربلون ọba لك لا ní gbáṣẹ́ ọ̀rọ̀ àfọwà fòdóòlù mú ní ìyá ọ̀gbìn ni ẹ wọ́n tọ́rọpọ̀lọ́wọ́ ọba àlékelá ò ní gbáṣẹ́ kankan lọ́wọ́ ẹ̀dá hatta yakuna khalisan sawaba ayàbìgbàtíṣẹ́ ẹ bá tó mọ́ fún ọlọ́wọ́ ọba nìkan tó yẹ pé ọlọ́wọ́ ọba nìkan láti torí ẹ̀ṣẹ́ sọ̀wọ́bà tó ìjẹ́pọ̀ bá ìlànà tọ́lọ́wà ìtànẹ́bì mú wọ́n ni wàlkọ́lìsù ìdàkánà ìlà ìtànpẹ̀ ní iṣẹ́ tó mọ́ òun náà ní iṣẹ́ tí yẹ bá ṣe fún Ọlọ́run Ọba nìkan ọgbà níran ajé àbí ìyọ́nú èèyàn kankan ọgbà láàmù tó wà mẹ́yẹ láàmù ìsìsọ́ọ̀sù ni ọlọ́wọ́ bá ní ẹmà tèmi ọlọ́wọ́ bá nìkan ní ṣe àdínul khalis ẹ̀sìn tí yẹ bá ní ìkìláàsù lórí ẹ̀ ó nìkan lẹ̀sìn tèmi ọlọ́wọ́ bá gbà lẹ́yìn rẹ̀ ìsìsọ́ọ̀sù ni pé iṣẹ́ tó tèmi ọlọ́wọ́ bá sàlẹ́sà tèmi ọlọ́wọ́ bá ọmọ gbà tí ní gbaṣẹ́ mẹ́ma òun náà ni lillahi الدين الخالص والخالص إذا كان لله والصواب إذا كان على السنة ǹjẹ́ wá jẹ́ sọ̀wá oní tọ́bá ti wà níbà mọ̀ sí súnnà nàbí sallallahu alaihi wasallam ilé ìlú fi yẹ́ pé ahlu sunnati wal jama'a wọ́n ma ń ṣe tarkiz wọ́n ma ń centralize kí lálẹ́ pé yóò báyẹ̀ náà wọ́n ma ń tẹ́ǹpẹ̀lẹ̀ mọ́ ọ̀rọ̀ nípa al-ikhlas àti al-mutaba'a nígbà àwọn méjèèjì yìí òun ni májẹ̀mú tọ́lọ̀wọ̀n bá lèkìlá fi ń gbaṣẹ́ ọ̀kan mizanul a'mali dhahira ọ̀kan mizanul a'mali albatina ló fi jẹ́ pé hadithu innamal a'malu binniyat mizanul a'mali albatina man ahdatha fi amrina hadha ma laysa minhu fawarad mizanul a'mali adh-dhahira òṣùwọ̀n tọ́lọ̀wọ̀n bá lèkìlá súnà nábì mu kọba lànà tọ́lọ̀wọ̀n bá mu iṣẹ́ ẹnu òṣùnwọ́n tí ẹ̀ òun náà ni ikhlas innamal a'malu binniyat na'am ya ikhwanina ní ta bá débẹ̀ ni pé ọlọ́wọ́n bá lékẹ́lá jẹ́ kó yíwa pé ilé ayé yìí dárùn ìtìlá ilé ayé ìdánwò ni kí ló fà ṣẹ́ni tọ́lọ́wọ́n bá lékẹ́lá ní nítorí lọ́pẹ́ pé afahasibtum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un afahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun wa hum la yuftanun eh subhanallah àti káyà kana lẹ́ka pé inna aradna al-amanat على السماوات والأرض فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان وحملها الإنسان at-taklif ọmọ ẹ̀dẹ́ èèyàn gbé náà ẹgẹ́ bí kẹta ń sàlàyé wọ́n wá ní pé ṣe rí àwọn ṣẹ́ tọ́lọ́wọ́ bá nígbẹ́lá wá lábọ̀ wá lọ́rùn ọlọ́wọ́ bá nígbẹ́lá bí sí àdánwò fún wa ẹ́ láti ma sídìkùn kọl ọkàn olójẹ́ ọkàn òdodo tó jẹ́ olóòtọ́ sọ́lọ́wọ́ bá tí ó ma tẹ̀lé gbogbo tọ́lọ́wọ́ bá lè kẹlá ní kó ṣe tí ó sì ma jìnà sí tọ́lọ́wọ́ bá lè kẹlá ní kọ́ mọ́ ṣe náà lìyà àlàmà lìyà àlàmà wọ́n ni àwọn ayàkùnránì pọ̀ tó ma ní kó lè bá ma kó lè bá ma ṣe túnmọ̀ ẹni pé síwájú kí kọ́lọ̀wọ́ bá lè kẹlá tó ṣe nǹkan ìsọ́lọ̀wọ́ ọmọ tẹ́lẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá fi ilé ìrìnlẹ̀ fàhúwà káfẹ̀ẹ́ kèfèrí ni so ibà ní sí nítorí pé ilmullahi azali ìmọ̀ ọlọ́wọ́ bá ma lọ bẹ́ẹ̀ ni bákanáà ilmùlọ́ ìmọ̀lọ́ọ̀bá ìmọ̀kan ní títí ń bẹ láti gbà tó ti pẹ́ tí ó yẹ pé àìmọ̀kan ṣáájú ẹ̀rí ọlọ́wọ́ba wà lásìkò kan nítorí pé nǹkan kápá mọ́ sí kọ̀ mọ́ nǹkan ẹ̀ṣẹ̀ wá ń hàn sí gẹ́gẹ́ bí àwọn Ṣíà ṣe ní àkídà albada pé nǹkan yẹn hàn sí ọlọ́wọ́ba pé ó yẹ kó rí báyìí àkídàtul bada tí ó bá ní sí bada alillahi kaza nǹkan báyìí hàn sọ́nà ọba lẹ́yìn tí ó mọ̀ tẹ́lẹ̀ kúfùrù ni náà nǹkan tó wọn bá lè kẹ́lá mọ́ sọ mẹ́rin ni pé kí ọlọ́wọ́ bá lè kẹ́lá kó lè fi ma àwọn èèyàn tí wọ́n nímọ̀ nípa báwòlẹ̀ ni amalul jawarih ìtàfi ma ma ẹ̀mí wo ló jẹ́ ẹ̀mí olódodo sọ́lọ́wọ́ bá tẹ́mọ́ sọ pé ẹwọ tẹ́ ń sọ ẹ̀mí lọ pàtàkì

àyè bí tí ìpáyọ Ọlọ́run bá máa ń gbé inú ọkàn ni kò ibà ní sí yóò mọ́ wá hàn nínú ara yóò mọ́ wá hàn lórí kìríkì ara kò ibà ní sí ọ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn aṣáyẹ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ burúkú kan wọ́n ni innal kalama lafi fu'adi wa innama ju'ila lisanu ala al fu'adi dalila ọmọ ń fi ọ̀rọ̀ yẹn ọmọ bí ń takò ipé al-Qur'an jẹ́ kalamullahi wọ́n gbà pé kalamullahi nafsi tí ó bá ní sí ẹmọ́ jẹ́ ayá síbẹ̀ ọ̀rọ̀ tó pọ̀ ni náà ó kàn sáré wá sí mi lọ́pọ̀lọ́ ní nítorí in tó níṣe pẹ̀lú ọkàn tí ń jáde sí ara kò yí bá ní sí náà ala kulli hal ìdánwò tọ́lọ́wọ́ bá ní ká sí fún wa lórí àwọn ìtọ́nà ọ̀bàríkà lábàwà lọ́rùn pé ká ṣe àti tọ́nà ọ̀bàríkà ní ká jìnà sí òun láàfi ma ma sidqul qalb wa kadhibuhu láàfi ma ma ọkàn wo ló jẹ́ olóòtọ́ sọ́lọ́run ọba láti ma ma ọkàn wo ní ń parọ́ iṣẹ́ láàfi ma ma ta bá ti rí àwọn iṣẹ́ burúkú lọ́dọ̀ rẹ kódà ọba sọ fún wa pé ọkàn rẹ mọ́ a sọ pé láà ọ̀tọ̀ ní tó ń sọ lẹ́nu tó bá yẹ pé ọkàn rẹ mọ́ ni irú àwọn iṣẹ́ tó burú báyìí ò ní jáde lára rẹ láíláí torí pé ọkàn yẹn ló ń kọ̀ntúrò ara àbẹ́ẹ̀kọ́ ni bákan náà nítorí àsìkò òun ló jẹ́ ká máa tọ́ ara rẹ̀ báwo lọ́kàn sí ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá sí wà máa ṣe yàtù báwo lọ́kàn sí ń yapa tọ́lọ́wọ́n bá sí bákan náà òun ló jẹ́ ká máa tún ìbùhù báwo lọ́kàn sí dáa tó ká máa kúbùsù ẹ̀ báwo lọ́kàn sí burú àwọn iṣẹ́ definitely inú ẹ̀dá ìdá sọ́láhát sọ́láhát jẹ́sàdù kúlò wà ìdá fásadát fásadát jẹ́sàdù kúlò wallahi ibẹ̀ ẹ̀bá ti ń sàbúrú láyé tí wọ́n sọ fún pọ́kàn ń dá ẹsùn mọ́ apánàbí ti kàzába ẹ̀ anábì ní àǹtà kàzá pé ìdá sọ́láhát sọ́láhát jẹ́sàdù kúlò wà ìdá fásadát fásadát ara rẹ̀ tí ó dá yẹn iṣẹ́ ẹbú tó ń ṣe yẹn rìsọ́ọ̀tì ọkàn rẹ tó burú ni torí pé ìdá fasadat fasadat jasadu kullu náà nínú àwọn nǹkan tí ọkàn tó ń tọ́kà tó ń ṣe àti tàbí ma ọkàn ni pé wọ́n lọ́wọ́ ọba àdíkẹ́lá mazaja fi a khilqatihi wa arba'a shawa'ib nínú àdámọ̀ ọkàn àti bá ṣe tó ọkàn àwọn nǹkan mẹ́rin lọ́lọ́wọ́ bá alékẹ́ láti kíni lọ́lọ́wọ́ bá rú pamọ́ walidhalika falidhalika ijtama'a alayhi arba'atu anwa'in min al-awsaf wa hiya nítorí ló jẹ́ sí pé àwọn ìròyìn mẹ́rin kan ó papọ̀ nú ọkàn ó papọ̀ lára náà ìròyìn alákọ̀ọ́kọ́ àbí nítorí àsìkò ẹjá lọ síbi àwọn ìròyìn àwọn nǹkan pé ti rí nínú ọkàn a màmá pé ọkà yí kọ́ o ọkàn kan pé àwọn ìròyìn tó dá wà lára rẹ̀ ni àbí àwọn pé ìròyìn tí ò wà lára rẹ̀ ni náà torí àwọn wà báyìí àwọn tí ó pọ̀ ni àsìkò fún gan so nítorí ilé báyìí mo rí pé àwọn ilé tí mo fẹ́ sàlàyé yìí mo ti mẹ́nu bà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo ti tí mo kára ń ṣe muqaddima naam ẹ jẹ́ ká mọ̀ nǹkan tán pè ní manzilatul qalb kí ni ipò tí ọkàn wà gangan ọlọ́wọ́ bá lẹ́gẹ́lá sọ́nà al-Qur'anul Karim ọlọ́ni inna ní dájúdájú inú àwọn kan tá a nínú àwọn kan tá a sọ yìí ìrántí ń bẹ́ńbẹ́ liman kana lahu qalb fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ọkàn aw alqa sam'a àbẹ́ni tó bá yẹ pé ọba tẹ́tí ilẹ̀ tí bá máa ń gbọ́ ọ̀rọ̀ dáadáa wa shahid tó sì jẹ́ tí ń rí àwọn irinṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ó pàtàkì gan àti máyà náà tó jọrí ọ̀wálẹ̀ kan ó jẹ́ kó yíwa nípa manzilatul qalb ọlọ́wọ̀ba ìríkẹ́ kó yọ wípé ẹni tí ó máa rántí ọlọ́wọ̀ba ẹni tí ó máa ronú sáwà ọlọ́wọ̀ba lẹ́ntọ́ yẹ kó ní kọl ó lọ́kàn ó ní shahid naam a nínú àwọn nǹkan tí a wà rí gbọ́yí nínú ọ̀rọ̀ yìí ó ní

torí pé law kanati ad-dunya tusawi 'inda Allahi janaha ba'udah wa fi riwaya tazinu 'inda Allahi janaha ba'udatin ma saqa minha al-kafiru sharbata ma'in sharba lọ yẹkọ wa anábi sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ pé ilé ayé sáwọn òyí tó ọlọ́wọ́n bá ní kẹlọ́ ọba ti fún kéfèrí ní gẹ́omi kan ọba ti fún múlẹ̀ ayé àmọ́gbà tó ẹpọ́lọ́ ayé pàtàkì lọ́dọ̀ náà bá ní kéfèrí nẹ́fin gùn mọ́tò nẹ́fin mí atẹ́gùn làwọn nẹ́fin bímọ nẹ́fin kọ́lé nẹ́fin ra mọ́tò nẹ́fin mọ́mí nẹ́fin jẹun torípọ́lọ́wọ́n bá ní kẹlọ́ pàtàkì ẹni anẹ́bí tó bá yẹ pọ́lọ́wọ́n bá ní kẹlọ́ ló fi jẹ́ pé orí alkiyama tọ́nà bá pàtàkì rẹ̀ ọ̀hánà rẹ̀ fún àbí ọ̀hánà rẹ̀ fún wọn wal akhiratu wa abqa àbẹ́kọ́ ni ọlọ́wọ́n bá jẹ́ kó yẹ pé khairiyya kí nǹkan lóore jùlọ alkiyama ni wà ábẹ́kọ̀ oní òtù máa bẹ̀lọ gbére tí ò ní tán láíláí náà ìntàyẹ́fà yọ́n ni pé a ní kíyàn gun ńláńlá kíyàn kọ́lé ńláńlá kíyàn bímọ tọ́pọ̀ rẹpẹtẹ kíyàn lókìkí kíyàn máa bọ̀ kí gbogbo ayé máa kílẹ̀ máa rán lọ́dọ̀ àwọn ẹni ọlọ́wọ́ wọn gidi tó bá ti jẹ́ ọ̀tá ọlọ́run ni tó bá yẹ bẹ́ẹ̀ kèsè mùsùlùmí èyàn yẹpẹrẹ lọ́dọ̀ wọn eléri bú èyàn lọ́dọ̀ wọn èyàn tó jẹ́ olórí ire lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ọba àti lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ntọ́ yẹ bẹ́ẹ̀ ni o lẹ́ntọ́ kan rẹ bá má lẹ́ntọ́ bá jẹ́ ẹni tí ń tẹ̀lé tọ́lọ́run ọba náà tó bá jẹ́ ni wọ́n ni wà innama ọkàn táwọn òyí ọlọ́wọ́n bá lè kílá pìpíà rẹ̀ láti lè mọ ọlọ́wọ́n bá àwa náà dẹ̀ ní ọyẹ káwa náà pìpíà ọkàn wa láti mọ ọlọ́wọ́n bá ní ká fi dá ọlọ́wọ́n bá mọ̀ so yíba ní sí kìí ṣe eríkè mi inú eríkè ara torí pé falqalbu huwa al ọkàn ní sì máa ń súnmọ́ lọ́ọ̀ba wa huwa al-aamilu lillah ọkàn ní máa ń ṣiṣẹ́ fún lọ́ọ̀ba wa huwa as-saa'i ila Allah ọkàn ní máa ń gbìyànjú lọ sọ́dọ̀ lọ́ọ̀ba wa huwa al-aalimu bima 'inda Allah òun sì ní nǹkan ń tẹ̀lé ọkàn wà kọ́dàm elu ni wọ́n jẹ́ wọ́n ma ṣiṣẹ́ fún nǹkan bá fẹ́ ẹ́ nítorí ẹ̀rọ jẹ́ pé ọmọ èèyàn imma an yakuna abdalilá wà imma an yakuna abdalihawa ọmọ èdè ìyẹnu kọ́ jẹ́ ẹrú fún Ọlọ́run àbí kọ́ jẹ́ fún ẹ̀ gbogbo gbogbo ń tẹ́rí tí ń ṣe yẹn ìfẹ́nú ẹ̀ gangan ni ẹ ló bí jẹ́kọ́ waman adalla mimman ittakhadha ilahu hawa wa adallahu Allahu ala ilm kò yẹ bá ní sí tíyàn hawa wà fún ẹ̀mí in tí ẹ̀mí bá fẹ́ ni wó ṣe in ọ̀bá fẹ́ ara ò ní ṣe àbẹ́ẹ̀kọ́ ni kódà ẹ máa wo àwọn tí wọ́n jẹ́ aláburú èèyàn intẹ́mi wọ́n fẹ́ ni wọ́n ṣe yẹn àbẹ́ẹ̀kọ́ ni intẹ́mi wọ́n fẹ́ ẹn tó bá fẹ́ràn zina intẹ́mi rẹ̀ fẹ́ nìyẹn nǹkan tẹ́mi ẹn tó bá fẹ́ràn kọ́ máa wo obìnrin on satisfy ẹ̀mí rẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ni ojú yẹn máa ṣiṣẹ́ tọ́ tẹ́mi fẹ́ etí yẹn ẹn tó bá fẹ́ràn kọ́ máa gbọ́

a ní annafsul lawama ẹ̀mí tí ma ń bú ni lórí aburú tẹ́yà bá ṣe ẹ̀mí tí ó ma sọ fún ọ pé nǹkan tó ń ṣe yóò dá o ó bá bínú ọlọ́wọ́ bá pàdé lórí nǹkan yíò kò sẹ́ni tí ò kí ní ọkàn jẹ́ pé tí annafsul ammaratu bis-su'i ẹ̀mí tí ń pa nílẹ̀ annafsul lawama ẹ̀mí tí bá ń búyàn òun ló bá borí lórí annafsul ammaratu bisu irú ẹni bẹ́ẹ̀ ẹni rẹ̀ ni ó jẹ́ kò yí bá ní sí náà nǹkan tá a bá débẹ̀ ni pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ara rẹ̀ tó pàátá ẹrú ni wọ́n jẹ́ fún ẹ̀mí wà áàlá irinṣẹ́ ni wọ́n jẹ́ lásán tí ẹ̀mí ń lò wọ́n síbi tó bá ti wù ẹgẹ́ bí ẹ̀ sí máa ń lò irinṣẹ́ síbi tó bá ti wù ẹ̀ rẹ̀ pé ilé ìbáyìí a lò síbi tó tẹwà lọ́rùn a lò ilé ìbáyìí síbi láti fi máa ń fàníwá fúnra wa bẹ́ẹ̀ ni ẹ̀mí ń lò oríṣiríṣi àwọn oríkì ara wa sí àwọn àyè ibi tó fẹ́ tó tẹ́ lọ́rùn ibi tó bá wù ẹ̀mí lẹ̀mí ó lò ara sí ibi tẹ́mi bá fẹ́ kẹsẹ̀ lọ lẹ́sẹ̀ ọlọ ẹ̀tí ọ̀nà sáà ibi tẹ́mi bá fẹ́ kí làákàyè lọ ni làákàyè ọlọ ló fi jẹ́ pé ẹ̀mí ní control làákàyè ẹ̀rìkí mọ́ sọ̀rọ̀ nípa làákà ilẹ̀ kan ìfún àtẹ̀mí wọ́n ní ọkàn ló ṣe ọkàn ní control làákà wọ́n ni a ah, fọkà sí kàtà ń sọ yíò kí ni yóò bá sọ yẹn jẹ́ ni pé tọ́ bá ti fọkà sí làákà yìí ló ṣe kíni làákà yìí ló gbé tẹ́mì rẹ̀ bá ti símẹ̀ kò síbò sílé ní làákà yìí tó láyé kíyàn jẹ́ genius ẹ̀ntọ́ ẹgbẹ́ bá ti ń kọ́ ní nǹkan báyìí ní ọmọ ọmọ kọ́ fẹ̀mí sí ni tí ó bá ò lè mọ̀ àbẹ́ẹ̀kọ́ ni المرء لا يولد عالما هو بيانك كالولما والله الذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا أصلني المرء لا يولد عالما النبي صلى الله عليه وسلم سبقه النبي خيركم من تعلم القرآن انظروا من تعلم القرآن أي لابد من تعلمه يقول لقوني anẹ́bìnrin tó lóore jùnú yí lẹni tó kọ́ alùkùránì kéṣẹ́ ní tán bí alùkùránì ma wọ́n èbí máyà pé àtọ́ wòlí na fi bí àwà bàbá mi wòlí ní ìwá ní kíni e àwọn tí wá ọmọ ilé àfáà ni wá ẹyọ mẹ́kọ̀ bàbá mi lúwẹ̀ sí ni bàbá mi jalbani lọ ah, bàbá rẹ̀ jalbani lọ gẹ́ ọya wèrè ìwọ́ wá ń kọ́ kò

yóò máa lo ara síbi tó yí ọkàn bá fẹ́ yastakhdimuha alqalbu yastakhdimuha alqalbu wa yasta'miluha isti'mal almalik lil'abd ọkàn ó máa lo ara gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí ṣe máa ń lo ẹrú gẹ́gẹ́ bí ẹni tó ní ẹrú gẹ́gẹ́ bí ṣe máa almaliku ẹni tó ní kápá lórí ẹrú kan àbẹ́ni tó ní kápá lórí òṣìṣẹ́ kan lábẹ́ rẹ̀ bí ó ṣe lo òṣìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ọkàn ṣe máa ń lo ara يستخدمها القلب ويستعملها استعمال المالك للعبد واستخدام الراعي للرعية ẹ̀mí ó máa lo ara gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí olórí ṣe máa ń lo àwọn ọmọlẹ́yìn rẹ̀ bí ṣe máa ń náwọn sí tó bá wù واستخدام الإنسان للآلة gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ni ó ṣe lo báyírò tọ́mọ ẹ̀dẹ́ ni ó lo ṣíbí tọ́mọ̀ ẹ̀dẹ́ ni ó lo port tọ́mọ̀ yínyìn ló gbogbo àwọn nǹkan èlò nílé ayé síbi tó bá tẹ́wà lọ́rùn síbi tá bá ń fẹ́ nítorí kó lè bá gbé àǹfààní wá fún wa bẹ́ẹ̀ lẹ̀mí sí ń lo ara ẹ̀mí ní control gbogbo ara ló fi jẹ́ pé ìjẹ̀mọ́ à in tó pàtàkì jù lára wa tá gbọ́rọ̀ mójútó láyé ẹ̀mí ni inshallah ta'ala má padà gbogbo àwọn ilé ìbáyìí má padà má dájú ma wá lọ sí bí báwo la ni mójútẹ́mì gangan but akọ́gbọ̀dọ̀ mọ́ pàtàkì ẹ̀mí nú ara náà because tàbá bẹ̀rẹ̀ tí ma sọ̀rọ̀ pé àwọn ọ̀rọ̀ ẹ̀mí lélẹ̀ àwọn àwọn dàwọ̀wọ̀ ẹ̀lẹ̀ táà mọ ipò tẹ́mi wà gan à ní ọmọ bó ṣe ká mójú tẹ́mi ẹ̀ ìgbàtí èyàn bá mọ ipò tí nǹkan wà ní ara ẹ̀ bó ṣe pàtàkì tó ní ọmọ pé káì àti tó lè kéré bú bá mi lélẹ̀ àti tí mo gbọ́dọ̀ mójú tó tí ma fi sórí lélẹ̀ àti tí nǹkan tó yẹ pé tí bá pàtì yóò kàgbà kò bá mi ò lélẹ̀ nítorí pé tàbá sọ̀rọ̀ nípa pé ọkàn ní àrùn àbọ́kàn ní àrùn ọlọ́wọ́ bá alékẹ́ lágbàtí jẹ́ kó yé wa nínú al-Qur'an nínú suratul Baqara pé àrùn bẹnu ọkàn ọlọ́wọ́ bá ní fi qulubihim marad fazadahumullahu marada ọlọ́wọ́ bá alékẹ́ jẹ́ kó pé fi qulubihim ay fi qulubil munafiqin nínú ọkàn wal munafiqun maradun àrùn bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé òun ló lágbára tí wá rí àrùn ara àwọn dókítà ní máa ń wò yẹn sàn àrùn ẹ̀mí àwọn àfáà ní máa ń àwọn àfáà ní wò yẹn kí ni wọ́n dẹ̀ fi sàn al-Qur'an wa sunna al-Qur'an wa sunna òun ni wọ́n fi gíní ó tó pé òun ni ṣìfá òun lè máa fi sudur àbẹ́ẹ̀kọ́ ni alqalb turpa ti maya wale kan to ba rikati sọ pé innaha la ta'mal qulub innaha la ta'mal absar walakin ta'mal qulub allati fi as-sudur tó bá sọ pé shifa'u lima fi as-sudur ay lil qalbi alladhi fi as-sudur ìwòsàn ni qur'an jẹ́ fún ọkàn tin bẹnu baya wa ko iba ni àmá báwo la máa ṣe jàmáà a ma sá káàkiri bó ṣe fẹ́ gbádùn doctor dọ́tọ̀ kan sọ́dọ̀ dọ́tọ̀ kejì látọ̀rọ̀ alágbò kan sọ́dọ̀ alágbò kejì a ma pa ẹ̀mí wá ti tó bá yẹ páwọn èèyàn pa ẹ̀mí tì ní ọdá mi lójú pàwàtà wà lọ́yọ́ ní kakọ́ àrí ẹ̀kọ́ ni aláì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí lásìkò táwà yìí ibi tí wọ́n wà ibi tó ẹgbẹ́ kò lè mú àǹfààní kankan wá bá wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ tẹ̀yàmà ni àrí ẹ̀kọ́ ni so kò dẹ̀ sí nǹkankan tí wọ́n wá lọ ìtọ́jú ara ni àrí ẹ̀kọ́ ni ìtọ́jú báwo ni wọ́n ṣe jẹ tí wọ́n mú ìtọ́jú fún tẹgbàtí ní nǹkan mẹ́ta lè yí fún àwọn ọmọ ànẹ́bí adama butunuhum wa furujuhum ikùn wọn àtàbẹ́ wọn shahwat zuyyina linnasi hubbu shahawati minan nisa tàbẹ́nu walbanin shahawa titara niyẹ walqanatiril muqantarati minal dhahabi walfidda والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب شهوات مجي لما بارك اسمه شهوة البطون وشهوة الفروج ìgbádùn ikun wa ìgbádùn ara àti ìgbádùn abẹ́ ẹ̀tí ọ̀nà sáwọn yìí sí in tó kàn ọmọ nẹ́bí adama ni wọ́n ẹ̀mí wọn wọ́n tọ́jú ẹ̀ gbogbo ẹ̀mí tí yàn bá dẹ̀ ti tọ́jú wallahi alazim inú bínú ọlọ́run ọba ni ẹ̀mí ọmọ wà àtàrà tí ó ní ẹ̀mí ẹ̀ ṣùkọ́nà bá ní kẹ́lá kí ó lọ́wọ́ kún bí lè báyìí náà falqalbu huwa al-maqbulu وهو الم... آ... إذا... إذا سلم من غير الله tẹ́mì bá ti lè làkún bí nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́n bá tẹ́mì yíò bá ti rú nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run bá Ọlọ́run bá lè gẹ́lọ́ gba ẹ̀mí ẹ̀lọ́wọ́ yà إذا سلم من غير الله ó túnmọ̀ sí pé ẹ̀mí tọ́lọ́wọ́n bá lè gẹ́lọ́ gba òun ní kíni o القلب السالم من غير الله ẹ̀mí tó bá làkún bí nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́n bá tó yẹ pé ẹ̀mí tó wà devoted tó jùpájú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́n bá nìkan kò yẹ bá ní sí nìkan lọ́wọ́ bá nígbà fẹ́gbà tó yẹ́ sí pé ìdá àhábà àhábà lillah wà ìdá àbọ̀bọ̀ àbọ̀bọ̀ lillah wà ìdá àátọ̀ àátọ̀ lillah wà ìdá mana'a mana'a lillah tó bá nífẹ̀ẹ́ yẹn yóò máa nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́wọ́ bá tó bá ń kórìíra yẹn nítorí tọ́lọ́wọ́ bá ni tí ó bá fún yẹn ní nǹkan nítorí tọ́lọ́wọ́ bá ni tó bá hàn nǹkan fún yẹn tí ò fún nítorí tọ́lọ́wọ́ bá ni a jẹ́ pé ẹ̀mí yẹn salimun min ghayrillah nǹkan kan mí tó yàtọ̀ fún tọ́lọ́wọ́n bá kò ní wọnú rẹ̀ láíláí gbogbo tí bá ti ń ṣe nítorí tọ́lọ́wọ́n bá ní ẹjọ́ ọ̀nà sáà lànàbí fi ní dákọ̀tọ̀ amal iman ma radiya sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam sọ pé la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wan nasi ajma'in almahabbatu amalul qalb ìnífẹ́ iṣẹ́ ọkàn ni àbíbò nífẹ́ mọ́ wà jama'a ló fi jẹ́ tí nǹkan yẹn tí yẹn bá fi hàn nínú ara torí pé nínú àwọn nǹkan tí ẹmọ́ fi fi hàn lára ni pé ara ó ma ṣe àfihàn wípé ẹni tí wípé ẹ̀mí nífẹ̀ẹ́ ẹni tara yẹn tó ní ìfàsúnmọ́ iṣẹ́ ìkórìíra iṣẹ́ ọkàn ni iṣẹ́ ká má bẹ̀rù iṣẹ́ ọkàn ni iṣẹ́ ká má páyà iṣẹ́ ọkàn ni ló fi jẹ́ pé àníwáwẹ̀lẹ̀ ìbádà ilé ìtọ́pọ̀ jù mẹ́ a'malul qulub ń ló pọ̀ jù mẹ́ nítorí pé ọkàn ó pàtàkì gan kódà ọkàn alérí alérí amalul qalb alérí qawlul qalb amalul qalb qawlul qalb àti kí là ń pè amalul qalb qawlul qalb naam a'udhu billahi minash shaitanir rajim ó ti fẹ́ sáwà mi lórí padà rántí inṣáàlọ́ ó ti fẹ́ sápá mi lórí náà alákùnlé hal gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó ma ń ṣẹlẹ̀ sára yẹn ó ma ń ṣẹlẹ̀ sí ọkàn náà torí pé ọkàn ẹ̀dá kan ni lọ́tọ̀ tó ẹ́ sí pé ó ń gbénú ara kò yí bá ní sí ẹ̀dá kan odidi ẹ̀dá kan lọ́kàn ìdá sọ́rọ̀ mustaghriqan bi ghayrillah ẹ̀mí ọmọ jẹ́ tọ́lọ́ọ̀bà alékẹ́lọ́ hànà tọ́lọ́ọ̀bà alékẹ́lọ́ dìgàgá fún láti mọ́dọ̀dọ̀ lọ́ọ̀bà ìdá kana mustaghriqan bi ghayrillah tẹ́mì ìbá ti lè tẹ̀rí sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ fọ́lọ́ọ̀bà tẹ́mì ìbá ti lè tẹ̀rí síbi nífẹ̀ nǹkan mí yàtọ̀ fọ́lọ́ọ̀bà mahjubun anillah ọlọ́ọ̀bà alékẹ́lọ́ sí gini yóò hànà rẹ̀ láti dọ́dọ̀ lọ́ọ̀bà ẹ̀mí ẹ̀ يسعد بالقرب من الله فيفلح إذا, زك إذا زكاه ẹ̀mí òní ọ máa sórí rẹ pẹ̀lú kó súnmọ́ lọ́wọ́ bá tí ó sì máa láàrín ẹ̀bá pọ̀ ma wà ó wà lẹ́bí yẹ̀kíbù wà yẹ́ṣkọ́ ìdá dànásáhá wàdàsáhá tí èyàn sì rí búkọ́nà bà lẹ́gbẹ̀rẹ́ fún sọwọ́ kún bẹ́ wa huwa al-muti'u fil haqiqati lillahi ta'ala tọ́bá lè yàn tẹ̀ lọ́wọ́ ọba yàn tẹ̀ lọ́wọ́ ọba nǹkan tí ń tẹ̀ lọ́wọ́ ọba gangan ẹ̀mí ni fil haqiqa ń tí ń tẹ̀ lọ́wọ́ ọba ẹ̀mí ni tẹ́mi bá fi lè yapa lọ́wọ́ ọba arọ́ yapa tẹ́mi ń darí òun kan lo ara gẹ́ bí irinṣẹ́ síbi tọ́bá fẹ́ lo ara sí ni so yìí tí ń tẹ̀ lọ́wọ́ ọba gẹ́gẹ́ ẹ̀mí yẹn ni kò yẹ báyìí sí yìí in ti ń tẹ̀lé lọ́wọ́ bá gan ẹ̀mí yẹn ni náà tó bá rí báyìí wọ́n ní wa innama alladhi yantashiru ala al-jawarih min al-ibadat wal akhlaq anwaruhu wa atharuhu eléyìí tó wá ń yẹn tó ń tàn káàkiri gbogbo ara àwọn ìmọ́lẹ̀ inú ẹ̀mí lọ wa atharuhu lára so in ti ń tẹ̀lọ lọ́wọ́ bá gangan nínú ẹ̀yà ara wa ẹ̀mí ni in ti ń yapọ̀ lọ́wọ́ bá gangan ẹ̀mí ni ìmọ́lẹ̀ ẹ̀yìn tí bá wá ń jáde nínú ẹ̀mí yẹn ni ó máa hàn lára ìlapa tí bá ń bẹ́nu ẹ̀mí yẹn ni máa hàn bí ìmọ́lẹ̀ bá sí wá ń bẹ nú ẹ̀mí tó àti bókùnkùn bá sí wà nú ẹ̀ tó bẹ́ẹ̀ ni dáadáa ó sì máa hàn lára yẹn tó bẹ́ẹ̀ ni aburú sì máa hàn lára yẹn tó tí ìmọ́lẹ̀ bá ń bẹ nínú ẹ̀mí yẹn bẹ́ẹ̀ ni dáadáa rẹ̀ ó sì pọ̀ tó ó túnmọ̀ sí pé tẹbárí yẹn ti ń ṣe dáadáa àwọn èèyàn máa ń dàrọjá àti làwọn èèyàn ìpele làwọn èèyàn nínú dáadáa nítorí wípé ìmánì wọn ò papọ̀ wal ìmánu mahalluhu alqalb abẹ́ẹ̀kọ́ ni wa yazidu wa yanqus ó lé kún lọ sókè ó lọ sílẹ̀ so gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tí ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá rẹ̀ bá pọ̀ a jẹ́ pé núrù qalbihi ìmálẹ̀nú ọkàn rẹ̀ pọ̀ nìyẹn tó pé bí hasabi ma fihi minan núrì wa dhalam òdíwọn ìmálẹ̀ tí bá ń bẹnú ẹ̀mí àtòkùnkùn tí bá ń bẹnú ẹ̀mí òun ni dáadáa ó sì máa ni wàburú kó sì bí mọ́lẹ̀ bá ṣe pọ̀ nínú ẹ̀mí yẹn sí bẹ́ẹ̀ ni dáadáa yóò ṣe pọ̀ sí kò yí bá ní sí náà bákẹ̀ náà wọ́n ní if kullu iná ibi ma fi hìyàn bọ́ torí pé gbogbo igbá pátápátá ní ma ń dáàbòbò ń tọ́bá wà nú wal qulubu kal qudur taghli bima fiha wọ́n ní ọkàn dà gẹ́gẹ́ bí ọdà gẹ́gẹ́

bíyàn bá ṣe ń rìn bíyàn tí yàn bá ń ṣe níṣẹ́ pátápátá bọ́ in tó kàn rẹ̀ pàlásẹ̀ kọ́ ma ṣe níṣẹ́ yẹn so ibà ní sí náà nítorí àsìkò wọ́n ni wàsọ̀láhù la'alim wà fasáduhu yakunu bí hasabi harkatin insan fil àbí wàsọ̀láhù la'alam wà fasáduhu yakunu bí hasabi harkatin insan fil dídá alé ayé àti àìdá alé ayé dídá alé ayé àtàbúrú lé ayé ó máa ń wà níbàmú pẹ̀lú lílọ bíbọ́ èèyàn nínú sẹ̀mí in tí èèyàn bá ń ṣe òní ó dìpẹ́ǹd lórí nǹkan tí èèyàn ṣe if huwa qalbul if huwa qalbul alam wa lubbuhu wa salahu badalil insani wa fasaduhu qa'imun ala sahra'il qalbi wa fasadihi kama dídá èèyàn àtàìdá rẹ̀ ó ní ṣe pẹ̀lú bọ́kàn rẹ̀ bá ṣe rí nítorí ẹ̀nà Nabi sallallahu alaihi wasallam sọ pé alá wa inna li kulli malikin hima alá inna hima Allahi fi ardihi maharimuhu alá wa inna fil jasadi mudghah idha salahat salaha al-jasadu kulluh wa idha fasadat fasada al-jasadu kulluh naam gan lórí ọkàn eléyìí báyìí ti ṣàlàyé nípa àdísì lẹ́ẹ̀kan ṣáájú nípa ipò tí anábi sallallahu alaihi wasallam tó jẹ́ kó yá pé ọkàn wà nínú ara wa náà a nítorí àsìkò nítorí àsìkò ẹjá lọ síbi àwọn amradul qulub àwọn àrùn wo ní ma ń dàmú ọkàn tàbá márùn tí ń dàmú ọkàn tán so kí a wá lọ síbi àwọn asbabu maradil qalb wal badan kí ni àwọn sábàbí tí ọkàn ma fi ń ṣàárẹ̀ àti ara tó má fi ń sàárẹ̀ náà bákan náà ká lọ síbi àìlàmátù marad al-qalbi wa sihatihi àwọn àpẹẹrẹ tí ma ń fi hàn wá pé ọkàn sàárẹ̀ àti pé ọkàn ṣe kíni ọkàn jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tó lálàáfíà náà àwọn àrùn ọkàn nínú àwọn àrùn ọkàn tọ́lọ́wọ́n bá lékí lákà fún wa nítorí pé ọkàn àwọn olùmọ́pin sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ alqalbu salim ọkàn tó lálàáfíà ẹlẹ́ẹ̀kejì òun náà ni alqalbu alqasi ọkàn tó le ẹlẹ́ẹ̀kẹta alqalbu da'if ọkàn tó le sẹ́rí alqalbu salim ọkàn tó lálàáfíà òun lọ́kàn tọ́lọ́wọ́n bá líkẹ́ lọ́fẹ́ inṣáàlọ́ tààlá tọ́lọ́wọ́n bá ní kásìkò gbà wá asàlàyé nǹkan tán pè ní nǹkan tó mọ́ fa salamatul qalb tó mọ́ fa kọkàn lálàáfíà ẹlẹ́ẹ̀kejì alqalbul qasi ọkàn tó le ọkàn tó burú jù nìyẹn ọkàn wọn kèfèrí nìyẹn nínú hijarati aw ashaddu qaswa so ó jí kó ya pé ọkàn mọ́ ṣe kíni o ọkàn mọ́ ń le ọkàn tó wà da'if òun lọ́kàn tó jẹ́ sí wípé àrùn wà nú ẹ̀ ṣùgbọ́n ọkàn yìí tó ń ti bẹ̀ kètí kú tẹ́yẹyẹ mùmínì sí ni ṣùgbọ́n ó jẹ́ tó jẹ́ sí pé oríṣiríṣi ni náà a mú ní kí a nínú àwọn àrùn ọkàn ẹ̀rìkì mo ti sàlàyé àyàkẹ́lẹ̀ kan tọ́nà bá rí ká sọ pé fi qulubihim maradun fazadahumullahu marada wa lahum adhabun alimun bima kanu yakdhibun ọlọ́ọ̀bá rí ká fẹ́rin yẹn nínú ayà pé àrùn bẹnu ọkàn wọn ọlọ́ọ̀bá rí ká wá sí àlékún àrùn ọkàn wọn yẹn ọlọ́ọ̀bá rí ní ìyà وقال تعالى الله بعد كده صنبو من واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه الله بعد النبي صلى الله عليه وسلم ما kó ẹ̀mí rẹ̀ níjànú ma ṣe sùúrù ma di ẹ̀mí rẹ̀ mẹ́lẹ̀ pẹ̀lú àwọn tó ẹgbẹ́ wọn rántí Ọlọ́run bá wọn ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ yuriduna wajha tó ẹgbẹ́ wọn rán kan gúnrí rẹ̀ kú lọ́dọ̀ wọn má gbójú kúrò lọ́dọ̀ wọn turidu zinatal hayati dunya torípọ̀ ń fẹ́ sọ lé ayé wala tuti' ibítà ń bọ̀ ni wala tuti' man aghfalna qalbahu an dhikrina ìrí ànábì má tẹ̀lé ẹni tó yẹ sí pé àwọn Ọlọ́run Ọba àlékẹ́ láti jẹ́ kí ọkàn rẹ̀ kó gbàgbé ìrántí Ọlọ́run Ọba man aghfalna kíyàn jẹ́ ni tí ò ní nímọ̀ nípa Ọlọ́run ba kíyàn jẹ́ ni tí ò ní máa rántí Ọlọ́run ba min amradil qulub nínú àwọn àrùn ọkàn ni al-ghafla wala tuti' man aghfalna qalbahu an dhikrina ní báyìí Ọlọ́run ba alékẹ́lá ń dájú pa nabi wal marad awatọ́lọ́wọ́ ba alékẹ́lá dẹ̀ ń bá wí òun náà lalùmọ̀ nabi sallallahu alaihi ẹni tó bá jẹ́ pé ó jẹ́ olùrántí Ọlọ́run Ọba ẹni tó yẹ pé ó jẹ́ ni tí ó ma Ọlọ́run Ọba nínú ọkàn rẹ̀ tí ara rẹ̀ dẹ̀ ń gbé jáde bẹ́ẹ̀ wala tuti' man aghfalna qalbahu an dhikrina wattaba'a hawa gbogbo ẹnikẹ́ni tí bá ń tẹ̀lé fẹ́ẹ̀nú ẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé wa kana amruhu furta tó

torí pé innal abda idha adnaba dhanban nukitat fi qalbihi nuktatun sauda anábì sallallahu alaihi wasallam ní tí ẹrú bá ti sí ẹ̀ṣẹ̀ kan báyìí ọlọ́wọ́ bá ní kíláwà pa àwọn màláìkà aláṣẹ pé kan lọ kán ìdọ̀tí dúdú kan sínú ọkàn rẹ̀ fa in huwa taba wastaghfara tẹ́rì bá túbá tó tọrọ àforíjì torí pé ìyàtọ̀ ń bẹ láàrin àtàwọ̀bà wà istighfar àwọn yàmá ń sí méjì wọ́n má ń sí bọ́yé wọ́n rò wípé táwọ̀bà náà ni istighfar ni tauba wa a'ammu ju istighfar lọ ó kẹnu ju istighfar lọ kódà nínú tauba ni istighfar wa ìtumọ̀ tauba ni arujui kíyàn tábà tó bá ní tílábà tó pé tábà yẹn ni pé rọjà kíyàn sẹ́rùkún bí aburú ìtumọ̀ tauba ni al-istighfar ní kíyàn wá wá ọlọ́run ọba láforíjìn lẹ́yìn tí a bá ti kún bí aburú tẹ́kọ̀ ọlọ́run mo ti kún bí kí ní o mọ́sí àforíjìn mi tí forí ẹ̀jẹ̀ ni istighfar ní kọ́nà ọba forí eléyìí tí a ti ṣe jẹyàn tauba ni kíyàn kún díẹ̀ kíyàn má ṣe mọ́ tẹ́yà bá ti wá kún bí ẹ̀ṣẹ̀ yẹn fàyín húwà táàbà tó bá ti wá kún mẹ́wàá sẹ́fàrọ̀ tó tọrọ àforíjìn ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ní káwọn mẹ́lẹ́kà kan parí tó bá tó wá ń tẹ̀síwájú arẹ́bìnrin dúdú yọmọ wá lékún yọmọ wá gbòòrò yọmọ wá gbòòrò ní gbogbo kan rẹ̀ wà dúdú tẹ́yẹyá tó kà bá ti dúdú tẹ́kílógù ìdá ọbàjẹ́ ìwòye sí rẹ̀ ìrònú rẹ̀ ọbàjẹ́ yọmọ ronú bí kèfèrí ni bákanáà ìrọ́dà rẹ̀ yọ bàjẹ́ so ibà nísìn wọ́n ni fafasádù tasawwurihi yakunu bi ṣubhati allati ta'ridu lahu in tọ́ka wọ́n mafi in tí ìrònú yà mafi ń bàjẹ́ o ma ń wá látara àwọn ìrújú tó bá ti bá ń wá sọ́dọ̀ yà hatta la yara al-haqqa kò ní rí òdodo má aw yarahu khilafa ma huwa alayhi tàbí kọ́ máa rí òdodo ní tó yàtọ̀ sí òdodo ṣe rí sẹ́mà ní pé nahnu na'ishu fi zamanin asbaha al-haqqu batilan wal batilu haqqan àwọn sẹ́mì lásìkò kan tó yẹ́ sí pé dáadáa ti di aburú aburú sì di dáadáa ẹ́ dáadáa ó ti daburú láwùjọ wáyìí tó yẹ́ sí pé àsìkò tó yẹ́ sí pé yusaddaqu fiha al-kadhibu wa yukadhabu fiha as-sadiqu amin wa yatakallamu àsìkò táwà wà ní ẹta ń sẹ̀mí nìyẹn tó ẹ́ sí pé àwọn tí ń sòrò báyìí àwọn yóò sì mẹ́kùn olókùnrin pé wọ́n dáwọn olóòyìn irọ́ wọn pọ̀ ẹni tí wọ́n ń parọ́ ní àà olódodo làwọn alájí wa kódà kèé pàtì ní wọ́n olódodo ni wọ́n ẹ̀lẹ́ bá rún ọ̀rọ̀ wọn wọ́n tó wọ́n mẹ́sí ọlọ́ọ̀gbọ̀r lórí òkúrọ́ al-amin tó ṣe fọkàntán tí yóò gbé alámàrí ẹ̀sìn àtàyé kọ́ lọ́rùn tí ó sì ṣe dáadáa tí yóò fọkàntán àwọn èèyàn ní oníjàmbá ni ẹmọ́ ìgbèrè lọ́wọ́ àwọn wèrè àwọn alíjàmbé yẹn láwọn èèyàn wọ́n gbé àlámà ìdílé lọ́wọ́ pé kàmọ́ báwọn darí ẹ̀ báwà tí ṣe mí báyìí àrí ẹ̀kọ́ ni yukhawwanu fiha al-amin wa yu'tamanu fiha al-kha'in wa yatakallamu ar-ruwaybid àwọn tí ọ̀dá nǹkan kan ma nú ẹ̀sìn ní mọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn sọ́bọ̀ wá lọ́wọ́ Ànábì pé kí lọ gbà lérò pẹ̀lú ar-ruwaybid Ànábì ni ar-rajulu at-tafi'u yatakallamu fi amrin 'amma ọkùnrin kan lásán lásán tí ó jámọ́ nǹkankan tí ó mọ̀ nǹkankan ní alámọ̀rí ẹ̀sìn yóò sì máa pèyàn kéfèrí torí alámọ̀rí tó lágbára jù láyé òun náà ni àtẹ̀kfíìr ẹjọ́ ọ̀dá máa ń sìn ó ní agbára gan torí pé the end result gbogbo burúkú ẹ̀ lè ṣe ni pé kẹsàn pé káfìrì ni ẹ ti disqualify rẹ̀ yẹn yẹn nìyẹn ẹ kí ọlọ́run yẹnyẹn so ibá ní sí yìí lórí ẹ̀dẹ̀ ni aljihad fi sabilillah alayhi yakunu aljihad fi sabilillah alayhi sah walala lórí ẹ̀ o ní alwala walbara àbí àkọ́ ni subhanallah so kí láyé fàyọ́ mẹ́ ni pé a èyàn gbà mí èyàn lè máa rí òdodo kọmọ̀ òdodo ni àbí kọmọ̀ rí òdodo sí ìdàkejì òdodo نعم وفساد إرادته يكون ببغض الحق النافع فساد إرادة تماني أنية يباجة inti ọ̀nà tó máa ń gbà wá ní pé kí yẹn máa kórìíra òdodo ilé tí ó sì yẹn láǹfààní wọ́n ni wàhúbùl bá pèlé àgbọ́r in tó يفسر المرض تارة بالشك كما قال سبحانه عن المنافقين wọ́n ní nítorí ẹ̀bẹ̀ pé nígbà míì tàbá ń sàlàyé márùn-ún nígbà míì wọ́n máa sàlàyé pẹ̀lú iye méjì tí a ń pé àṣàkù inú ọkàn ní máa ń gbé alìyàkínú inú ọkàn náà lónà máa ń gbé abẹ́ ẹ̀kọ́ ni kí a máa sí iye méjì wọ́n máa fi ń sàlàyé nǹkan iye méjì ń bẹnu ọkàn wọn wọn mílè tó ẹka ṣe mẹ́ àbẹ́ẹ̀kọ́ ni wàtàrọ̀ta yóò fásitàrù bí ṣáhàwà ìgbà míì wọ́n máa sàlàyé àwọn ọkà pẹ̀lú ṣáhàwà ìgbádùn ìgbádùn ayé kàmàkọ́lá subhana ẹgẹ́ bọ́lọ̀ bá nìkẹ́ sọ́nà al-Qur'an pé fayọ́kùnmá ìlẹ́bí fi qalbihi maradun gbàtọ́lọ̀ bá nìkẹ́ ń bá wọ̀nyẹ̀wà nabi sọ pé ya nisa annabi lastunna ka ahdi min an-nisa in ittaqay in ittaqaytun fala takhda'na bil qawl fayatma'a alladhi fi qalbihi marad Allah bá ní ya nisa annabi mo pè ya wa annabi lastunna ka ahdi min an-nisa ẹ̀yin ìdájọ́ yín dà gẹ́gẹ́ bí ìdájọ́ àwọn obìnrin yòókù ìdájọ́ àwọn ìyàwó annabi kò dà gẹ́gẹ́ bí ìdájọ́ àwọn obìnrin yòókù ẹ̀yin ò sì dà bí wọn ìní takọ̀ ìtún tó bá yẹ pé bá páyọ̀ ọlọ́wọ́ bá ń tòótọ́ fàlátà gbọ́ ẹ̀nà bil qawl ẹ mọ́ mọ́ lẹ ohun bá àwọn ọkùnrin sọ̀rọ̀ fayọ́tùmọ́ alladhi fi qalbihi marad kọmọ̀ ajẹ́ sí pé ẹni tí àrùn zìnà ń bẹ nínú ọkàn rẹ̀ ṣáhàwà ni ẹ maradu ṣáhàwà ẹni tó yẹ pé àrùn zìnà ti ń bẹ lọ́kàn rẹ̀ kọmọ̀ àmọ́ nítàmà sí yìí kí ni lastúnnà ka áhàdì mìnà nìsá ẹ̀yìn ọ̀dá ẹgẹ́ bí àwọn ìdájọ́ obìnrin yókù sí àwọn obìnrin yókù àwọn ẹlẹ́hun sọ̀rọ̀ àbí tí tọ́lọ́ bá ń sọ nìyẹn ló fi jẹ́ pé ṣe rí tí èyàn bá ń tú kùránì pẹ̀lú orí rẹ̀ wàlá yóò sọnù yóò sọnù bàjẹ́bàjẹ́ pé lastúnnà ka áhàdì mìnà nìsá ọlọ́lẹ́yìn ìyàwó ànábì ní ìdájọ́ tó yàtọ̀ ẹ̀yìn ní ẹ̀lẹ́ máa wọ́n ma ní hajjá sí ká bá yín sọ̀rọ̀ tàbá sí wọ́n bèèrè wala takhda'na bil qawl wọ́n ní hajjá sí ká bèèrè lọ́wọ́ ẹ́dẹ̀ dáwọn lóhun ẹ má lẹ́wọ̀n sọ̀rọ̀ fún wọn o torí wọ́n ní bùkátà so fala takhda'na bil qawl fayatma'a alladhi fi qalbihi maradun so min amradil qulub ash-shahwa

ṣakù kí ẹ máa sí iyèméjì lórí ẹ̀sìn Ọlọ́run Ọba lórí súnà sallallahu alaihi wasallam lórí ìlànà tọ́lọ́run Ọba títà nẹ́bì ń bẹnu ọkà wọn ẹ̀dùn ní Ọlọ́run má jẹ́ kí yẹ wà nú ọkà wa torí kúfùrù ni àtàlákọ́ náà lọ́mọ jẹ́ wà nú ọkà wa torí pé máa síyà ni bákanáà ghafla kí yẹ ya fọ́nú fọ́ra nípa tọ́lọ́run Ọba gbogbo tí ma ń bẹnu làkáyẹ̀ láyé ayé náà ni alkiyamu ti ẹ̀kan àbúná ìdúnìyà àwọn ọmọ ayé ayé ni wàláì ayé mú sí lówó tó kójọ tó kó mọ́tò jọ tó bá wá ní tánkọ́ ọ̀tán subhanallah tó bá ti kú tánkọ́ kò yẹ́ bá ní sí wàláì tó bá ti lé ní tán ó ti yẹ pẹ́rẹ́ ni ọba ti tẹ̀ ní mọ́ níyì gbogbo ń tẹ́rí tó níyì láyé ọwọ́ rẹ̀ ò ti tẹ̀ níjọ́ tọ́wọ́ rẹ̀ bá ti tẹ̀ tẹ́kù níyì mọ́ wàláì ó ti di wàhálà tí èyàn bá ní fóònù kan lọ́wọ́ fóònù kan tó lágbára gan iPhone 7 sórí àwọn tí ò ní ní ma appreciate ẹ̀ lọ́wọ́ rẹ̀ ìwọ ní wípé iPhone 7 mọ̀ gbé dání ó ti díwèrè ní ẹ́ wàláhí ó ti díwèrè ní ẹ́ tó bá ti rí gbogbo ah, iPhone 7 iPhone 7 ẹ̀bà àwọn ìwé kílódé alájì kílódé kílódé sẹ́yìn ayò lélẹ̀ mọ́nà iPhone 7 ni ah, iPhone 7 mo word 7 yá nìyẹn torí pé nǹkan ti ń dàmọ́ pọ́lọ̀ ẹ̀ nìyẹn tọ́nà kó láàkó mẹ́

ẹni tó bá ń sàárẹ̀ ìmọ̀ ń kónira bá in tí ò lè kónira bá ẹni tó bá lálàáfíà sọ àwàlàlà kódà bí òtútù ọba mú táyẹ̀fẹ́ ra ń fẹ́ lásán báyìí yóò sì máa kónira bá ẹni tó ń sàárẹ̀ ẹni tó sì lálàáfíà ọmọ òkú ah, afẹ́fẹ́ ilé ti ìdòtútù ah, òtútù mú ni òtútù ẹsẹ́ yóò rí ni torí pé nǹkan kan ti bàjẹ́ lára rẹ̀ bákanáà lẹ́yìn ilé ìbáyìí wọ́n ni walmaradu fil jumlati yudha'ifu al-insan àrùn lápapọ̀ ima ń kó ọ̀lẹ báyìí yẹn ni wa yaj'alu quwwatahu dha'ifatan la tutiqu ma la yutiquhu al-qawi yóò wá sọ agbára yẹn dọ̀lẹ ìrìn lágbára láti ṣe ẹntàlágbára والمرض يقوى بمثل سببه ويزول بضده فإذا حصل لمريض مثل سبب مرضه زاد مرضه وزاد ضعف قوته حتى ربما هلك وني أرواما لقبرا pẹ̀lú irú sábàbí tó bá fa àrùn yẹn tí bá ń ṣẹlẹ̀ sí àrùn tó ma lágbára sí tí nǹkan yẹn bá ti wá lè kúò àrùn ó kú lára yẹn tí aláàrẹ̀ tó bá ti wá lè rí in tí sábàbí tó mú sàárẹ̀ yẹn tí bá ti ń lékún sí lára rẹ̀ àrùn rẹ̀ ó máa lékún sí bákan náà lágbára rẹ̀ ó máa dínkù sí kódà débi pé ó lè padà wá kú àìbẹ́ẹ̀kọ́ ni wọ́n ní bákan náà wọ́n ní wà maradul qalbi alamun yahsulu fil qalbi àrùn ọkàn ìnira kan ni tí máa ń ṣẹlẹ̀ síyànú ọkàn tọ́jẹ́ sí wípé kalghoid ẹgẹ́ bí ìbínú maradul kolb ni àrùn ọkàn ni ẹ tí bá ń bínú àrùn ma ní àbẹ́ẹ̀kọ́ ni tó fi jẹ́ pé infial um, ìtara nkankan tí ma ń wá látara bínú àbẹ́ẹ̀kọ́ ni tíyàn bá ń bínú ara rẹ̀ ó ma inú rẹ̀ ní dùn àbẹ́ẹ̀kọ́ ni gbogbo ma ní lára so ibá ní sí ghoid lára maradul kolb fa inna dhalika àwọn ní eléyìí báyìí ìbínú yìí yu'limul qalb a máa kó nira bá ọkàn wa kadhalika shakku wal jahlu yu'limul qalb nínú àwọn àrùn títún máa ń kó nira bá ọkàn lẹ́yìn ghaib oní ẹni wal jahlu iyèméjì àtàìmọ̀kan àìmọ̀kan lára maradul qalb ló wà lára àrùn ọkàn ló wà torí pé yóò àìmọ̀kan olórí àrùn ni bíyàn bá ti jẹ́ láìmọ̀kan gbogbo àrùn ní ṣe gbogbo àrùn pátápátá ní ṣe in fact aláìmọ̀kan lè para rẹ̀ abẹ́mọ̀kan aláìmọ̀kan lè para rẹ̀ ni tí ó kò mọ̀ pé nǹkan tó ń fẹ́ ṣe nǹkan tó lè kó parabáhùn ni ó lè lè mẹ́mí ẹ̀ lọ so àìmọ̀kan àrùn tó lágbára gidi gan ni nínú àrùn ọkàn lọ́dẹ̀ wa náà wọ́n ni falkolbu ya mutu bil jahilil mutulak ọkà máa kú pẹ̀lú àìmàkà pàmbélé aljahilil mutulak ní kí yà mọ́ mọ̀ nǹkan kan rárá ìyàtọ̀ ń bẹ láàrin mutulakul jahal àti aljahilil mutulak àìmàkà pàmbélé ìmọ̀ ń pa ọkà ni so bá ní sin wà yẹ́ mùrùdú bí náwẹ̀ min aljahali àmá ìrankan nínú ọ̀rọ̀ àìmàkà a máa kú ààrẹ bọ́kàn intabihu ya ikhwan a ní àyìmọ̀kan pọ́nbélé a máa pa ọkàn pátápátá yóò sọ ọkàn di òkú yányán àmọ́ àwọn ìran kan nínú ìran àyìmọ̀kan tí ẹ sá ìmọ̀kan pátápátá ó lè mọ̀ nǹkan níbẹ̀ ó sá ìmọ̀kan wa maradun ọkàn ní ikú ó sì wa hayatun wa shifa'un ọkàn ní ìsẹ̀mí ó sì níwòsàn kalbadani tamaman wọ́n ní ọkàn dà gẹ́gẹ́ bí ara pátápátá ni ọkàn ibi sọ pé ọkàn odidi ẹ̀dá kan lòun náà tó ẹ́ pé tí ń ṣẹlẹ̀ sára máa ń ṣẹlẹ̀ sí ọkàn náà so ẹ bá ní sí yìí wà hayatul qalbi wà mautuhu wà maraduhu wà shifa'uhu ìṣẹ̀mí ọkàn ikú rẹ̀ àárẹ̀ rẹ̀ àti ìwòsàn rẹ̀ a'dhamu ọkàn sẹ́ rẹ̀ àti ìwòsàn rẹ̀ ó tóbi ju ìṣẹ̀mí ara lọ àti kú ara bí ẹ bá kú lára ikú yẹn kéré sí ẹni tó kú lọ́kàn bí yẹn bá ń sàárè ara àárẹ̀ yẹn kéré sí ẹni tí ń sàárè ọkàn bí yẹn bá ń sẹ̀mí ara ó kéré sí ẹni tí ń sẹ̀mí ọkàn ẹni tí ń sẹ̀mí ọkàn ọ̀sàgbà ẹni tí ń sẹ̀mí ara bákan náà ẹni tó bá rí wòsàn ọkàn ẹni tó bá wọ́n ní nítorí ẹ̀lẹ́bí jẹ́ sí pé àbí kọ́wìyà márọ̀dùhù tí èyàn wọ́n ní ẹni tó bá jẹ́ aláàrẹ ọkàn tí ìrújú àbí ṣáhàwà ìgbádùn kan tó bá ṣẹlẹ̀ sí wọ́n ní àrùn yóò tún lágbára sí wa in hasolat lahu hikmatun wa maw'izatun kanat min asbabi salahihi wa shafa'ihi so tí wá sí bá wá dé wá bá so ẹbá ní sí yìí eléyìí ó jẹ́ sábàbí fún kí ọkàn rẹ̀ kó lálàáfíà padà kí ọkàn rẹ̀ kó rí wòsàn wal Qur'an shifa'un lima fi sudur wọ́n ní Qur'an tẹ́jẹ́ ń wò yẹn ní ìwòsàn ló jẹ́ fún ọkàn so yẹ́ bá ní sí shifa'un lima fi sudur ló jẹ́ fún ọkàn tí ń bẹnu gbáyàwá wa gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ pé àrùn bẹnu ọkàn rẹ̀ àwọn àrùn bẹnu ọkàn rẹ̀ àwọn àrùn ṣubuhad àti shahwat wọ́n ni ọ ń bẹnu alkùnrin fún àwọn àlàyé tí ó mú òdodo tí ó mú yẹ̀kú níbi aburú tí ó bá ní sí àwọn àlàyé tí ó sàlàyé òdodo fún kú níbi aburú tí ó fi mú òdodo yàtọ̀ sáburú ìtí ó fi ma ń tọ́dá yàtọ̀ fún tí ó dá nínú shahwa tí ó fi ma ń tọ́dá yàtọ̀ fún tí ó dá kò ibá ní sí òfin kó sínú ṣubha náà eléyìí báyìí àwọn ní fayuzilu amrọ́dọ̀ ṣubhati al-mufsida lil'ilmi wa tasowuri wal idrak al-Qur'ani yóò ma mú kú lọ́kànyà àwọn àrùn ìrújú eré tó yẹ pé yóò ba ìmọ̀jẹ́mẹ́yà lára àti ìwòrèyàn àti ìgbọ́ọ̀rọ̀yé bí haisu yọ́rọ̀ al-ashiya ala ma hiya alayhi tó fi jẹ́ pé yọ́n mọ̀ wá rí alámàrí gẹ́bó yẹ kó wà gẹ́gẹ́ lè yọ́n rí wà fíhì min wal maw'izati al àwọn ní àwọn ọgbọ́n àti wáàsí tó dán bẹ́nà al-Qur'an bákanáà àwọn ìtàn bẹ́nà al-Qur'an allati fiha ibra ilé tó ẹ́sì pé àríwòye ń bẹ́ẹ̀ ma yujibu salah al-qalb ilé tó ẹ́sì pé yọ ma mú ọkàn yẹn lálàáfíà fayarghabu fima yanfa'uhu wa yahdharu ma yadurruhu èyàn ma wá ní wọ́n ni falqalbu yataghadha min al-iman wal-Qur'an kí wá ní máa ń jẹ́ oúnjẹ ọkàn in ti máa ń jẹ́ oúnjẹ ọkàn òun náà ní kí ni al-iman wal qur'an iman àti qur'an bima yuzakkihi wa yashfihi òun ní ọmọ fọ́ọ̀kàn má ní ọmọ fọ́ọ̀kàn lálàáfíà kama yataghadha al-badanu min at-ta'ami wash-sharabi bima yanmihi wa yuqawwimuhu gẹ́gẹ́ bí ara náà ṣe máa ń jẹ àwọn oúnjẹ tí ó máa mú dàgbàsókè sí tí ó máà gbé dúó fa zakatul mislunama mislunama mímọ́ ọkàn ọ̀dà ẹgẹ́ bí gbígbèrú ara ni falqalbu yahtaju an yatarabba fayanmu wa yazidu ọkàn nídi ká máa rẹ̀ o ọkàn wá nídi ká máa rẹ̀ fayanmu tá bá ti wá ń rẹ̀ ọkàn ọkàn ó máa dàgbà sí wa yazidu ọkàn ó sì máa lékún ní dáadáa hatta yakmula wa yasulaha tọ́kàn ó fi pé tí ó sì bí ó jẹ́ pé ara náà nídìí kárẹ̀ pẹ̀lú àwọn orúkọ pẹ̀lú àwọn oúnjẹ tí ó ma sàǹfàní fún wọ́n ní ó wá dọ̀rọ̀ yẹn fún wa kọjẹ́ sí pé ká sọ ara kúrò níbi tí ó ma kó nìra bá ara naam ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí báyìí naam nínú àwọn nǹkan tí ó ma mú ọkàn dá fasolahul qalbi fil adli wa huwa tawhid adlu déédéé ni ó ma mú ni kíni o ni at-tawhid wal iman wa fasaduhu shirku wal ọkàn ó máa bàjẹ́ pẹ̀lú zulmù òun náà intansi pẹ̀lú zulmù náà ni ṣírkù àti kúfùrù so ibá ní sí yìí náà bákanáà wọ́n ni wà lè haza jami'u dhunub yakunu al-abdu fiha zaliman li nafsihi wa zaliman li ghayrihi wọ́n ni gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn ń ṣẹ̀ pátápátá èyà máa jẹ́ ní sàbòsí fẹ́ mi ara rẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ yìí àbíkọ́ sàbòsí fẹ́ lómi wal amalu lahu atharun fil iṣẹ́ ó ní ìlapa lórí ọkàn yẹn min naf'in wa níbi ìsànfàní fẹ́mi ni àbí ìkónira fẹ́mi àbí ìkónira bẹ́mi wà sọláhìn wà fàsáàdì níbi dídá ẹ̀mí àti líláburú ẹ̀mí kọbílà atharihi fil kharij síwájú kí ìlàparẹ̀ tó máa hàn lára wà sihhatul qalbi wà sọláhùhù fil adli lílálàfẹ́ ẹ̀mí dídá rẹ̀ ó wà níbi dédé wà maraduhu fi zayri wal inhirafi wal zulmi wọ́n ní ìsàárẹ̀ ẹ̀mí ó wà ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní fi qulubihim zayghun ọlọ́wọ́n bá ní zayg ọmọbẹ̀nu ọkàn wọn zaygu òun náà ni al-inhiraf anil haq òun náà ni kí a máa gúrí kó ń bí òdodo so ibá ní sí so ilé ìbáyìí inú nǹkan tí ma ń kó wàhálà bá ẹ̀mí so ibá ní sí abẹ́lọ́wọ́n bá lékelá kí والظلم كله من أمراض القلوب بأنواعه الثلاثة wọ́n ní gbogbo tán pè ní zulmù pátápátá inú àwọn àrùn ọkàn ló wà àwọn zulmù dẹ̀ ní ọ̀nà mẹ́ta ló pín sí azulmù fi haqqi rob ìmá sàbòsí nípa ẹ̀tọ́ Ọlọ́run Ọba wà zulmù fi haqqi nafsi ìmá sàbòsí nípa ẹ̀tọ́ ẹ̀mí ara ẹni wà zulmù fi haqqi khalqi àti ìmá sàbòsí nípa ẹ̀tọ́ àwọn ẹ̀dá وأصل صلاح القلب هو حياته واستنارته كما قال تعالى كما قال سبحانه وتعالى ìpìlẹ̀ dídá ẹ̀mí òun náà ni mi rẹ̀ àti mi mímọ́lẹ̀ ẹ̀mí ẹgbẹ́ bọ́lọ̀ bá lẹ́gbẹ́ pé wa man kana aw aw man kana mayitan fa ahyaynahu wa ja'alna lahu nuran yamshi bihi fi an-nasi kaman mithluhu fi adh-dhulumati laysa bi kharij minha wa kadhalika zuyyina lil kafirin ma kanu ya'malun Allah sẹ́ẹ̀bẹ́ fi wéra wọn ni seebe fi wera won ẹn tó ẹ́sì pé káàna mẹ́yìtàn òkú ni fa àhìyàináhù àwọn ọlọ́wọ́ bá alékẹ́lá wá jì dìde ìyẹn ni pé òkú ni nínú ẹ̀mí rẹ̀ káàna mẹ́yìtàn ilé báyìí mautul qalbi ni yẹ kéèsè mautul ruh èyàn tó yẹ pé òkú ni nínú ẹ̀mí rẹ̀ fa àhìyàináhù àwọn ọlọ́wọ́ bá alékẹ́lá wá jì dìde wa ja'alna lahu báyìí kaman kaman mithluhu fi dhulumat ẹgẹ́ bí èyàn tó yẹ sí pé òun wà ní òkùnkùn laysa bi khariji minha tí ó lè jáde kúrò òkùnkùn ya rárá kadhalika zuyyina lil kafirina ma kanu ya'malun ọlọ́n ní báyìí láyé sé ní ọ̀ṣọ́ fún àwọn kèfèrí àwọn sẹ́ẹ̀bú tí wọ́n ń ṣe tí ó ma mú wọn nínú òkùnkùn tó rò pé inú mọ́lẹ̀ làwọn wà so ẹ bá ní so látara báyìí a jẹ́ pé ìtẹ ìmọ́lẹ̀ sínú ẹ̀mí àti dídá ẹ̀mí sísẹ̀mí rẹ̀ ó ní ṣe pẹ̀lú kí ni o pẹ̀lú pé kí ẹ̀mí jẹ́ tí ó mọ́ náà nínú àwọn amradul qulub nínú àwọn àrùn ẹ̀mí alhassad kéta ìtẹ́ ń pè ní alhassad àwọn náà ni albuqdu wal karahatu lima yarahu min hasanin halal mahsud min ah, asafil azim albuqdu wal karahatu lima min husni halil ah, mahsud min husni halil mahsud kí ẹ máa bínú kọ́ máa kórìíra ń tó rí ní dáadáa lára ẹni tí yà ń pẹ̀gàn kẹ́rí dáadáa kakọ́ máa ṣẹlẹ̀ sí yànsìn kẹmọ wá bínú sí kẹmọ wá kórìíra rẹ̀ kẹmọ wá bínú ẹ̀ lórí dáadáa tí ń ṣẹlẹ̀ sí yẹn inú àwọn ọkàn lọ́wọ́ alhassad eléba ìburú gan so ibá ní sí yìí ahduhuma ìkanu àwọn méjèèjì ìkanu méjèèjì inú àwọn alhassadu nawayan hassadu táwọn wí méjì ló pín sí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ karahatul insan lil ni'mati ala ghayrihi mutlaqan

wàhádà wàlhásàdù madmum irú hásàdù yìí hásàdù tí wọ́n dáni yẹ wà ìdá abgọ́dọ̀ dálíkà fa iná ya ta'allamu wa ya ta'adha bi wujudi ma yubghiduhu tí yẹ bá ti wá lè kórìra nǹkan báyìí arọ́ ma ní ìnirọ́ ma bá lórí tó kórìra yẹ lára yẹ fa yakunu dálíkà maradan fi qalbihi yọ ma wá járùn sínú ọkàn ọmọ akẹ́rẹ̀ tó ti kọjá báyìí nísìn inú ara ọmọ wá ní ìyẹn mọ̀ ajárùn sínú ọkàn rẹ̀ fayakunu nam wayaltazu bí zawali ni'mati anhu yóò mọ̀ wá rí ìgbádùn látara pé kí ìdára yẹn kó kú lára ní ẹ tó bá ti wá lè kú lára báyìí nínú dùn wà in lam yahsul lahu naf'un bí zawali ha kódà àǹfààní kankan ọba àmọ́ ẹ kásà yọ́wà dá fọ́mà alájì kíní nígbàtọ́ ma tèmi ò tí rí bá ti ṣe kò ní jọdá fáwọn méjèèjì ni àwọn òsùfèlà ṣe rá ní sí àbí ayọ́ wà dá fóhun nígbàtẹ́mi ò tí rí tá ìjọ parí àláìláì àwọn méjèèjì ayàjọ káyàjọ wà bákan náà kí ni wàhálà rẹ níbi kọ́ dá fóhun kò ní bá ní sí níbi kọ́ dá fóhun gan ọlọ́run lè tàtàrà zawalul alam alladhi kana fi nafsihi into inti ẹnu àǹfààní tó rí ń bẹ̀ ni pé ìnira tí ń rínú ọkàn rẹ̀ pé lágbájá ó dákun yẹn tí ìnira yẹn bá ti kú ò pé ẹ́ eh, eh, alhamdulillah ọkàn tí wá bá alẹ́ báyìí pé bákan náà ni wá bá ẹnu àǹfààní tí ó rí ń bẹ̀ nù pé ìbànújẹ́ tí ń bá kọmọ ìyá rẹ̀ ń ṣe dáadáa dáadáa ń bá yẹ̀yẹ ìbànújẹ́ yóò kú lọ́kàn rẹ̀ pé ṣe kò sáti rí bá ti na àtàní àyẹ́kọ̀rọ̀ha fadla dhalika shakhsi al'aléhì ẹlẹ́ẹ̀kejì ní kíyàn máa kórìíra bí kíyàn kálọ́lá jù wọn lọ pé ah, wọ́n àsọpọ̀ makéwú jù mí lọ ààrẹ́sọ́wọ́ ah, makéwú jù mí lọ ààláìláì ah, kọmọ á bínú pé kọmọ sọ pé yàn kan makéwú jù lọ àbí kọmọ sọ pé yàn kan ó ní ọlá kan lórí ẹ̀ imam fàkíyàn máa ṣe hasad naam eléyìí báyìí wọ́n ni fayuhibbu an yakuna mithlahu yóò fẹ́ kíyàn dàbí rẹ̀ kọ mọ́ jù wọn lọ pé o oh, ní jù mí lọ ayàjọ́ rí bákan náà ni aw afdala minhu tàbí kó jẹ́ pé òun tó lóore ju ẹni ẹlọ fahadha hasadun eléyìí náà hasadun ni wa huwa alladhi yusamma alghibta walmunafasa eléyìí báyìí náà ń pè ní alghibta àti almunafasa yẹn ni pé kíyàn máa jowú dáadáa tí ń bẹ lára ẹnìkan pé ah ìfẹ́gílágbájá jù mí lọ nínú ihá Qur'an

وهذا وإن كان مباحا ونبوت يجب تطول لي باي إلا أن السالم من هذه الأمور أرفع درجة ممن عنده منافسة ممن عنده منافسة وغبطة ẹni tí òun bá làkú bó jẹ́ jẹ́ pé tó tọ́ ni ṣùgbọ́n ẹni tó òun bá làkú òun bírú àwọn nǹkan báyìí ipò tí ẹ tó ga jù ẹn tó yẹ sí wípé munafasa ń bẹ fún gíptọ̀ ń bẹ fún yẹn ni pé ìjówú ìyẹn lórí dáadáa ń bẹ fún lọ tó ṣe báyìí nísìnyí tó kéje pé iji yẹn ni pé ah lágbàjá ó sì wá mọ́jú mi lọ kò ní gbìyànjú fúnra rẹ̀ àgbà tó bá rí ẹ̀ǹkan tó mọ́jú lọ ní ọmọ alé ẹni ẹ so wọ́n ní kíyàn mọ́kú òmbi eléyìí ó dájú bó jẹ́ pé kíyàn sí kò sáburú mẹ́ o ni àwọn àrùn méjì kan bẹ tó tún lágbára maradu riya àrùn kí ẹ máa ṣe kárí mi inú àrùn ọkàn ni maradu kibri àrùn kí ẹ máa ṣe motomoto kí ẹ jọ rẹ̀ lójú nínú àrùn ọkàn ni fàdàbáwù maradu riya a ìwòsàn àrùn riya ó ní ikhlas òun wá wà nínú suratul fatiha fàdàbáwù maradu riya bí iyyaka na'budu

three thousand three hundred kìíní kan mílíọ̀n ọmọ ló ti rí ká kò yíra ní sí so wàláì wàláì ni kìí ṣe báwọn ní kéwú ìtumọ̀ ní pé ìyáka na'budu ikhlasu nìyẹn torí pé ìyáka na'budu taqdimul ma'mul lil 'amil yufidul hasr ibi tí maf'ul tán bá ti lè gbé sáájú ó túmọ̀ sí pé nǹkan ẹnìkan la fẹ́ ṣiṣẹ́ yẹn fún ìkìláàsù nìyẹn kọjẹ́ pé iyyaka na'budu ìwọ Ọlọ́hun Ọba nìkan la máa sìn wala na'budu ghayraka ma'aka à ní sin kan míyàtọ̀ fún rẹ̀ Ọlọ́hun Ọba mọ́ ìtumọ̀ ni pé ìkìláàsù àbí kí ni máa wòrì yáwùsà ìkìláàsù so ibà ní sin so àrùn intavi wòrì yáwùsà ní kí ni o àrùn ìgbéraga wà iyyaka nasta'in ó ní ìṣòwòsá tí ẹ̀ ó ní pé kíyàn jẹ́ni tí ó ma wá isti'ana ọlọ́run ọba kíyàn má ṣe gbéraga kú lọ́dọ̀ ọlọ́run ọba kò yẹ bá ní sí kíyàn ma wá isti'ana pé ọlọ́run ọba ràn mí lọ́wọ́ lórí nǹkan so yóò jẹ́ kíyàn lè jẹ́ni tí yóò rẹra rẹ̀ ńlẹ̀ tí ò ní ma gbéraga sọ́lọ́run ọba kò tí yẹ bá ní faqirun ila Allah òun jẹ́ni tó bùkátà ọlọ́run ọba muhtajun ilehi, ẹni tó ní bùkátà sọ́lọ́wọ́ bá lóhun ṣe ń pẹ́ ẹni tó bá ní bùkátà sí ìyẹn ò ní ṣègbéraga sí ẹni tó ní bùkátà ah, kó tiẹ̀ ṣe ibi kò ní rí gbà ní <laughs> ṣe so ẹ̀rí pẹ́ni tó bá ní bùkátà sí ìyẹn tó kò ní bùkátà sí ọ yóò máa mọ̀kó jù ú lọ yóò kó ní fàídà ìfìyàl mùsùlùmí min maradu ríyáyì di iyyaka na'budu ta bá ti wá lè wo mùsùlùmí sàn kó níbi àrùn ríyáwù níbi pẹ̀lú iyyaka na'budu wà min maradu kíbùrì bí iyyaka nasta'in ta sì wọ́ mẹ́dé sàn kó

على الضالين المغضوب عليهم اليهود الضالون النصارى فاليهود أو نصارى أو يهودي علموا وما وضلوا ويتسنوا أما النصارى جهلوا أو عليهم كانوا لو جاء أعفاوا ابن القيم وني فمن وني فمن هلك من عبادنا ẹni تبا bá تبا tó bá ṣe rí búnú àwọn tí ń jọ́sìn ففيه شبأ من من النصارى من عبادنا من النصارى ففيه شبأ بالنصارى بالنصارى ẹni tó bá sọnù nínú àwọn asìnlọ́wọ́ asìnlọ́wọ́ àwọn bídíànù nínú asìnlọ́wọ́ asìnlọ́wọ́ asìnlọ́wọ́ ó tó wá sọnù ń di asìnlọ́wọ́ kò tó rọ́lọ́run sí bó sí ẹgbó sí àpéjúwe rẹ̀ ọjọ́ bí tàwọn nàṣọ́rọ̀ ni ومن ضل ومن هلك ومن ضل من, من علمائنا ẹni tó bá jẹ́ sí gbẹ́nu àwọn àfá àwà tó tó wá sọnù tó ń ti máa rẹ̀ ló tún sọnù ló tún ṣe ríbú fàfíhì ṣábáún minal yahudi òun ti ẹ̀dà gẹ́gẹ́ bí yahudi tó pé yahudi wọ́n mà wọ́n dẹ̀ tó sọnù ló fi jẹ́ sí pé in tí sirata mustaqim tàbá ti wà lójú ọ̀nà tó tọ́ àti kó níbi àìmàká nìyẹn àìsí kó níbi anù nìyẹn so ẹ ti rí ìwòsàn sí àwọn ilé ìbáyìí náà nínú àwọn ìwòsàn tó kù wọ́n ni a faqadu ó ti wà náà wọn tọ́nà ọba àlékẹ́lá parí ìdẹ̀ra lórí nìyẹn ghayril maghdubi alayhim ó dẹ̀ ti kú ònú àwọn tọ́nà bàrí kẹlẹ́bí ní sí wa humul ladhina arafu al-haqqa wa adalu anhu àwọn támù òdòdó tán gúnrí kò ń bẹ́ nìyẹn wad-dallin wala ad-dallin ó dẹ̀ ti kú ònú àwọn ẹni ànú nìyẹn wa humul ladhina jahilu al-haqqa wa lam ya'rifuhu àwọn tí wọ́n ma òdòdó nìyẹn tí wọ́n dẹ̀ tẹ̀lé wa zakatul qalbi mawqufatun ala taharatihi mímọ́ ọkàn agbelórí isi àfọ̀mọ́ rẹ̀ kama anna zakat albadani abadani mawqufatun ala istifraghihi min akhlaqihi arradi'ati alfasida ege bo je pé mi ma ara agbe lórí kí ara ko kara ko pasofo kara kí ó ko pasofo ku ni bí àwọn tó lè ro ko mara tó ko ba tó ko tó jẹ́ aburú tó jẹ́ n tó ko bara walawla aya tó wá sọ̀rọ̀ ile báyìí olani walawla fadlullahi alaykum wa rahmatuhu ọlọ́wọ́ bá ní tí è bá sí àánú ọlọ́wọ́ bá lórí ìjọ ẹ̀yà nẹ́bí sallallahu alaihi wasallam lórí yín àti àwọn ìkẹ́ rẹ̀ ma zakka minkum min ahadin abada ẹnìkan ọba ti mọ́nu yín àánú ọlọ́wọ́ bá lórí yín bá tẹ́ fi mọ́ walakinna Allaha yuzakki man yasha àmọ́lọ́wọ́ bá lékẹ́lá ní mọ́ sí àfọ̀mẹ́ntọ́ bá wù nínú àmì ẹrú alimun ọba tó nímọ̀ sí nǹkan táwọn ẹ̀dá rẹ̀ ní bùkátà sí ni ọba tó mọ̀ nípa in tó ná sábà tó bá àwọn ẹ̀dá rẹ̀ mú ni ọlọ́run bá alikán sọ́bọ̀ mi pé qad aflaha man tazakka ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá sí àfọ̀mọ́ ẹ̀mí ara rẹ̀ ó ti jèrè wa dhakara isma rabbihi fasalla fa aslu ma tazku bihi al-arwah wal qulub huwa at-tawhid ẹjá jìmọ́ nǹkan ìpìlẹ̀ tí ẹ̀mí ma fi ń má atọ́kàn òun náà ni at-tawhid ìmọ̀lọ́wọ́ ọba lọ́kàn wal-iman ìnígbàgbọ́sọ́lọ́wọ́ ọba alladhi bihima yazku al-qalbu pẹ̀lú ẹ̀ méjèèjì yìí ni ọkàn ma fi ń má wa eléyìí táwa ń wí in tó kó sínú ni pé kéèyàn gbékù lẹ́mìíyàn kó nẹgẹ́tì ìgbà ìgbé ìjọsìn fún ẹlòmíì yàtọ̀ fọ́lọ́run bá kọ́ gbà yí pé lẹ́yìn Ọlọ́run kò sẹ́nìkan tó tọ́ láti máa jọ́sìn fún ma wa dhalika taharatuhu ẹ̀mí rẹ̀ ti mọ́ nìyẹn wa ithbatu uluhiyyati وإن كان أصله النماء والزيادة والبركة فإنه كذلك يحصل بإزالة الشر نعم wọ́n ní eléyìí báyìí ó ní ìpìlẹ̀ pé èyàn má ó ní pé èyàn sí ń gbèrú wọ́n ní torí pé ìfọ̀ ìsàfọ̀mọ́ ara ẹni bó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ ní kíyàn máa gbèrú sí kíyàn sì máa sàlékún kíyàn sì máa rí ọ̀pọ̀lọpọ̀ oore wọ́n ní bákan náà ó máa ń ṣẹlẹ̀ látara pé kí aburúkó kúò fún yẹn náà tazaki ma ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ìmá ma ń ṣẹlẹ̀ náà inṣàlọ̀ ta'ala nínú táfi wá parí ẹ̀ lónìí inṣàlọ̀ o ni wípé walkulubu tamurudu kama tamurudu abdan ọkà ma ń sáré gẹ bára sí ma ń sáré ni wata ẹ̀tẹ̀rí ha al'afatu kama ta ẹ̀tẹ̀rí al'adọ́ wal jawari àwọn ìnira orísìírísìí wàhálà ma ń dé ẹ̀mí gẹ́gẹ́ sí ma ń dé ara náà ni wakama annalil abdani gidhaun wa dawa'un ẹgẹ́ bó sì wá jẹ́ pé ara ní oúnjẹ àtògùn fakadhalika lil qulubi gidhaun wa dawa'un wa alamatu sihhatil qalbi qabuluhu ma yanfa'uhu wa yagrihi min al fi ma ilalafiyar mi òun náà ní kó máa gba gbogbo tí ó bá ti lè ṣe láǹfààní kó máa gbà wọlé àti tí ó bá ti máa fún lóúnjẹ gẹ́gẹ́ bí iman tí ó máa fún lóúnjẹ mi bákanáà wà máa bákanáà eléyìí báyìí wà ma'rifati rabbihi kó mọ Ọlọ́hun Ọba rẹ̀ dáadáa wà ma'rifati asma'ihi wa sifatihi wa fa'alihi wa sí Ọlọ́hun tẹ̀lé Ọlọ́hun Ọba wal a'mali àwọn sẹ́ẹ̀rẹ́ kó máa nífẹ̀ẹ́ sí wal i'radu

inú àwọn àrùn ẹ̀mí inú àwọn pé ẹ̀mí ti bàjẹ́ ni wọ́n ríyá ríyáwò inú ẹ̀ lọ́wà wọ́lhik kama bínú èèyàn inú ẹ̀ lọ́wà wọ́lhásad inú ẹ̀ ni kéétáwà wọ́lẹ́jù wọ́lkibr kama jọra ní lójú kama ṣe gbéraga inú ẹ̀ lọ́wà wọ́ljahlu wa zulmu àyìmọ̀kán àbòsí inú ẹ̀ lọ́wà wà náhù dhalika min hubbi al wọ́n ni àtàwọn tọ́bátún jọrú ilé ìbáyìí nínú kíyàn máa nífẹ̀ẹ́ ṣẹ̀ láyé walfawahish àwọn aburú àwọn bàjẹ́ walmunkarot àwọn tí ó dá kí ẹmọ nífẹ̀ẹ́ rẹ̀ fàyídà àrọ́dàlọ́hù bí abdihi khayran basarahu bí uyubi nafsihi bẹ́ẹ̀ rán bá alékẹ́lá bá ti wá fẹ́ nífẹ̀ẹ́ yàn bọ́nà bá ti nífẹ̀ẹ́ yàn yóò jẹ́ kó máa rí àlébù ara rẹ̀ yóò máa rí ibi tó kù ti wá lè rí ولكن أكثر ولكن أكثر الخلق جاهلون بعيوب أنفسهم ṣùgbọ́n ilé tó kó bà ní jẹ́ bá ní ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọ ẹ̀dá asaláìmọ̀kan nípa àlébù ẹ̀mí ara wa tẹ́lẹ̀lẹ́ni la máa ń rí ìpàkó nípàkọ́ làwọn máa ń wò àkín sábà rí tiwa bí sábàbí mawti qulubihim aw maradiha aw naqsi idrakiha in tí wọ́n máa ń fa

Uh, wa ma yushinuha aw wa ma yashinuha bákan wọ́n ní pẹ̀lú pé ẹ̀mí yìí kò ní lè ṣe yàtọ̀ láàrin tó in tó burú àti in tó dùn kò ní lè kò ní ma tí yóò kó ìnira bá ẹ̀mí eh, kò ní ma nǹkan tí ó kó ṣọ mi àti nǹkan tí ó kó ìyẹpẹrẹ bá wa ma yanfa'uha wa ma yadurruha in tó lè kó àǹfààní bẹ́mi àti tó lè kó ìnira bá kò ní ma so látara báyìí irú ẹ̀mí báyìí ó ti kú nìyẹn kọ́nà bá ilékẹ́lá kí ó sànà wà kú ń bí eléyìí báyìí na insha Allah ta'ala eléyìí báyìí kí a gbìyànjú kí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa so kí a dẹ̀ lọ mọ àwọn eléyìí báyìí dáadáa so kí Ọlọ́run bá ilékẹ́lá kí ó sànà ẹnì kọ̀ọ̀kan wa so bá nísìn so ọ̀rọ̀ pọ̀ gan nínú àwọn nǹkan ìròyìn tí ń bẹ fún ẹ̀mí tó mọ́ fiqhu sakinati alqalb kí ni àgbọ́yé ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí fiqhu tumaninati alqalb kí ni àgbọ́yé ìfarabalẹ̀ ẹ̀mí fiqhu sururi alqalb kí làgbọ́yé ìdùnnú ẹ̀mí fiqhu khushu'i alqalb kí làgbọ́yé pé kẹ́mi ma jẹ́ni tí ń páyọ̀ Ọlọ́run Ọba kẹ́mi ma jẹ́ni tó farabalẹ̀ fiqhu walbadan àti mẹ́ni mufsidatu alqalb kí làwọn nǹkan tó madakhilu shaytan lilqalb kí láwọn ọ̀nà tí ṣetán ma ń gbà wọlé sínú ẹ̀mí alamatu maradil qalbi wa sihatuhu àwọn nam alamatu maradil qalbi wa sihatihi àwọn àmì tá ma fi ma ẹ̀mí tó ń ṣàárẹ̀ àtẹ̀mí tí ó gbádùn fíkí amradil kulubi wa ilajiha àgbọ́yé àrùn ẹ̀mí àti wòsàn rẹ̀ adwiyatu amradil kulub àwọn ogun o láwọn nǹkan tí a ń láti ma wípé ó pàtàkì gan kágbàgbọ́ yẹ́ tí ó bá ní sin yìí so abẹ́ lọ́wọ́ba alékẹ́lákí ọlọ́wọ́ba alékẹ́lákí ó sàánú ẹni kọ̀kan wa kọ́lọ̀wọ́ba kó sí ẹ̀mí wa lẹ́mí tí ó mọ́ abẹ́ lọ́wọ́ba alékẹ́lá kọ́lọ̀wọ́ba kí àrúbá wa fọ ẹ̀mí wa mọ́ kúrò bí gbogbo àwọn àrùn tí ń dàmú ẹ̀mí wa tí ó bá ní sin yìí elé tí máa ń pa ẹ̀mí pátápátá nínú ẹ̀ àti elé tí máa ń ṣe ẹ̀mí láàárẹ̀ nínú ẹ̀ abẹ́ lọ́wọ́ba alékẹ́lá kọ́lọ̀wọ́ba nǹkan tó máa ń kó bá ẹ̀mí kọ́nà bá níkẹ́lá kó láwá kú ń bẹ́ tó ráwọn afáàjí pé wá pé inú nǹkan tó mọ́ ní lápa lórí ẹ̀mí òun náà ni nǹkan tó bá ń wọlé sínú etí èèyàn àti nǹkan tí èèyàn bá ń fojú rí àwọn méjèèjì ó máa ń sábà ní lápa lórí ẹ̀mí gidi gan tó bá nísìn so ọ̀pọ̀lọpọ̀ táwa dẹ̀ ń gbọ́ láwùjọ wa yìí àti tá ń fojú rí àwọn nǹkan tí ó ni àwọn nǹkan tí ò ní mú ẹ̀mí ni so ń lọ́fà ló fi kéré nínú wa ẹni tí ẹ̀mí rẹ̀ sàárẹ̀ orí bá nísìn yìí ó kéré nù wa ẹni tẹ́mì rọmọ sáré ọ̀pọ̀lọpọ̀ wa lọ́jẹ́ pé ṣáhàwà ló kúnnú ẹ̀mí wa alkiyama akéré ẹ̀gan ilé ayé la pàtàkì láfipọ̀ ní sí ayé akéré sí alkiyama àrùn ẹ̀mí ni ìtàndẹ̀ ẹ̀rí lọ́fà torí pé àrípàwùjọ wa yìí ọ válù materialé ilé ayé ju alkiyama lọ àwùjọ wa yìí válù kíyàn ma gun mọ́tò kọ ma kọ́lé ńláńlá kódà ilé yóò fi ma jẹ́ ni alápẹ̀lẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tàbá rí mọ́tò ń dìyàn wọ́n àti ẹsà ẹsà wọ́n wá sí kúbẹ́kúbẹ́ fún yàn ìgbà ẹ̀ lọ́ dìyàn gidi lọ́dọ̀ wọn tàbá ti rí mọ́tò ń dìyàn láì wọ́n ma èyàn yẹpẹrẹ wọ́n káyàn kún ìṣẹ̀lẹ̀ àbí ọ̀ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kódà ẹlòmíì tí bá ti ń wọ́ ọlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọ tọ́bá gbé mọ́tò kọjá wájú ní ọba ìtọ́bá rí ah ẹ̀ẹ́sà ẹ̀ẹ́sà ó dàbọ̀ sà èé <laughs> kí mi báyìí tẹ́lẹ̀ ẹ̀ àmọ̀wá dáre orí mọ́tò ń dìrẹ̀nu ah, àtàbà òun ti ẹ̀ ní mọ́tò wàláì ẹwọ ìròrí bó ṣe dọ̀tí èé lọ́fà ló fi jẹ́ pé àwọn náà wọ́n wá owó by fire by force kí lọ́fà nítorí pé àwọn náà fẹ́ ní ìlọ́dọ̀ àwọn èèyàn um value àwọn èèyàn wa lọ́dọ̀ àwọn èèyàn ó ní pé kéèyàn lọ́rọ̀ ayé so eléyìí báyìí wàláì ó fà tó fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà atẹ́rí sínú ìmọ̀ wa ayé gan àwọn ayé jà kìyàmọ̀ lọ so ibà nísìnyí nítorí tàn fojú ara wa rí àti tàn fi tí ara wa gbọ́ láwọn ọ̀rọ̀ tó pé kò ní mú ìmáni ma gbèrú sí nínú ọkàn ya yọ́ ma lẹ ìmáni máyà ní pé kò sí wọ nìkan ni ìwọ nìkan ni ìwọ ni wàhálà rẹ̀ pọ̀ sí báyìí kódà náà bìgan ti sọ wípé àlúmọ̀ nǹkan ò tí tí ọwọ́ náà sí tàbátà ti la ilaha illallah tí wà náàbì lóhun sí pẹ̀ ẹ̀wọ́n lẹ́ẹ̀sẹ̀ ò ní wọ́n náà gbére gbogbo àwọn burúkú àwọn ọ̀rọ̀ burúkú tí ò ní mú mánìyàn lékún ìdíkẹ̀ fèrí náà ẹbẹ́sẹ̀ mú kó sí àrùn kanu

kí ẹ sẹ̀ tán kó tó wá máa láyà sọ́lọ́n pé ẹ ìgbà náà ń kọ́ mọ́ ìdẹ̀ sí ìsìnà tán nìna ọlọ́n fún mi ní ṣáwà gan eré ẹ burú ọlọ́n fún ní ṣáwà lórúkọ mọ́bí sí fasad in tí ó kú ọwọ́ náà nìyẹn kò rí bá ní sí wàláì wọ́n ta ìyálàyà náírà bet ìyálàyà náírà bet tí ó bá ní sí so ló kó sí náà èmi náà ẹ̀ṣẹ̀ ló kó sí náà débi pé láàrin ara wọn tátà mẹ́ṣíyà ni láàrin ara wọn wàláyì wọ́n sì máa gbá obìnrin káàkiri obìnrin wọ́n sì máa gbá ara wọn sùn ẹ̀m̀pé wàláyì mo fún nínú sí wọ́n bá yàwó ara wọn sùn aburú tí ń bẹ ní àárín wọn gidi gan in fact ẹnìkan wọ́n tó wá kọ́yàwó tó bá kọ́yàwó lẹ́ báyìí kí ló yẹ kí àwọn yẹn ṣe ó yẹ kó padà sílé bàbá rẹ̀ àbí kò ní padà sílé bàbá rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ìsọwọ́kọ̀ mí fún lẹ́sẹ̀kẹsẹ̀ náà bàbá ò ní mọ̀ pé bàbá ma rò pé lọ́dọ̀ he lọ́wà ó ti dọ́dọ̀ f ilé ọkọ he ni bàbá rò pọ́ wà sẹ́ àní ilé ọkọ f lọ́wà nínú àwọn ẹ̀kọ́ tí ń ṣẹlẹ̀ láàrin wọn nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ bá kó sànú wa ẹ̀mí ló ti dọ̀tí wà láì ẹ̀mí wọn ti dọ̀tí gan kò yẹ báyìí nìsìn so nítorí pé wọn ríra wọn má ẹnẹlẹ́ni lókù tí wọ́n rí ó tí bá ní sí bẹ́yàn bá ṣe ń rí ẹnẹlẹ́ni kọ́ ma ríra rẹ̀ náà kọ́ ma pèrè sákìyèsí kọ́ ma tún ẹ̀mí ara rẹ̀ ṣe kọ́ ma fọ́ ẹ̀mí ara rẹ̀ má kọ́ ma wobi tóun náà ti ń jìn sí kòtò kọ́ ma wobi tóun náà ti ń ṣe ẹsẹ̀ gbé kọ́ ma tún rẹ̀ ṣe kó dẹ̀ ma tún àwọn èèyàn ṣe pé bá ní sí so kọ́ ma dàgbà pé olúwa rẹ̀ wá di àwòdì tí ń sọ orí olórí kí ẹ̀ máa sọ orí olórí káwùdì máa gbé tiẹ̀ lọ tí ó bá ní sísù kọ́nà bá ní kílá kí ó sàánú ní kọkawa so rọ́pọ̀ àtó yẹ́ sí pé à nílò láǹfàní àti wí gbogbo ẹ̀tán àmá ẹnu wọn bá tá bá ti wí náà akàfẹ́ sí ká la ṣe lè tọ́jú ọkàn wa ni à ní wí gbogbo ẹ̀tán tí ó bá ní sí torí pé ọ̀rọ̀ tó yẹ pé àwọn àfáà dídì kan òdìdí tíra ńláńlá lórí ẹ̀ ẹwà dúró àwọn ànásìrì tí mo kà àwọn ànásìrì àwọn kókókókó ọ̀rọ̀ tó yẹ sí pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó yẹ sí pé kódà àwọn míì mẹ́mẹ́ta pé mọ̀ká ń gé ṣókí ṣókí ṣókí ṣókí ẹ́rìkẹ́ mò ń fa àwọn bòmí mò ń fa bòmí nítorí pé láti touch àwọn ibi tí ó yẹ ká touch so kọ́nà bà lè kílá kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà bà lè kílá kí ó wà pẹ̀lú wa subhanaka alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Alhamdulillah sallallahu alaihi wasallam bákan náà àkí àwọn ìṣàdùwà abdullahi ibn hassan abdullahi ìjìbò kí ó dákọ̀ọ́ sáwọn ní ìsànàdà ní ayé bí àti ní ìjọba ìyára ó tí a mọ̀ wọ́n sí onáà ní pé láti jọ ọlọ́pàá ọlọ́rọ̀ sóòrò ọlọ́sọ̀báì anábìsọ̀báì wọ́n sí àbẹ̀lọ́wọ́ bá ọdákùnkùnbà mọ̀lúrí ẹ̀ alàmà sàrẹ̀sọ́ lórí pé kí láwọn sàábí náà kọ́yé lọ́kùnmù àná tó bẹ́ o lálàá jamaa ọ̀rọ̀ ni wọ́n ti sọtọ́pọ̀ lẹ̀ nípa àwọn àrùn tí ń bá àwọn ènìyàn àti àwọn ọ̀nà lọ́jàdù ní pé kíyàn gbọ́ nǹkan kọ́ lọ́jàdù ṣùgbọ́n lọ́jàdù ní lágbọ́ kálò ìmọ̀tẹ́yàn bá máa tọ́ gbọ́ ẹ̀kọ́ tọ́ kọ́ tí ọ̀rá lò kò sàwàdé fún bí ẹni tí ò nímọ̀ náà wọ́n sọ lọ́rọ̀ wọn nínú ọ̀rọ̀ wọn wọ́n sọ ìtumọ̀ kí ní jẹ́ ẹ̀kọ́ fún wa bákan náà wọ́n sọ àwọn ọlá ọlá ọlá tọ́wọ́ àfúrẹ́mì ẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ máa ní tí wọ́n ń gbé láàrin ẹ̀kọ́ bá ń lọ́wọ́ wọ́n sọ àwọn ọlá àti ipò tí ẹ̀mí ní ipò tó wà lórí àwọn ara yòókù mo ń pẹ́ láti sáwọn nǹkan yìí ẹ̀dá kùtù ọlọ́run ọba wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó ní kókó tó pé agbọ́dọ̀ jìmọ̀ wọ́n sọ̀rọ̀ pa mizanul amal àwọn òṣùnmọ̀ láàbí máa ń wọ́n sẹ́ tí iṣẹ́ ó fi jẹ́ tí ọlọ́run ọba ó gbà lọ́wọ́ wa mélòó ni àbá ìfẹ́ sọ àbá ìfẹ́ sọ àbá ìfẹ́ sọ àbá àgbà àbá àgbà ẹ̀lẹ́bí ogun bá lọ́wọ́ àbá àgbà àmìnà ó ní àlẹ́kọ̀láàsù àjọ̀tàbà ó ní kí ìṣẹ́lá fẹ́ ṣe káṣe nítorí ọlọ́run pé àbíwá ojú mi ẹlòmí ìjọ ọlọ́run wà lọ sùn ẹ̀kẹ́jì sí ní pé dábì tẹ̀lé súnà tání súnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìdákọjá fúrásì tí wọ́n fi júwẹ̀ rẹ̀ sẹ́kan tí ọ̀bá méjèèjì mú mabẹ́gẹ̀ sọ́rọ̀ Islam bákan náà wọ́n bá sọ àwọn tó pọ̀ àmìsẹ̀lọ́jà kọ̀ọ̀mọ́ nípa àwọn oríṣiríṣi àrùn nínú ẹ̀ ni wọ́n sọ ń pa mọ́ alkọ́fìlà kíyàn fọ́nú ọkọ́ra kọmọ̀mọ̀ gbọ́rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa kìí ta bákan náà aṣá iyèméjì bákan náà sọ fún wa ṣáháwà ìfẹ́kúfẹ́ ní ìfẹ́kúfẹ́ ara bákan náà ìbínú bákan náà àìmọ̀kan wọ́n sì wá kó gbogbo ọ̀nà táàdù wá wọ àwọn àrùn sàn wọ́n wá kó sínú nǹkan méjì péré onáà ni àtàwhíd wal ìmán àtàwhíd so méjèèjì ṣùgbọ́n àyè òní gbà wá inṣàlá ibi táwọn àbá òtún wọn bá kọ sí wẹ́wẹ́ tí a bá gba ìbéèrè wa tán á jù wà ní inṣàlá ta'ala abẹ́lẹ̀kọ́ bá sa àwọn stars wa ní ẹsẹ̀ dáadáa ní báyìí nígbàtí àwọn stars sọ̀rọ̀ lọ àwọn ìmáàmù يسار إسماعيل أبو قارب المصري قال لك أنا وين أعمل بحب الأستاذ يونس أبو كريم أجل سعيد نعم nígbà yà kàn bẹ́ẹ̀ ìbéèrè wa àwọn tí a bá débi ìlú àwọn ọkùnrin kí a lọ́wọ́ ẹ̀kan náà láàkà kò sì sí abẹ́ bẹ́ẹ̀ ní lábẹ́ bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ tí ó ń lérè ànígbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alukọ̀ ní abẹ́ bẹ́ẹ̀ wa bákan náà àwọn ọmọ á kí àwọn bá wa ìbéèrè wọn ránṣẹ́ ṣọ́ọ̀lá ìbéèrè wọn lè jẹ́ lórí tí ó ní bá wa sọ̀rọ̀ yìí ó lè jẹ́ lórí àpapọ̀dá ti gbọ́nta tí kò yí wa tó ìṣọ́ọ̀lá ọ̀sọ́tìwà wọ́n bá wa fi àdáṣọ́ ìṣọ́ọ̀lá One, two, three, four, five, inshallah so àwa tí a ní bẹ̀rẹ̀ the number one fifteen káti súnmọ́ báyìí one two three lẹ́yìn start àwọn number two and three káti wà ní ẹgbẹ́ wọn. láti ṣe bá ti bẹ̀rẹ̀ sábà wà ní ìlú àwọn ọmọ àti ìwọ̀n ṣẹlẹ̀ síyàn nínú ọkàn kódà yẹn tí bá ń ṣe èméjì ẹlẹ̀mọ́mà lójú ẹ̀ fíbà ní sí ẹlẹ̀mọ́ rí lójú ẹ̀ nínú ọkàn rẹ̀ lẹ̀ ní iyèméjì wà ń bẹ̀ pé àbílẹ̀ lòdòdó ni àbí tọ̀hún lòdòdó ni àbí tẹ́lẹ̀ lòdòdó ni yóò mọ̀ wá dààmú nú ẹ̀mí rẹ̀ yóò mọ̀ wá dààmú so ibà ní sí so ló fi jẹ́ sí pé nǹkan yẹn inú ọkàn ní ti máa ń ṣẹlẹ̀ síyàn

قال أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا العذاب فذوقوا نعم مجيب عليك باريا يعني so ọlọ́wọ́ bá ní ká ń jẹ́ kó wáyé pé tó bá dé bẹ̀rẹ̀ kìyàmà àwọn ọmọ náà ní tó bá rán tí àyà ìdé pariwo na mìlítí ẹ̀ ó ní wàhún yẹ sọ̀rì hú na fi ha wọ́n ma pariwo nuna ní rọ́bá na afirikina na ẹ̀mẹ̀l sọ́lì ha ìrẹ́ ọlọ́wọ́ bá yọ wá jáde kó nuna dáa padà sílé ayé káwa náà lọ sí dáadáa ghayra alladhi kunna na'mal tó yàtọ̀ sí lè ta ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta fi ríru yàtàrí ọlọ́wọ́ bá ní awalam nu'ammirkum ma yatadhakkaru man tadhakkara wa ja'akumun nadhir fàdúkù famali zọ́límínà min ansar ọlọ́wọ́ bá sọ wípé sí ni ọlọ́wọ́ bá lè kẹ́lẹ̀ òfin ilẹ̀ mi gúgun bá tẹ̀wà ní ayé ni tó yẹ sí pé ẹni tó bá fẹ́ rántí ọlọ́wọ́ bá nù yí ó tó fún láti fẹ́ rántí ọlọ́wọ́ bá wa ja'akumun nadhir olùkìlọ̀ dẹ̀ dé wá bá yín mo fún yín olùkìlọ̀ ẹni tí ó sàlàyé fún yín ẹni tí ó kìlà yọ ọlọ́run bá fún yín fàdúùkù ẹ máa jìyà ọlọ́run bá lọ ẹ máa tọ́wò fàmálì zalimina ya ọlọ́run bá lọ́jọ́ gbẹ̀rẹ̀ so kí láìfà níbẹ̀ ní pẹ́rù pàwọn so àbámọ̀ wọn lọ́jọ́ náà lọ́hun nígbàtán rí ìyàtán kò sí wọ́n láǹfààní má pàǹfẹ́ wá sílé ayé so ká má dìjọ yẹn torí pé inú nǹkan tí máa ń ṣẹlẹ̀ ni pé wọ́n pé ìṣẹ́jà máa bá lọ báyìí náà tó bá dé ọgbẹ̀rẹ̀ alkiyama a pàdà máa máa èwo ló jẹ́ òdodo ń bẹ gbogbo ẹjẹ̀ tí súwá gan járe àfáà kan sọ pé kì níkan àwọn àfáà kan sọ pọ́ dá àwọn àfáà kan sọ pé ọ̀dá níkan àwọn kan tó ti dé báyìí àwọn kan tó ti ní kìníkan àwọn ẹ̀mí ni tó ibà nísìn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ibà nísìn so kọ́nà bá kó sànú àṣọ àwọn ọmọ tí mọ́ ń dàmú ẹ̀mí ni ẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ìyàtọ̀ láàrin al-iman wa tawhid at-tawhid òun náà ni ifradullahi ta'ala bima yakhtassu bihi ká sí ọlọ́run ọba lẹ́yọkan pẹ̀lú àwọn nǹkan tó yẹ pé ọlọ́run ọba nìkan náà ni ó tọ́ sí so yíba ní sí yìí tí bá sọ pé ifradullahi ta'ala bima yakhtassu bihi mo ti kó tàwídù mẹ́tẹ̀ta mo ti kó sínú ṣùgbọ́n tí bá sọ pé ifradullahi ta'ala bil ibada tàwídù uluhiyya nìkan mo sì ta'arifu yẹn definition uluhiyya nìkan mo sọ yẹn tàwídù ni ìmú ọlọ́run ọba lọ́kan kásí ọlọ́run ọba lọ́kan nínú ìbádà gbogbo tán bá ti pè ní ìran ìbádà láyé ọlọ́run nìkan lagbọ́nà mọ́ sí fún tàhídù alákọ̀ọ́kọ́ ni arububiyya yẹn ni pé af'alullahi ta'ala ifradullahi ta'ala bi af'alihi àwọn sí ẹ̀tọ́ yẹ́pọ̀ ọlọ́run ọba ní ṣe kágbàpọ́lọ̀ nìkan ló lè ṣe lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ni kankan tó lè fàárẹ̀ kanyà tàwíìdù

àtójúpọ̀nà tó náà bá lè kẹ́lá fi ní ìròyìn yẹn ọlọ́run nìkan ló tó gba ìròyìn àwọn nǹkan yẹn yàtọ̀ fún ẹ̀dá ìntẹ́bìhù mọ́ ní lójúpọ̀nà nítorí gbà ọlọ́run ọba lè jẹ́ okọ̀ kan téèyàn náà ó jẹ́ okọ̀ yẹn ṣùgbọ́n ibi táti ṣe tàwídì ọlọ́run kí kágbà pé ìfí ó kọ ìrìnlẹ̀ fún ọlọ́run ọba ó yàtọ̀ fún ìfinilẹ̀ fún ẹ̀dá a fi rinlẹ̀ fún ọlọ́run ọba lójú ọ̀nà tó pé jùlọ tí ó sí ìdínkù kankan àbùkù kankan bẹ́ẹ̀ a fi rinlẹ̀ fún ẹ̀dá máa nà sọ́nìhì pẹ̀lú pé nǹkan yóò pé lára ẹ̀dá fún bí àpẹẹrẹ alimu lèyàn alimu lọ́lọ́run àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n ilmu ọlọ́run ilmu lam yusbak bil jahal àyìmàkan ṣáájú ẹ̀ wọn fàìmà kan sáájú mọ́ lọ́wọ́ bá wà ilmùn la nihayata lihi lahu jari wà ilmùn la nihayata lahu ìmọ̀ kan tó yẹ pé kò ní ìparí ní mọ́ lọ́wọ́ bá so ibá ní sí àmọ́mọ̀ ìmọ̀ ẹ̀dá sabakọ̀hùl jahlu wà lahu intihawu ọmọ nkankan ọ̀pọ̀lọpọ̀ nkan ọsàìmọ̀ sí àmọ́lọ́ọba ìyá àrífúl jẹlíyà kalkọfí wàyá àrífúl bátina kalzọ́hìr wàyá àrífúl kùlìyàt kaljùsìyàt gbogbo nkan ọlọ́ọba àti kùlìyàt àti jùsìyàt àti zọ́hìr àti bátin àti dẹ̀kík àti jẹlí gbogbo nkan ọlọ́ọba ma so ibà nísì so a tí ọjọ́ tẹ̀dá àádẹ̀fì ilẹ̀ fún ẹ̀dá lójú pọ̀nà tí ọjọ́ tọ́lọ́wọ́ba ìfọ́rọ́dù ọlọ́wọ́ba níbi ẹni ẹ bẹ́ẹ̀ ni hayatu tàbátọ̀ pé hayu ni ọmọ ẹ̀dẹ́ nìyàn náà ní sífàtul haya ọmọ ẹ̀dẹ́ náà ń sẹ̀mí àbí ọ̀sẹ̀ mi ni ṣùgbọ́n ìsẹ̀mí ọlọ́wọ́ba ìsẹ̀mí kan tó yẹ pé àìbẹ́ ọ̀sájú ẹ̀ ìsẹ̀mí kan sì tó halfana títà ò ní ba àmọ́ sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìsẹ̀mí tó wà náà kìsù ni níbi tàwíìdì ọlọ́wọ́ bá asma wa sifat kásẹ̀ ìfọ́rọ̀dì ọlọ́wọ́ bá ń bẹ̀ ní tán pè ní tàwíìdì ní sẹ́rí al-iman ohun yatadammanu sittata ashiya'i àwọn kan mẹ́fà ló kó sínú ohun kó nǹkan mẹ́fà sínú tó fi yàtọ̀ sí tàwíìdì ní alákọ̀ọ́kọ́ al-imanu billahi subhanahu wa ta'ala so torí pé al'imánu bí wujúdí láhì ta'ala wà bí rububiyyati wa uluhiyyati wa asma'i wa sifatihi ó wà lábẹ́ al'imánu bí láhì subhanahu wa ta'ala al'imánu bí láhì ya ta dọ́manu arba'ita ashiya'i in ka mẹ́rin lókó sínú ẹlẹ́ẹ̀kejì al'imánu bí mala'ika so yí bá ní sí yí òun ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid ó ti yí bá ní sí yí ẹlẹ́ẹ̀kẹta al'imánu bí kutub ká nígbàgbọ́ sáwọn tíra Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹrin al'imánu bí rusul ká nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀karùn al'imánu bilkọ́dar al'imánu bilyamil akhir ọjọ́ gbé dalkiyama ẹlẹ́ẹ̀kẹfà al'imánu bilkọ́dar ká nígbàgbọ́ sí kọ́dara sí ti bá nísìn khairihi wa sharrihi au al'imánu bilkọ́dar khairihi wa sharrihi dáadáa ni àtàbùrú tó wá sílẹ̀ sí wa ká gbà pé inú kọ́dar lọ́wà so eléyìí báyìí ni ọ̀rọ̀ al'iman tọ̀hún ni naam

wa baynahuma umurun mushtabihat ibi ta fẹ́ fara sí ni pé la ya'lamuhunna kathirun min an-nas àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn onímọ̀ ìtànkpè ní ṣubhat ni ẹ̀ tí a rí àwọn jàbátá yìí in tó máa ń fàtà àmọ́ fi ń sọ ni pé onírújú ni wọ́n tó jẹ́ sí pé ẹ máa rí wọn pẹ̀lú rọgbà ẹ máa rí kàbúrìdì samawati wal ardi ẹgẹ́ bí sánmà àti ilẹ̀ sí jìnà síra wọn ni so ọ̀rọ̀ wa máa ń rújú débi pé tàbá máa jà síbẹ̀ lẹ́kọ̀ọ̀kan àwọn èèyàn kódà ẹlòmílẹ̀ wọlé sígbọ́n àwọn jàbàtà ní ṣe prógrámù ń bẹ̀yẹn tàbá yẹ̀dẹ̀ sọ́bà yọ̀gá wọ́n ti ẹgbá ti jàbàtà ah, tí a wọ́n mà lálábùrú ni kò so nítorí pé ìdákẹ́ wa àbúrú ní ọmọ ẹjẹ́ fẹ́ni tí ọ̀bá mọ̀ so yíba ní sí so nǹkan tó fà nìyẹn àti pé ń gbà míì ṣe rí ọ̀rọ̀ tá sọ yẹn in tó fi parí sí di pé wọn ni pé a rí àlámà kan nínú àwọn àlámà àrùn ọkàn nínú ọ̀dọ̀ wọn pẹ̀lú pé kíyàn má rí aburú sáburú kọ́ ma fojú kéré aburú ni lọ́dọ̀ àwọn jàbàtà wọn ẹ ti rí kó láàrín máa ṣe wàláì pé ọmọ ẹ ti láàrín máa kúnlẹ̀ kí ló dé ó lẹ́ṣẹ̀ ni náà sí ẹ̀ṣẹ̀ sí ẹ̀lẹ̀mọ́ sí ní náà ń pè bẹ́ẹ̀ torí pé lọ́dọ̀ tí wọ́n definition ẹ̀ṣẹ̀ ni pé máa ṣe lọ kò sí láìfi fídíà àtẹ́bọ́lò lè ṣe tí a pé àrùn ẹ̀mí nìyẹn so definitely ta ń sọ yìí ó ṣe kí ni o àpẹẹrẹ rẹ̀ ń bẹ lára wọn so ibà ní sí nǹkan tó fà á nìyẹn so kọ́nà bá kí ó sànù wallahu ọmọ ìpìlẹ̀ pàtó ìyẹn tí ó ọmọ ìpìlẹ̀ bá lọ́wọ́ wà ní bá àti ìbẹ̀rẹ̀ láti náà a ìgbéraga wọ́n ní a sọ̀rọ̀ nípa rẹ̀ pé àrùn ẹ̀mí ni wọ́n ní sẹ́nu ìgbéraga lọ́wọ́ wà kíyàn rí àfáàyàn àbẹni tó jùyàn lọ àbí bàbá àyàn kíyàn má wà kúnlẹ̀ fún kíyàn má tẹ̀ fún kíyàn má dọ̀bálẹ̀ fún so a onígbéraga lọ́mọ yẹn kódà tó bá so àwọn èèyàn kà sí gbéraga eléyìí bá iṣẹ́ rí definition ìgbéraga nínú sharia ó yàtọ̀ fún definition ìgbéraga lọ́dọ̀ Yorùbá ó yàtọ̀ fún definition ta'riful kibri fi sharia yakhtalifu an ta'rifihi fil 'urf ìgbéraga nínú sharia ìmọ̀ yàtọ̀ sí ìgbéraga nínú àṣà àbínú lórí àwọn èèyàn kò yí bá ní sí so ìgbà mí bẹ́tọ́ pé ẹlòmí lè ka nǹkan mí fún gbéraga ṣùgbọ́n nù ṣẹ̀rí àkùnkín sí gbéraga so irú ẹ̀ ni ọ̀rọ̀ akúnlẹ̀ fún yàn akúnlẹ̀ fún yàn kìí ṣe gbéraga nìyẹn kò yẹ bá ní sí ìtẹ̀láṣì ọlọ́run bá ní nítorí pé tó bá yẹ pé gbéraga ni a jẹ́ pé nǹkan tá ń sọ ní ni wọ́n ní onígbéraga ẹ̀dá ni wọ́n nìyẹn bákan náà tí ẹn tẹ́ fẹ́ sọ ní ìsìn kódà ń gbà tí wọ́n rí lára ẹranko pé fàhìláni láyá àkìláni sájádálàk afẹ́lá náà zirulak àwọn làkún méjì tí ò ní lákáyè wọ́n ti sùjúrù fórí ànábì àrábì sáwọn náà ní máa ṣe kí ní ìbáyìí ànábì sallallahu so ibá ní sí yìí so ilé ìbáyọ̀ bẹ́sìn ọlọ́run ọba mú ni kò sínú ìgbéraga rárá ìdúró dédé lórí ẹ̀sìn ọlọ́run ọba ni so táwọn náà bá dẹ̀wò ẹ̀rí pé kí ní àṣà Yorùbá lásán ni kò sínú ẹ̀sìn àmọ́ Yorùbá wọ́n pàtàkì àṣà jẹsìn lọ kò ibá ní sí yìí tó bá yẹ pẹ́sìn ọ̀rìn ẹ̀sẹ́sìn náà lọ́wọ́ máa ń kẹsí báwọn àmọ́ so alákọ̀ọ́kọ́ mo ti gbàgbé àbòsí

àfi kẹ́ bọ́ ara yín kẹ́ bọ́ ìwọ ẹniyàn kú lọ́rùn ara yín náà síwájú kọ́nà ọba àlekẹ́lá tó forí jìyàn torí pé òun ẹlọ́n kẹ́ẹ̀sẹ̀ òun lẹ́ṣẹ̀ ẹ̀tàtàrà ti ẹ̀ṣẹ̀ lọ́rùn ọlọ́ọ̀bá ní ẹ̀yẹ ẹrú sí ọlọ́ọ̀bá èmi ọlọ́ọ̀bá fúnra mi gẹ látọ̀dọ̀ èmi ọlọ́ọ̀bá wá mo ṣe àbòsí léwọ̀ fẹ́mi ara mi

tọ́mọ̀ ìdáyàn bá ti wá ní foríjìn tí ò bá ti lè bọ́ra rẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ ṣe bá ní sí tọ́ bá tọ́ra foríjìn yóò rá foríjìn tọ́lọ́wọ́ bá àmọ́ kò ní rá foríjìn lórí tí ó ṣe fẹ́ dáyàn kò bá ní sí so àfìgbà tó bá jẹ́ bẹ̀rẹ̀ kíyàmà tọ́lọ́wọ́ bá ní ká bá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ yẹn fún tọ́lọ́wọ́ bá ní kẹ́lẹ́ ó yànjú gba àwọn kan yẹn síwájú kí ó ń kálukú tó lọ síbi tí ó náà èyàn tí ń sin lọ́wọ́ bá tó tó wá ń sin nǹkan mí wọ́n ni ṣe tọ́wọ́ rẹ̀ sàlàyé fún eré tó ń ṣe yìí nǹkan bá yẹ bọ́ nìkan ni so wọ́n ni ṣe ṣúrẹ́ níbẹ̀ bá jáde láyé sàlẹ̀ ṣe sọ́lá ṣúrẹ́ yìí bẹ́ẹ̀ lára láà so torí pé náà àwọn tí a ti sọ́lá sí lára òun lẹ́lẹ́ tó bá yẹ kó bá kú lórí tawhid so ibà ní ni à ń àdẹ̀gbọ́n sí pẹ̀ fún kíni fún kéfèrí so ibá ní tẹ̀sù kọ́lọ̀ balẹ̀ kẹ́lá kí yóò sànà Allahu a'lam ah, torí pé èyàn ní mùsùlùmí pẹ̀lú ọkọ̀ gbọ́ ìsìláàmù yẹ pẹ̀lú wá sí ẹ̀kan ní oṣù méjì ọ̀rọ̀ àbí ìsìláàmù ẹ̀kọ́ ẹ̀sìn táwọn ọkọ̀ ní fún dédé yà ní àwọn àfáàwà alhamdulillah tó máa ń sì dánilẹ́kọ̀ọ́ fún wa ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní ọjọ́ sunday níbo sí pípẹ̀ àwa tí a bá ń gbé ọ̀nà tí ó lọ sí tàbá ń gba ọ̀nà express lọ sọ́nà gẹ̀ẹ́bì yẹn ta fẹ́ débi Emmanuel Baptist eh, Church àbí sí Baptist náà ìyànà tó yí àsọ́nà àjíwù mi yẹn tàbá ti yà díẹ̀ tàbá ti kọjá bíi ọ́fíìsì ọlágójú lápá ọ̀tún báyìí àárí masjidu kan bẹ́ wọ́n ṣe ẹ̀kọ́ tán báyìí àìtá àti wọ́n ṣe halkọ́ halkọ́ tó dékè halkọ́ tó dékè ibi tí àwọn àbá àti máa ń dá lẹ́kọ̀ọ́ nípa ta tàwíì lọ́kà sọ́lẹ̀ ní ìsìnkú yá ibi tó ti gbọ́ fún kòtò rẹ̀ kí lọ́ so máa mẹ́wàá sí aago méjìlá sàfúrújì lánàá gbogbo ẹ̀nà wáyé àwọn tàbá sì gba ọ̀nà báyá bí ọ̀nà ọjà tàbá sì yà níbi ajíwù mi yẹn náà àwọn àmà tọ́bọ̀ bí ẹni pa fẹ́ jáde sí express yẹn apá òsì làwọn ní mọ́sí jù sí láti rí ọ̀sẹ̀ ọ̀bá ìwọ̀n tí ìṣàlá ẹ̀dá ìṣàlá tààrà ní aago a ìbéèrè ọ̀sídì a lọ sí sọ láti wá a lọ kí wọ́n wá tí a bá sí ìrùtán àwọn ìbéèrè wa bá ti wá nọ́mbà yẹn lámẹ́jẹ̀ kí ọjà àwọn apá ọba fi dáhùn sí àbúrò wa lẹ́yọ kọ̀ọ̀kan insha Allah ta'ala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àbúrò àwọn tó la. What's sí pé wọ́n ní pé ẹgbẹ́ bá ṣe mọ̀ wípé nínú àwọn ọ̀nà táàmù gbà búra oníkání wallahi yẹn ni pé mú búra pẹ̀lú ọlọ́run bá Allah so wọ́n ní pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pé àwọn ń play ball so ẹnìkan wá fáwò àríyànjiyàn wá ṣẹlẹ̀ ó fáwò kò fáwò ó fáwò kò fáwò ẹni tó dá lójú pọ́ fáwò ó ní wallahi ó fáwò ó búra àwọn tí ó dá lójú pé kọfáwò náà àwọn náà ní wallahi kọfáwò àbí so ẹwà ní báwo làwọn méjì fẹ́ ṣe pẹ̀lú ìbúra wọn yẹn tó jẹ́ sí pé ìkannú méjèèjì ní ó jódodo èyàn ò lè fáwò kó tó mọ́ fáwò ìmọ̀kọ́ fáwò àyí ìmọ̀kọ́ kí á sàkíyèsí ẹ̀ dáadáa kìí ṣe haram ní ká play ball nígbà tó bá jẹ́ sí pé afẹ́fi ṣe ríyádọ̀ ni afẹ́fi ṣe ìdárayá kígun wá lílé afẹ́fi ṣe ìdárayá exercise eléyìí báyìí tó bá jẹ́ pé nítorí èròǹgbà tá fi ń play ball nìyẹn kò sí nǹkan tó burú ńbẹ̀ ṣùgbọ́n ká má jẹ́ kí nǹkan yìí kó wá jẹ́ pé yóò wọnú làákàyè wa débi wípé a ti wá mú bọ́ọ̀lù gẹ́gẹ́ bí pé bí ìgbà pé inú ó wà lára ìsẹ̀mí ìgbésí ayé wa torí bọ́ọ̀lù máa ń wọ làkà èèyàn àwọn ẹlòmíì débi wípé wọ́n jẹ fẹ́ lè máa ní nǹkan tán rò mọ́ àbí ọmọ wa bá sùkú wọn jẹ́ gbogbo àsìkò tó yẹ kán fi ṣe ń tọ́ da àbí tó yẹ kán fi lékún ní ìsìn so àwọn àsìkò tó yẹ ká fi ṣe tilawatul Qur'an ká fi ṣe ìbádà ká fi so tó bá yẹ pé abẹ́bí ṣe dárayá náà ni abẹ́bí ṣe sáìsì ni ká ṣe níwọ̀nba bákan náà ká sàkíyèsí àwọn tá a máa wọ̀ ń jẹ́ pá máa wọ àwọn ṣòkòtò tí ò ní bo àwòrán tí ò ní bo òhó wa tí ó bá ní ṣèkáyì sàkíyèsí ìbálò ara wa pẹ̀lú ẹ̀ kọ́ mọ́ jẹ́ pé alọ́mọ kanyàn lẹ́sẹ̀ àbálọ́mọ ṣìkà tó yẹ pé alọ́mọ wa kó ìpalára bá mùsùlùmí tó bẹ́yẹn bá mọ̀mọ́ tó bá fi ṣe mùsùlùmí léṣe ọkàn lápá ọkàn lẹ́sẹ̀ wọ́n kan tiẹ̀ náà ni o pé bá ní ṣe yìí so gbogbo àwọn nǹkan wọ̀nyí ká kíyèsí dáadáa ní di ball pe play so yíba nísìnyí so to bá ti yàtọ̀ fún yẹn kò sí nǹkan tó burú bẹ̀ náà àwọn ń play ball ẹ̀yìn káwà ń fáwọ̀ àwọn àdípà ń búra so aláwọ̀kan tá agbọ́dọ̀ sọ́ra fún ni pé àwa mùsùlùmí agbọ́dọ̀ jẹ́ ni tí ó mọ̀ sọ́ra fún káyìkì mọ́ búra kathratul half ìmá pọ̀ ní búra nínú àpẹẹrẹ munafiki ni

in tí ó bá mú èèyàn búra káwọn èèyàn mọ̀ pé káì alámọ̀rí ti dé bí pé ó ti dé ogóngó dé wípé àfikẹ́yàn búra ká tó gbá lori lórí ẹ̀ ilẹ̀yàn máa ń búra lé lórí so bá nìsìn so kọ́nà bá kó sànà wa so orú àwọn nǹkan báhùn tó bá ti di pé èèyàn ń búra púpọ̀ ó ti di pé ìbúra ti pọ̀ lẹ́nu yàn alámọ̀ pé èèyàn pòkí lẹ́ni yẹn ni so kọ́nà bá kó sànà wa so ká sọ́ra fúrù nǹkan báyìí pápá jùlọ orú àwọn alámọ̀rí tó bá rí báyìí so tó bá jẹ́ bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ayé báyìí káwọn ma sáré mọ̀ búra lórí àyàfi tí wọ́n bá béèrè lọ́wọ́ wa pé búra lórí nǹkan yìí mú búra wá kálẹ̀ bá gbà olódodo ó tí bá ní sí wallahu a'lam ṣùgbọ́n kejì títẹ̀ so wọ́n ní pé ọ̀rọ̀ lórí títẹ̀ pé wọ́n ní ẹbọ ni so wọ́n ní pé pẹ̀lú bí nǹkan ṣe rí ṣe ẹni tí ó bá wá tàbáwárí tó ń tẹ̀ irú ìdájọ́ wò láàgbè fún àbẹ́ẹ̀kọ́ ni tààdẹ̀ ti sàlàyé fún pé nǹkan tó ń ṣe yìí o nǹkan tí ó dáa ni so alákọ̀ọ́kọ́ ni pé ọ̀rọ̀ nípa títẹ̀ alqawlu rajih ọ̀rọ̀ tó rinlẹ̀ gbólóhùn tó rinlẹ̀ jù ní pé kò ń ṣẹbọ kabiratun so àmọ́ mawdu'i tẹ́pìkọjọ́ kan ni ọ̀rọ̀ nípa ìjẹ́kúnlẹ̀ ẹbọ ni àbí kò kí ń ṣẹbọ nítorí pé ọ̀rọ̀ tó bá jẹ́ sí pé ìrújú tí kó ìrújú ìwá táwọn náà ní àwọn ẹ̀rí kan tán gbára lé ọ̀rọ̀ kan tó ẹ́sìpé tẹ́yàn bá fẹ́ yanjú ẹ̀ àfi kẹ́ gbé gbogbo àwọn ẹ̀rí wọn yẹn wá kẹ́ wá sàlàyé wọ́n mọ́ ń gbára lérú ẹ̀rí báyìí àlàyé lórí ẹ̀ lélẹ̀ báyìí ní ni kò kí ń ni ṣé báyìí ṣe tábà rìnyàn tó ń tẹ̀kíyàn kò tí jáde kónú Islam mùsùlùmí náà dẹ̀ ni ṣé báyìí ṣe yìí so a máa pèsè àkíyèsí a máa ṣàlàyé fún un tó yẹ bá ní sí pé ilé tó ń ṣe yìí o nǹkan tó lòdì sófin ọlọ́wọ́n bá ní ìṣẹ́ lọ́wọ́n bá ní tó ṣe bá ní sí ilé tó rìnlẹ̀ jù ní ẹ kódà rí nínú àwọn olùmọ̀tán ní makarohu ni tó pé ẹn tó bá kúnlẹ̀ ò a'lam so nípa kúnlẹ̀ ni ẹ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní nípa ọ̀rọ̀ tabligh wọ́n ní ṣe alikirun lẹ́yìn tabligh eléyìí tó dáa jù ní ká má kírun lẹ́yìn tabligh àti gbogbo àwọn tí wọ́n bá rí bí irú wọn kí ṣe pàpẹ wọ́n ní kèfèrí ṣùgbọ́n a fi ṣe tàdíìbù fún wọn a fi ṣe ìkọ́nilẹ́kọ̀ọ́ fún wọn nítorí wípé tí wọ́n bá rí táwọn èèyàn bá túká lẹ́yìn wọn táwọn èèyàn kírun lẹ́yìn wọn wọ́n ṣàtúnṣe lórí aburú tí wọ́n ṣe yẹn lórí àìdá wọn wọ́n yí padà ṣùgbọ́n tán bá ń wẹ̀yìn wọn tán máa rí jàmáà tán máa ráwọn èèyàn lẹ́yìn wọn tí wọ́n tó ó ṣeéṣe so gbígbà pé yẹn ká tààrọ sàwádùn wọn nìyẹn mú wọn ní oúnkà nìyẹn so a ṣe rí ọ̀rọ̀ nípa ìkírun lẹ́yìn fásik lẹ́yìn pòkì ọ̀rọ̀ kan tẹ́ pé ẹnà àfókò lórí ẹ̀ a rí náà afátálẹ̀ ìgbẹ̀rọ̀ kírun lẹ́yìn pòkì a sì nínú wọn tẹ́lẹ̀ yẹn lè ni pé èyàn lè kírun lẹ́yìn pòkì ṣé báyìí nísìnyí tó bá ti jẹ́ sí wípé ààrẹ lómi tó aláṣàkà pé ẹni tí ma jẹ́ tẹ̀blìr kò kí ń ṣe káfíìr tó ṣe báyìí nísìnyí kádìyàn mú dáadáa ṣùgbọ́n oníbídá ni sí àwọn ọdún sáà nísìnyí ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ jama'atu tẹ̀blìr gan ṣe báyìí nísìnyí kìí sọ̀rọ̀ kìí ṣe ojú táwa fi ń wò ní eré fèèyàn ṣe báyìí nísìnyí wọ́n ní àwọn bọ̀lẹ̀ alert ṣe báyìí nísìnyí àtàwọn bídáì tó pọ̀ nínú ẹrù wọn kọ́nà wà lè kẹ́lá kí ó tún ẹnìkọ̀ọ̀kan wá kọ́nà kó tún àwọn náà ṣe tó ṣe báyìí nísìnyí eléyìí tá ń sọ yìí kìí ṣe pé àfihàn yẹ̀yẹ̀ nìkan tí kì bá ṣe pé a fi ń pe oúnkàlùkù wa sákíyèsí tẹ́yàn bá rí tí ò dá lára ti wa náà kó pè wá sí àwa náà ṣetán láti yí padà tí ó bá ní sin eléyìí báyìí ní jẹ́ àpáǹsẹ̀ nasiha fúnra wa so ad-dinu nasiha qulna liman qala lillahi wa li kitabihi wa li rasulihi so kí a mọ́ kírun lẹ́yìn wọn tó bá rí báyìí àmọ́ tó bá yẹ pé àwa ní rẹ́lùmí ìta lè kírun lẹ́yìn ẹ̀mọ́ jẹma ọwọ́ abọ́mọ́ alọ́wọ́ àbí jùmọ́ ọbọ́mọ́ alọ́wọ́ ká kírun lẹ́yìn wọn ó tí báyìí nìsìn so ìrun lẹ́yìn wọn kì í ṣe èèwọ̀ kò kì í ṣe èèwọ̀ ṣùgbọ́n àmọ́ èèyàn lè gbèjù sílẹ̀ mìíràn bí tàdí tàbí kíyàn wá ẹni tí ó wà àtkọ̀ tó páyọ̀ ọlọ́run bá jù wọ́n lọ tó lákún gbogbo àwọn jágbàjàgbà tó wà lọ́wọ́ wọ̀nyí wallahu a'lam kó sínú páńpẹ́ àwọn tabligh káwá pé ẹni yẹn pé ah, ibi tó fẹ́ lọ yíò náà ní o àwọn nǹkan bá àwọn nǹkan àwọn nǹkan fáyẹ̀ wá tẹ́lẹ̀ nínú àwọn fasad àtàwọn dọ̀làlá àti sí mẹ́lọ́dọ̀ àwọn tabligh wọ́n ní sí léyìí ò ti já sí wípé èyàn ń pẹ̀gàn wọn àbí èyàn ń sọ̀rọ̀ wọn min bábi inkari munkar eléyìí báyìí lábẹ́ pé èyàn ń kọ aburú fáwọn èyàn Ànábì ní man ra'a minkum munkaran fastata'a an yughayyirahu biyadihi falyughayyirhu biyadihi wa in lam yastati' fabilisanihi wa in lam yastati' fabiqalbihi wa dhalika ad'afu al-iman tẹ́yàn bá rí munkaran man ra'a minkum munkaran so ibà nísìnyí a nakọrọ ni fi siyaki sharti lọ́dọ̀ àwọn oníkùsùl ya'um gbogbo múnkàrù tó bá rí kó rí ó kéré ni ó tóbi ni ó wà ní àkídà wà ní ahkamu ni ra'a minkum munkaran gbogbo ẹni gbogbo tó bá ti jẹ́ munkar kíyàn kọ ni àwọn maratibu wá wà àwọn ọ̀nà tàfin kọ tàfin kọ aburú wà èyàn lè kọ pẹ̀lú agbára ọwọ́ èyàn pẹ̀lú pé kíyàn sọ pé á ẹni kò gbọdọ̀ ṣẹlẹ̀ agbára nìyẹn èyí ń wà lọ́wọ́ àwọn aláṣẹ àbí ẹni tó ní kápá lórí èyàn kàbí ọ̀gá iléeṣẹ́ tí ó bá lágbára yẹn fábílì sáàlìyì àwọn lókù asàlàyé fún tí ó bá lágbára yẹn ọkàn lókù ṣe wá rí ká máa sọ aburú táwọn èèyàn ń ṣe nítorí àti sọ àwọn èèyàn lára kó ń bí aburú yẹn nínú ẹ̀sìn ló wà kódà àwọn sálàfù ní ta'al nagtabu sa'atan máa bọ̀ já ṣe ríbà fún wákàtí kan wọ́n a máa sọ̀rọ̀ àwọn oníbídá àwọn ọ̀rọ̀ yẹn tí wọ́n tí ò dáa nítorí pé ẹ fẹ́ ilé iná ṣẹlẹ̀ lásìkò anábi sallallahu alaihi wasallam ẹnìkan fẹ́ wọlé anábi wà nulé pẹ̀lú Aisha àtàwọn sọ̀hábà anábi ní ìgbà tó wá kanlẹ̀kùn ó ń ṣe istidhan ó ń gbà ìdá kó fẹ́ wọlé anábi ní ìdhanu lahu bi'sa akhul ashira anábi ní ẹsílẹ̀ kò fẹ́ jó wọlé àmọ́ mọ̀lẹ́bí bú lẹni tó fẹ́ wọlé kí lànábi ṣeun sàpé lẹ́yìn rẹ̀ lànábi sọ yẹn tó bá dẹ̀gbọ́ inú rọ́bà jẹ́ bí inú bàjẹ́ ìtẹ́sí ń pè lọ́rọ̀ èyàn náà so irú àwọn ríbà tó ń tẹ́kí nínú anẹ́bí mọ́mọ́ sọ bẹ́ẹ̀ nítorí káwọn ẹlẹ́bà àmàpá ẹni tó fẹ́ wọlé aláburú ni o ẹ pìpíẹ̀ ẹ̀mí yín nípa rẹ̀ ẹ má jẹ́ kí n tó fẹ́ sọ wọ́n létí dísá akhul ashira so ibà ní sí so nínú ẹ̀mí nínú ẹ̀mí ẹ bá lọ wọnú sahih bukhari kitabu sọlá báàbù imamati mubtadi wal maftun imam bukhari wọ́n mú atharu kan wá látọ̀dọ̀ usman ibn affan radiyallahu anhu nígbàtí ìkannú àwọn ọmọkéwò Usman tó lọ bá nílé nígbàtàwọn kọwàrí tán se mẹ́lẹ̀ tí wọ́n àjẹ́kó jáde ẹmà wáwọ́ ó wá ń sọ fún wọ́n sọ fún Usman pé ìwọ ni khalifa gbogbo musulmi ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ṣẹ̀lẹ̀ sí ọ táwọn ọ̀tá ti lé ọwọ́ léyìí àwa náà ti rí pò lè jáde má wá yóò sọ lè lánà ìmáàmù fitna tí ìmáàmù fitna ni wá ń kírun fún wa ń pè èèyàn ní ìmáàmù fitna jẹ́rọ̀hù nìyẹn ọsọ àbúrú ń parẹ̀ nìyẹn wọ́n náà taharrọj àwa dẹ̀ ń rò pé الصلاة أحسن ما يعمل الناس فإذا أحسن الناس فأحسنوا معهم وإذا أساءوا فاجتنبوا إساءته mú mẹ́rin wá lórí wípé ìyẹn lè sọ àìdá nípa ẹ̀ ẹwà Nábì sallallahu alaihi wasallam Fatima Fatima bintu Qais ó wá bá Nábì sallallahu alaihi wasallam lẹ́yìn tó ṣe tó parí ìdá tán ó wá sọ fún Nábì pé àwọn méjì khitba ó wá bá wọn sọ̀rọ̀ ẹni alákọ̀ọ́kọ́ ọ̀nà ni Muawiya ẹni kejì ọ̀nà ni Abu Jaham anábi ṣe kò ń fẹ́ wọn àbíta ní kò ń fẹ́ náà méjèèjì anábi ni sọ́rọ̀ méjì tó wá bọ́ yẹn amma Muawiya tú fásọ ẹ̀lúkò sórí Muawiya tálíkà paraku ni kò lè bọ́ ẹnu ara rẹ̀ bèlé tí ó bọ́yàwó kí lànàbí ń sọ falayadọ̀ ìlàásọ́ anáàtíkì sọwárí Abu Jaham òun ò kí ń gbé ọ̀pápù líjìká àwọn afá ní kìnáyà ní akàlòdè ní fẹ́ni tí ma ń travel púpọ̀ kọ̀ ráyè tó gẹni ẹlẹ́ẹ̀kejì akàlòdè ní fẹ́ni tí ma ń lu obìnrin púpọ̀ pé gbogbogbà ọmọ bá ọ̀pá líjìká rẹ̀ ní ó lè lu yẹn púpọ̀ ní ó lè travel jù kò ní ráyè tí ẹ kí lànàbí ṣe ànàbí ṣe yọ̀rọ̀ ẹ̀ nítorí pé kò lè bà sá fún aburú ọ wá ní fankihi Usama fankihi Usama ẹ̀tún wo ìyàwó ìyàwó Sufyan Abu Sufyan tó bá Nabi sallallahu alaihi wasallam ó lọ́kọ̀ mi lówó àmọ́ tọ́jú wa kìí fún wa ní la yu'tini ma yakfini aw waladi kìí fún mi ní tí ó tó mi gbọ́ bùkátà Abu Sufyan lọ́lọ́ sí kíni lọ́lọ́ sọ̀rọ̀ yẹn fọ́kọ rẹ̀ ànẹ́bì ni ó ń ṣe ríbà so ìyẹn lè sọ tó wà lára yẹn láburú tó yẹ bá nísìn nítorí àti ṣe orí ẹ̀ so ẹ̀rí pọ̀ lórí ẹ̀gẹ̀ ẹ̀rí pọ̀ lórí ẹ̀gẹ̀ so yíò ń ṣe aburú kẹ sàlàyé tẹ̀blì fáwọn èèyàn abẹ́ni tó bá jálá nítorí káwọn bá mọ́ mú lọ máa wùye ṣe ń tẹ́ bá fẹ́ gbọ́ sí ẹ̀ dáadáa kí ń lọ wà sí àbí kẹ́kà sáà gbà wà sí káàkiri kọ́ máa gbọ́ sí pé èmi máa ń gbọ́ gbogbo ẹ̀lú ra wọn ni à ó sọnù báyẹn ìyẹn máa ń sa ìyẹn máa ń sa tí ìyẹn bá fẹ́ gbọ́ tí ó bá wọnú làákà ìyẹn tí ó bá wọnú ọkàn ìyẹn máa ń sa bó sì máa sa tó fẹ́ jẹ bó sì máa sa jẹ ọgbọ́dọ̀ sa tó mọ̀ gbọ́ ọgbọ́dọ̀ sa gbọ́ tó pé tí ìyẹn bá gbọ́ máa ń lapa lórí ẹ̀mí yàn tó yẹ pé o lè mẹ́rì di fọ́mọ́ mẹ́ tó fi kú kọ́nà wa náà ẹlẹ́ẹ̀kejì nínú béèrè wọn ok ok wọ́n ní tẹ̀blì kan bẹ tó yẹ pé tí ẹni pé kìí sálámà síyàn ìyẹn ti sàkíyèsí ẹ̀ oríṣiríṣi ni tẹ̀blìrì alágídí ń bẹnu wọn nítorí pé irúwá ògìrì wá ni ẹ̀tì mọ̀ pé tẹ̀blìrì ní kówèrè kówèrè ni wọn nítorí pé gbogbo èèyàn tó bá ti rí àtamugbó àtẹnitẹ́tẹ́ àti gbogbo ẹ̀ka lọ sí jáde náà ni gbogbo èèyàn máa lọ jáde kódà wọn ní sọ fún pé kódà yóò padà máa mọ̀ fún rárá rẹ̀ so yíba ní sí àtàpà àyàn àti gbogbo ẹ̀ so ó ṣeéṣe kọjẹ́ sí pé irú àwọn àsìkò mérò náà ni lílo ilé náà òṣónú èèyàn ní ọ̀jẹ́ tó wípé a mọ́ tẹ̀blígì sẹ́ni tí è sálámà sí yàn a ma wọn tí è sálámà sí yàn àbẹ́ tí ma wọ́n ni so tẹ̀blígì ma ń sálámà sí yàn so bá ní torí pé inú nǹkan inú àwọn vadiwu náà wọn pìlẹ̀ tẹ̀blígì ni ìkírọ́mù wà inú ìkírọ́mù ní ká sálámà sí rẹ ni pé ká sàpẹlẹ ọmọ ìyàtọ̀ wọ́n bí lé pé ìyẹn lọ́kàn rẹ̀ ó fi rọ̀ sí ọ láti jẹ́ pé ọkọ̀ báhùn sọ̀rọ̀ tó ń gbà tí ò bá tún wá sálámà sí yàn ó mìí pé àyà rẹ̀ fẹ́ gígùn tẹ́lẹ̀ kọ̀mọ̀ àná rẹ̀ wá há sẹ́pẹ́nu rẹ̀ ó máa dùn ni so kọ́nà bá kó sànú wa irú èyàn tó bá rí báyìí ká pè sákíyèsí pé a sàkíyèsí irú nǹkan báyìí lára rẹ̀ so alákọ̀ọ́kọ́ ni pé ọkọ̀kọ́ ti tẹ̀blígì náà yíò kọ́kọ́ jẹ́ pèlè aburú tó bá nìsí ẹlẹ́ẹ̀kejì tó wá sálámà sí àà tó mọ̀yún àwọn tẹ̀blígì gan ibòrò wọ́n ti rú tẹ̀blígì tí ẹ tó ṣe káàkiri ayé yìí tó bá nìsí islam khair islam wo lólóore jù islam anabi ni tó وتقرأ السلام وفي رواية وتقرأ السلام على من عرفت ومن لم تعرف ما فاون يا لونجا جاكو دي ما سلام سي اتنتو ما تنتيو ما ما سلام سي غوا يا لو سو النبي صلى الله عليه وسلم سوي لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أفلا أدلكم إلى شيء إذا فعلتمه تحاببتم أفشوا السلام بينكم سو سكونا باكو سانوا كما فون سلام كانوا وا مسلمين لو نباتري امين بيرلكتا نعم kan ní kíyàn pé wọ́n gbómi àdúwà fún yàn ilé bá yà ní láti sàkíyèsí ẹ̀gan kò yí bá ní sin yìí kan gbómi àdúwà fún yàn kálà ń gbómi àdúwà káàkiri tí ó bá ní sin a ní láti sàkíyèsí ẹ̀ kí nǹkan burúkú kọ́ má lọ wọlé tọ̀ wá lórí ẹ̀ náà kò sínú aburú kíyàn sàdúwà sómi bóyá omi zamzam nísìn àbúmi míì tí ó bá ní sin kíyàn sì dùá sí irú omi ẹ̀ kíyàn wá mú tí ó bá ní sin láti fi wá ìwòsàn tí ó bá ní sin ilé ìbá burú àárínà àfásúnnà afáwà imam ibn qayyim rahimahullahu ta'ala so wọ́n ní sábàbí nǹkan tí wọ́n ní wọ́n ní àwọn jẹ́ni tí ma ń ṣe ìran ààrẹ kan bẹ tí ma ń sa wọn ààrẹ yìí ti pẹ́ lára àwọn gẹ́gẹ́ tó bá ti ṣe àwọn ọmọ ń wá ẹni tí ń tọ́jú aláàrẹ̀ dókítà láti tọ́jú àwọn àwọn wá lọ sí hajji ààrẹ yìí wá kí àwọn bẹ̀ àwọn ọ̀rẹ́ wọ́n ni àwọn wá ní kankan mẹ́ta wọn fi ṣe ìwòsàn mọ́ àwọn wá rántí pé àdísà náà bí sọ́lọ́ ọ̀sán pé ma ò zamzam lima ṣórí bala omi zamzam gbogbo tẹ bá ti mú fún náà ní ọmọ ṣiṣẹ́ fún àwọn wá rántí àdísù yìí àwọn alọ́bọ̀ omi zamzam àwọn aka suratul fatiha sí àwọn fi wo àìsàn yẹn sàn wọ́n láti jọ ẹ̀kù sí àìsàn kan tó dojúkọ àwọn láyé àfi káwọn omi zamzam káwọn ka suratul fatiha sí àwọn òsì ló kọ́ mọ́ sí sẹ́rí ọ̀nà tá a gbà míì ìmọ̀ ń ṣẹlẹ̀ pẹ̀lú tẹ́jìríbà pẹ̀lú pé ká ṣe ìgbìyànjú pé sílẹ̀bà yìí wọ́k adẹ̀tí rẹ̀ hadith fún wípé suratul fatiha shifa'u ni abẹ́ẹ̀kọ́ ni kódà nínú àwọn asma'ul fatiha ni ashifawa ìwòsàn tí ó bá ní sí bákan náà pé zemzem náà wọ́n fi ń ṣe ìwòsàn anábì sallallahu alaihi wasallam jẹ́ kó yọ pé ohun tí yàn ti lò fún ní ọ̀sẹ̀lẹ̀ fún so kò sí nǹkan tó burú ń bẹ̀ tí ó bá ní sí so bákan náà arínú àwọn àfáà wa tó yẹ sí pé bàtán bílẹ̀ rí pé báwo ló ṣe rí ìmọ̀ yìí ìmọ̀ tó ní tó pọ̀ yìí ó nìkan tó fà ní pé gbà tó ń débi omi zemzem òun wá ṣe dùá yìí so mi zemzem ló wá mú gbà tó rántí hadithu annabi so allahumma naam ah ok so wọ́n láwọn wá ṣe àdúwà sí omi zemzem so àwọn dẹ̀ mú omi náà wọ́n ní láti jọyìn làwọn ti rí tọ́lọ̀ wà nìkẹ́lá sí payá ìmọ̀ fáwọn ó jẹ́ bá ní sí so allahu alam bákan náà fáwọn khalil bin ahmed al-farahidi rahimahullahu ta'ala yóò ṣẹlẹ̀ bẹ́yìn so kò sí nǹkan tí ó burú nínú kíyàn sàdúwà sómi kò mú ojú zamzam ní o ojú omi mi o tí àwọn sáàmà ìsìn ṣùgbọ́n a ń gbé omi àdúwà káàkiri a ń ṣe kíní káàkiri òun sọ pé ká ṣọ́ra gan torí àwọn èèyàn sẹ́rí tẹ́yẹ bá ti fi àǹfààní kan lẹ̀ báyìí àwọn èèyàn ó sí lò gan kódà ní tí ò sí mẹ́ wọ́n ti bọ̀ kò lè bá ní sí so ní ọwà di pé àwa náà wá di wòlí olómi tí bá di bómi Inshallah, nínú àwọn kéde tí tá lè rí táfi pèyàn ní kéfèrí òun náà ni pé kárí èyàn tó kó sí kófúrù tó wà bàwà tó clear tó jẹ́ kófúrún akbar kófúrún lánlá tàbáríyàn tó kó síbẹ̀ na àwọn nǹkan tàbí bí i kéfèrí ni ẹ̀ àbáríyàn tó kó sí shirk ó kó sí shirk so ibá nísì lára wọn kàtà fìfì àǹkẹ́fì ní ẹ̀ so ṣírkù wá ní ìran tó pọ̀ gẹ́gẹ́ bí kófùrù náà sí ní tó pọ̀ so ibá nísì so lẹ́yìn méjèèjì yìí so ibá nísì kò sí nǹkan tá lè fi pè rí mọ́ so nítorí inú àwọn àwọn ilé kófùrù ní kófùrù nifaq wà kófùrù nifaq inú àwọn àwọn kófùrù so òun náà ti kó sábẹ̀rẹ̀ mọ́ ìsọ́ bídá tó sọ́yàn jáde kó islam tó sọ́yàn di kèfèrí so ibá ní sin ara kúfùrù lòun náà wà so ibá ní sin ahẹ́ so gbogbo àwọn nǹkan báwọn òun ni a mafi yọ́yàn jáde kó islam táà bá ti rí èyàn tó kó sí kúfùrù ń bá wá indakum minallahi fihi burhanu gẹ́gẹ́ bá nabi sallallahu alaihi wasallam ti sọ tẹ́ẹ̀ clear látọ̀dọ̀ ọlọ́run ọba lé e lórí ẹ gbọ́dọ̀ pín kèfèrí náà ẹ gbọ́dọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ clear ẹ̀rí tó pé ẹni yìí ṣiṣẹ́ kúfúrú náà lẹ́yìn tàbá wá rẹ̀ tó clear tán bó ṣe kúfúrú aláwọn kankan tán pè ní ma wá ní takfir àwọn nǹkan gbẹ̀tọ́ ẹgbẹ́ tàbá rí lára àyà ó lè kọ̀ fún wa ká mẹ́ pé ẹni ẹni kéfìrí ẹ̀rí kí gbogbo àwọn kan yóò sí lára rẹ̀ kí láwọn kan náà alákọ̀ọ́kọ́ aljahlu kọmọ̀já aláìmọ̀ká kó jẹ́ sí pé bóyá kò mọ̀dájọ́ tó ń ṣe yẹn ẹlẹ́ẹ̀kejì àníṣíà sí kò gbàgbé gbogbo àwọn ilé lóní mazahir ó láwọn kan táàrí lára yàtàfùn pé jáhìlì ó láǹkátàrí láàrin tàbí mọ̀ pé náà sí ni ẹni tó gbàgbé ni bákan náà kọ́ mọ́ jẹ́ wípé aláyàkúnà mọ́kànrọ̀hán kọ́ mọ́ jẹ́ ni ta jẹ́ǹpá wà aláyàkúnà mọ́kànrọ̀hán kọ́ mọ́ jẹ́ aláṣìṣe so ibá ni kọ́ mọ́ jẹ́ aláyìṣe wà aláyàkúnà mọ́ gbogbo àwọn ilé ìlànà láti wò ló fi jẹ́ sí pé a máa ń sọ wípé iṣẹ́ ìpèyàn kéfèrí kìí tí a títajà tẹran ma dá sí ṣe bá tata àtìjá tí ń tarú because gbogbo àwọn nǹkan táà ń wí nísìnyí ìwọ lè má mọ àwọn nǹkan yẹn tó gbọdọ̀ wò lára yẹn kó tó ipò gbìyànjú wọ́n kàsáàrí kókó sí kúfùrù sí gbédàjọ kèfèrí lé lórí torí pé lè ìsàkúlù mọ̀ wọ́n kàáfil kúfùrí wọ́n kàáfil kúfùrù àlè kéde gbìyànjú kò yé ní sí àwọn ẹ̀rí pọ̀ lórí ẹ̀ so ká sọ́ra gan lórí ìmọ̀pèyàn kéfèrí torí pé man rọ́mà akhahu bil kufri gbogbo ẹnikẹ́ni tó bá lẹ ọmọ ìyá rẹ̀ ní kéfèrí tó bá pè ọmọ ìyá rẹ̀ ní kéfèrí aw qala ya aduwallah àbúkpé ní ọ̀tá ọlọ́ọba faqad ba'a bihi ahaduhuma ẹnìkan náà méjì jẹ́ kéfèrí in kana kama qala wa illa haro ali tó bá yẹ pọ̀ ọmọ ìyá yẹn bá jẹ́ kéfèrí tó tọ́ yọ lẹ̀ malara tí ó kìsípá náà bí fún wa ní tíkẹ́ẹ̀tì pé ká máa pèyàn kéfèrí àwọn aláìmọ̀ká wọ́n ní ẹ̀rẹ́ àdíkì ló túnmọ̀ sí gbogbo yẹn lè máa pèyàn kéfèrí alẹ́ ẹ̀yẹ sí gbọ́kéwúyé báyìí tàhlírù ní ẹ̀yí kìlọ̀ fún yẹn pé kí ní léwu mọ́ débẹ̀ o kí ẹ sọ fún yẹn ní sípẹ́tò bẹ́yàn bá bodò wẹ́ o yóò bodò lọ wọ́n ní alọ́mọ wẹ́dù wọ́n ní Ah, ah. wọ́n ní ọlọ́mọ fúnrẹ̀ express wọ́n sọ ẹ lára níbi ewu tí ń bẹ́ ń bí kíni kọmọ fúnrẹ̀ express nìyẹn so ibá ní sí so irú nǹkan ìlà náà bí sallallahu alaihi wasallam sí fún wa so wallahu a'lam náà wọ́n ní jẹ́ ìfètòsọ́mọ bíbí tó wà nínú Islam bẹ́ẹ̀ ni ìfètòsọ́mọ bíbí Islam àmọ́ bíbí ọ̀tọ̀ méjèèjì láwọn yẹn ń dá papọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin tahdidu nasli àti tanzimul usra tanzimul usra ní káfètò sọmọ bíbí káfètò sí fámílì ẹni pé ah, mo fẹ́ jẹ́ kí ó kéré jù àlàfo ọdún méjì méjì ma wà láàrin àwọn ọmọ mi child spacing mo fẹ́ ma fi àlàfo ó kéré jù ọdún kọ̀ọ̀kan méjì méjì sáàrin àwọn ọmọ mi ìyún bá islam mu tahdidu nasli ẹnu ara rẹ̀ gẹ́sí ó lè bọ́ra rẹ̀ bèèlè pọ́ bọ́mà tí bá àìmọ̀ wọn ara nìyẹn wala taqtulu awladakum khashyata imlaqi nahnu narzuquhum wa iyyakum wal aqibatu lil muttaqin so so ibà ní sì dìndé pé ọwà ní ẹnu méjì mẹ́ta mo lè bọ́ ẹ̀yìn sálárì mi tàbá ní ká gbósùn wọn lè gbogbo àwọn ìròrí àwọn òyìnbó jákujàku tán fún káyé nìyẹn so tahdidu nasli ò dá pé ìfi òpin sọmọ bíbí ìfi gbèdéke sọmọ bíbí àmọ́ tanzimul usra ká fi àlàfo sáàrin ọmọ bíbí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ìyẹn ni azlu fi ń wáyé tó bá jẹ́ pé nǹkankan ni tó bá jẹ́ pé nǹkankan tí wọ́n máa ń kọ̀ fún ni ni alkùránà ọba sọ pé ká mọ́ ṣe ṣe bá ní sí kódà bá nàbí ọba tí ẹ mà torí pé alámàrí nulé ni ọba tó dà nàbí kọ̀pá mọ́ sọba náà yóò sọ fánà pé àwọn ìyàrẹ́ sí nǹkan ìsọfún akámọ́ ṣe ó ṣe one two. wọ́n ní tó pé wọ́n ní nígbà ń sọ̀rọ̀ wọ́n ní a sọ̀rọ̀ nípa an-nafsu wọ́n ní ẹ̀mí ọkà so wọ́n ní sí méjèèjì sí nǹkankan náà ni àbúyà tó síra wọn náà ìgbà míì wọ́n máa lo nasu wàyọ̀rọ̀dù bí i awàyọ̀rọ̀dù bí ha alqal tó bí nasu ma yuannas wàyọ̀rọ̀dù bí ha alqal tó bá lo nasu ń gbà míì ìtàmà ń gbà lérò ní ọkàn ìgbà míì dẹ̀ ní wọ́n máa ń gba lérò pẹ̀lú nasu ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد ما توسوس به نفسه نفسه ما يعني ما توسوس به ما يوسوس به قلبه kò yíba nísìn nǹkan tó ń ṣe ròyí ròyí nínú gbáyà rẹ̀ kọlbù náà gbà lérò pẹ̀lú náfsù mẹ́ẹ̀ so yíba nísìn so ó ti yíba nísìn so a ìgbà míì sí ni wọ́n gbà lérò pẹ̀lú rúhù so yíba nísìn so nítorí pé ọlọ́run ọba àlékẹ́lá náà ní nafsu ẹni pé ó ní rúhù ó ti yé bá nísìn ọlọ́run ọba àlékẹ́lá náà ní sẹ́mi tí ó bá ní ṣe so wallahu a'lam so ìgbà mí ọmọ ń gba kọlù lérò ìgbà mí ọmọ ń gba àrúṣù ọmọ ń gba lérò so n kẹ́lẹ̀ gẹ́gẹ́ta tó wí ní alfuad tí jami rẹ̀ jẹ́ afida so oun tí ọkàn lásán ó tún ti gbé ara tuntun ó tún ti gbé jáde báyìí ó tún ti gbé aṣọ tuntun ní ìwọ̀ báyìí pé kí láti ṣe rú ilé iṣẹ́ so pé wọ́n ti modernize ẹ̀dẹ́gbò wípé engine ti ń báyẹ̀ hàn tún náà ti wá ń bẹ báyìí kódà á ti ní ìkọkúkọ jákújákú dédédé tí wọ́n máa ń yà ẹ́ wọ́n ni engine yẹn ó báyẹ̀ yà dáadáa wọ́n ni sí lè lẹ́rí kan tó ní kí mi ní technology náà tó fi ló tó fi gbé lẹ́sẹ̀ ní àbírù nǹkan ó ní orí báyìí sẹ́rí iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ ọmọ ànábì ádámà náà ni kò yé báyìí sí so àìlè báyìí kò ní ẹ̀rí kankan tó gbé ìmọ̀ hàn tú kò ní ẹ̀ríra tó gbé lẹ́sẹ̀ rárára síbá ní sí kò sì sínú ọ̀nà tàbí ń ṣe àtàdáwì tàbí ń ṣe ìwòsàn nínú Islam síbá ní sí so a máa ń ṣe ìwòsàn pẹ̀lú kíkà àwọn ááyà tọ́lọ̀wọ̀n bá alikẹ́ọ́lá àtàwọn àwọn afghan tọ́lọ̀wọ̀n bá alikẹ́ọ́lá tàbí sallallahu alaihi wasallam tó fún wa ká máa kà fún àwọn ìwòsàn kíkà ni síbá ní sí ààrí lásìkò annabi sallallahu alaihi wasallam a ní àsìkò àwọn sọ̀hábà sọ̀hábí katangi ní abdullahi ibn amr ibn al-as radiyallahu anhu tí yẹ́ sí pé wọ́n máa han àwọn àyà ìsọ́ àwọn akáàrù ìsọ́ a máa han yóò àgbé káwọn ọmọ rẹ̀ lọ́rùn tó pàwọn kéèkéé yóò lè káwọn gbogbo sọ fún wọn bẹ̀tẹ̀ àwọn sọ̀hábà yóò kúta kún ṣe bá ìsìn wọn àdẹ̀ gbá wọlé rárá ṣe bá nìsìn so kò tí ẹ̀ dá kámà hàn tú rárá ṣe bá nìsìn so kò wọlé rárá kámà hàn tú pàápàá jùlọ tó wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí hàn tú láyé lásìkò ti wà ìhàn kú hàn ni wọ́n hàn ó ti tayọ pé wọ́n hàn ó kọ́ náà bá wọ́n hàn áyà kùrá so yíba ní ìhàn kú hàn jákújákú ní so yíba ní kó sànú kódà ìyẹn lè ti bí hàn tú kó sẹ́bọ̀ ìyẹn ti rí ìyẹn ti bí ìyẹn lè ti bí hàn tí kókó sẹ́bọ̀ tó bá jẹ́ pọ́ bá lọ ń han orúkọ àwọn àlìjẹ̀nú àbí nǹkan mí àtọ̀fọ́ lọ́ba tó dẹ̀ gbára lé nǹkan yẹn bí lọ́dọ̀ nǹkan yẹn ni wòsàn ti wá ṣírkì ni ẹ̀ ṣé bá nìsín tó bá kàn hàn tó fi sábàbí lásán tó yẹ pọ́ gbára lé pọ́dọ̀ ni ẹ̀ ẹbọ kékeré ni Islam àwọn tó bá yẹ kọ́ bá gbà pé lọ́dọ̀ nǹkan akbar ni ẹ̀ tó gbọ́n Islam eléyìí báyìí gbogbo àwọn afásúnnà máa ń sàlàyé nínú ṣe bá ní sí so wallahu a'lam Thank you. tíra kan bẹ̀ tán pè ní fàwákíhù nígbàtí a wà lè kíwà mọ́ pè ní fàwákíhù sáktà so <laughs> lẹ́yìn lẹ́yìn láwọn mọ̀ pé kàwò kàlánkà alfàwákíhù sákítọ̀ alfàwákíhù asákítọ̀ àwọn èso tó ń jábọ́ so ìtù ó kọ tíra ilẹ̀ àmọ́ àwọn pè ní fàwákíhù sáktà kò tí ẹ̀ nítumọ̀ rárá <laughs> tíra jakujaku ni káwọn bà wọn débẹ̀ ṣe bá ní kọ́ ọwọ́ ọ̀hún ní wọ́n kọ̀ púpọ̀ tíra ní sí ní àwọn tíra tíyàn tí ẹ tó lè ṣèyàn láǹfààní ra ìsàsìkò lófò ní bẹ́ẹ̀ ni kọ́lá sheikh òun tẹ̀ tó burú pátápátá gbá àní kọ́lá láwù kọ́lá rasul wọ́n ní kọ́lá sheikh tíra ní sí yíò tẹ̀ kọ́kọ́ wọlé nú ẹ̀sẹ̀ náà so ìsọkúsọ náà wà ní sheikh wa ń sọ ń bẹ gbáà ìsọkúsọ gbáà ni so àwọn tíra burúkú ni wọ́n sì fi ń kọfíkì nínú àwọn mọ̀kọ́rọ̀ tó fi ń kọfíkì nílé kéwù nìyẹn so tíra asmawi àti Akhdari tíra tó dáa láwọn méjèèjì so tíra fíkí ni ala madhhabi al-Imam Malik rahimahullahu ta'ala so madhhab Malikiyya ni tíra yẹn fi so yíwa ni sí àti ar-Risala ti Abu Zayd al-Qayrawani rahimahullahu ta'ala àwọn afá yìí afá tó ṣe gidi ni wọn kódà tẹ bá ka àwọn tíra tán wí ẹ̀rí pọ̀rọ̀ súnnà náà sọ bẹ́ tààrà kódà yìí wọ́n pèpè sí súnnà ni so yíwa ni sí nínú àwọn tíra náà ó kàn wá dìpẹ́ lórí èèyàn ti bá ń kọ́ so ibà ní sí so àwọn tíra tó dáa ní irú àwọn yẹn Akhdari so ibà ní sí so Asmawi àti uh, Risala àti bẹ́ẹ̀ lọ so kọ́lọ̀mà kí ó sànà wa náà wọ́n lè jẹ́ náà wọ́n ní sí ìjọ wọ́n ní sí gbàláyé wà fẹ́ni tí ń kí wọn ọ̀háyà kò gbé mushaf lọ́wọ́ nígbà tó bá ń kí wọn ọ̀háyà alákọ̀ọ́kọ́ ní pé laysa alayhi amalu salaf àwọn sálàfù kí ń ṣe bẹ́ẹ̀ nílé tààrí tí sálàfù ń ṣe yàwà Aisha ó ní ìrun náfílà sọ́látù tarawih qiyam Ramadan yàwà Aisha ma gbé koran lọ́wọ́ nítorí ojú kòkòrò àti kàntọ́pọ̀ kò jẹjẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá náà gbá wọlé so ibà ní sí bẹ̀tì àwọn tó gbá wọlé gan níbi náfílà ni so tí ìbá fẹ́ kìí ṣe dandan ní kó ka eléyìí tó gùn púpọ̀ ká tó bá ti rọ̀ lọ́rùn ṣe bá ní sìnyí so ojú kòkòrò pa fẹ́ ka sóòrọ̀ tó gùn káwà lọ gbé Qur'an ṣe bá ní sì so kí a sọ́ra fún nǹkan báyìí nítorí wípé yóò àwọn nǹkan kan bẹ́ẹ̀ pé yóò dínà wa táà ní fi rí ṣe o ní pé ọwọ́ tó fi gbé Qur'an lọ́wọ́ yẹn sọ ọ̀pá yẹ gbé lórí ara wọn ni wọ́n gbé sísàlẹ̀ ìgbáyà àbẹ́ẹ̀kọ́ ni so ọwọ́ yẹn orùpẹ́ náà yóò fi gbé koran lọ́wà ní yọpa súnà ìkáwọ́ wọn àyà yọpa rẹ̀ so ṣe bá ní sí so bákanáà àtọ bá fẹ́ ṣe rùkú rẹ̀ àbọ́ fẹ́ ṣe sujud ọmọ wábi tó gbé kùránì sí àbí kọ́ ma fi kùránì kọ́ ma fi kọ́ ma fi lérí ojú fún kọ́ ma rẹ̀ kùránì ma ikún rẹ̀ tó bá nìsìn tó bá sùjúdù náà ọ wábi tó gbé sí yóò tó ma gbé yóò ma gbé lẹ́ ọ ma gbé tó bá nìsìn tó gbá àwọn harakati yìí ti ń pọ̀jù ti ń pọ̀jù tó bá nìsìn so kódà tó bá jẹ́ sí pé ẹgbẹ́ agbolé àwọn ọ̀lẹ́ làwáwà tá àmà tí suratul fatiha lọ torí ní táwọn yẹn máa múnù kí wọ́n ti ní suratul fatiha náà nìkan náà tó àmọ́ tó wáyé pé sẹ́ ni wọ́n ti ní sẹ́ 5000 náà tó kátà ti máa jẹun ká máa mú kò ní mọ lórí tó bá gbé sẹ́ ni ibi tó bá pọ̀ sí ní ọmọ wa àmọ́ tó bá gbé ìbádà ni ní tó bá kéré tó bá ti ní wọ́n ti ní wọ́n ti láàlè sí wọ́n lélè náà wọlé àwọn èèyàn máa ń ṣe àbòsí fẹ́mi ara wọn àlìjánà ti ẹ̀nà ń bẹ ọlọ́run jí orí wọn níbà ní sèyí so bẹ́yàn bá ṣe ṣe ní ọba ara rẹ̀ ọlọ́run bá ní òsùnwọ̀n tí ó fi gíní tí ó fi wọ́n fún kálukú ó bá ti gé sọ́rọ̀ tó fásí àná níbà ní sèyí ìrùn rẹ̀ ti wọlé níbà ní sèyí àmọ́ dájú kó sí gíní o kó máa fi nǹkan lé kó dẹ̀ lọ hàn tí ó fi ni àfihàn ha kíní àwọn yóò ní kùránì lè ni máa ń dàrùmáwòyàn torí pé kùránì ò múmú lẹ́yìn wọn bí owó ni so ọlọ́wọ́n bó sàánù wallahu a'lam wọ́n ní bá fún àwọn òkè àwọn tó ti máa ṣe òkú ìyá wọn nílẹ̀ yorùbá ìjìnà sókú ìyá àwọn wọ́n kọ́ wá ara sọ ní àsọ̀lọ́wọ́ tí àwọn lè kí àwọn ọmọ táwọn ó bá ríbà nísìnyí so nítorí pé nǹkan tí wọ́n ìpìlẹ̀ tí aṣọ yẹn fi jáde haramu ni so ríbà nísìnyí so yìí nígbàrú aṣọ bẹ́ẹ̀ rárá rárá so bákanáà yóò ṣe àfihàn pé yàn ṣe ìǹkàrù nǹkan tí wọ́n ṣe yẹn so ríbà nísìnyí pé á yóò ti ẹ̀ bá wọn lọ́wọ́ sí rárá wa ta'awanu 'alal ẹ̀sìn ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ̀lé wa bákan náà ni wọ́n ní kí ni ikú ní islam gbogbo ní ọ̀jẹ́ lọ́yà bẹ́ẹ̀ ni mẹ́sí ah, yémi kò jẹ́ sí lọ́yà ní islam náà nítorí wípé ètò islam kò sí pé ẹnìkan mọ̀gbẹ̀rún ẹnìkan sọ̀rọ̀ kí ló dé tó fi mọ̀gbẹ̀rún ẹ sọ̀rọ̀ àbòsí nìyẹn náà wọ́n ní wọ́n ló mòfin wọ́n sí ilé mòfin adájọ́ tó lọ́rọ̀ tó lọ́rọ̀ jọ́ fún òun ẹni tá a mọ́ ní òun náà ni adájọ́ kọ́ọ̀bí tó kẹjọ wá bá àwọn tó dẹ̀fẹ́ ẹrù tó dẹ̀fẹ́ kẹjọ lọ bá àwọn ní òrùjọ́ lọ́dọ̀ adájọ́ innakum takhtasimuna ilayya innakum takhtasimuna ilayya wa ní ẹ má jà ẹ ma kó ẹjọ́ wá sọ́dọ̀ mi ẹ̀yin lẹ́mà jà láàrin ara yín ẹ wà kó ẹjọ́ wá sọ́dọ̀ mi kò ní sádájọ́ bẹ̀ ẹ sì rojọ́ ọ wá ṣíṣe tẹ́ bá rojọ́ kẹ́nu ẹnìkan dùn kọ́ mẹjọ́ rò jẹ́ nìkejì lọ kí n fi wá gbé àrí fún àbí ẹ̀tọ́ kan kí n fi wá gbé fún torípòun lọ mẹjọ́ rò láti jẹ́ kẹ́tọ́ ẹgẹ́ ti ẹ̀ arẹ́bìnrin ẹni tí bá gbẹ́tọ́ ọmọ ìyá rẹ̀ fún tọ́mọ̀ pé kèése tòun sọ pọ́ mọ̀ pé kèése ti ọkàn rojọ́ nínú rẹ̀ dùn tí bá ti gbé fún ọ lórí pé ẹjọ́ tó rù tó hàn sí mi nìyẹn tó bá fi gbà á Ànábì ní fàláyà kòdánà Ànábì ní ọgbọ̀rọ̀ gbá o torí tó bá gbà á ìpín kan àyè kanu náà gbé fún ọtọ́wọ̀ ẹ̀ tí bá ní so wọ́n máa ń kẹjọ́ lọ bá nẹ́bí lásìkò nẹ́bí láì sí agbẹjọ́rò èyàn kan yé gbẹ́nu nìkan Islam tí bá ní a ṣẹwárí lọ́yà nínú ètò ìjọba nínú kèfèrí tí wọ́n gbé kalẹ̀ òfin democracy àtàwọn òfin míì tí ó nìdí pé agbẹjọ́rò kan tó wọ́n lọ kófin burúkú jọ ma wá lọ defend ìyàn lé ẹjọ́ ilé báyìí nǹkan kan tó ẹgbẹ́ àkòwọlé ni ṣùgbọ́n wọ́n bèèrè lọ́wọ́ àwọn àyíma lápàjúlọ Sheikh Ibn Baz rahimahullahu ta'ala pé tí yẹn lè kọ́ lọ yẹn lè kọ́ àwọn yẹn ní yẹn lè lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ àbí kí a máa ṣe olùkọ́ nípa ẹ̀kọ́ yìí

ọwá fẹ́ máa lò ó àmọ́ ó gbà pé nǹkan yìí ò dá ìdájọ́ burúkú ni ìdájọ́ tí ò dá ní ṣẹ̀ríà ló yẹ ká máa lò àmọ́ nítorí ṣáháwà ẹ̀mí rẹ̀ àbí torí owó àbí torí ìnífẹ́ ayọ́wà lọ́kọ́ wá ń lò ẹlẹ́ṣẹ̀ nínú ọmọ jẹ́ ẹni kẹta lẹ́tọ́ lọ́kọ́ pẹ̀lú àníyàn Yeah. 南。 rọ́ṣák rọ́ṣákù iyèméjì so wọ́n ni tí iyèméjì bá ń ṣẹlẹ̀ sí wa lórí alámọ̀rí tí èsì tẹ̀sí tó jẹ́ pé alámọ̀rí ayé là ń ṣe iyèméjì lé lórí a rẹ̀ ti ṣe istikhara lórí alámọ̀rí àmọ́ tó ti bẹ́ẹ̀ náà iyèméjì òkú lórí pé síkíní ah, ìsìn bá ti ẹ̀rìmítẹ̀ bá gbàgbé pàtàkà a ní nǹkan tó fi ń pèrè àwọn ọ̀kan ní pé yóò máa kó nira bẹ́ẹ̀ èyàn tí bá ń ṣe ìméjì sẹ̀mọ̀ pé ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ ìfúnkùnkùn ah, ni àdíkì mọ́ ṣe tààrà ọmọ nínú ẹ̀mí rẹ̀ tààrà bá ti ní ẹ̀mí ara ọmọ ní ara ṣe bá ní sí irú ẹni bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ rí kókó kàgbámú tó bá ti ń so ibà ní sí intellectually kò settle nírú èyàn bẹ́yẹn so àrùn ọkàn náà ní ìdàmú yà ṣẹwárí àwọn àrùn ọkàn yẹn tó bá níṣe pẹ̀lú táyé àwọn nǹkan kan máa ń bẹ tó yẹ sí pé ó ṣe wòsàn lọ́dọ̀ àwọn elétò ìlera so ibà ní sí torí pé ó níṣe pẹ̀lú psychology so yóò nìdí kan fún yẹn yóò nìdí kan cancel yẹn nítorí ẹ̀ lọ́sibítù ń gbà mí wọ́n máa láwọn guidance and counselor tó yẹ sí pé ẹlòmíì tán bá sí tọ́jọ̀ tọ́jọ̀ tọ́jọ̀ wọ́n rí pé ìdí ń dàmú rẹ̀ ṣe ààrẹ ara wọ́n wá pè pé wọ́n wá fọ̀rọ̀ wá lẹ́nu tó fi mọ̀ pé ó ní pọ́blẹ́mù kan tí ń dàmú ẹ̀mí rẹ̀ ó ní mú rẹ̀ tẹ́wọ́n sábà yìí irú nǹkan bá wọn ṣẹlẹ̀ sí yẹn gbà mí àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìlera wọ́n ti mọ orúkọ tó fi kírun tán tó bá sàlùwẹ̀ lákàtà báyìí yóò wà rúgbùn òjí sàlùwàlá yóò tó tó mi sí wàlá yóò tó rúgbùn òjí sàlùwàlá yóò tó mi sí àrùn mú ní ma ń ṣẹlẹ̀ o moríyàn tí ma ń ṣẹlẹ̀ sí tó ẹgbẹ́ ó lè sàlùwàlá 15 kò nígbà kó òjí sàlùwàlá kankan nígbà wípé yóò mọ̀ rú pé òun òjí sàlùwàlá ẹyọ ni ó lè fọ ẹnu nígbà 25 yóò mọ̀ ogún òjí fọ́ náà tí ó kọ́ lọ́nà kó sàlùwà irú ti dàrùn nìyẹn tí ó bá rí sí ṣe rí téèyàn bá ń ṣe méjì lórí alábàríkà ogun rẹ̀ bí kí ẹ̀ ṣe istikhara tí a bá yẹ sí ọ̀rọ̀ gbára lọ́nà ọba kò yí bá ní sí yìí so ihris ala ma yanfa'uka wasta'id billahi wala ta'jaz wa in asabaka shay'un fala taqulanna law anni fa'altu kana kadha wa kadha walakin qul qadara Allahu ma sha'a fa'al li'anna law fa inna law taftahu 'amala ash-shaytan Ànábì ní máa ṣojú wá Ọlọ́run bá lúrùn lọ́wọ́ lórí ẹ̀kọ́jẹ́ kò rí ṣe kó sí rọrùn fún wala ta'jaz má kagara pé ò lè ṣe nǹkankan kí ẹ má rò pé ìyìn àṣẹ́mi wá lè ṣerú nǹkan báyìí àbí ṣe àṣẹ́mi wá lè nírú nǹkan báyìí láàtà ìjà má rò pé ò lè dé lẹ́bù kan wà ní asọ́bàkà ṣe ìhùn fàlátàkù lánàá láwọn ní fàájú kánà kánà kánà tí nǹkan bá wá ṣẹlẹ̀ sí ọ wọ́n sọ pé ah tó bá ní kí wọ́n bá ṣe báyìí wọ́n tó yíba ní sí tó pé láó taftahu amala shaitan ó máa ń sílẹ̀kùn fún iṣẹ́ shaitan ni so kọ́lọ̀ bá kó sànà wa so irú nǹkan báhùn tíyàn bá ti lè ṣe istikhara lórí alamọ̀ríkà ó èyàn nírà pẹ̀rẹ̀ kan náà pé èyàn wà rà pẹ̀rẹ̀ kan àbí kìnnìkan náà kí ẹ̀kan sádáwọlé alamọ̀rí tí ó bá rìnlẹ̀ jùlọ kọ́yàn tó bá jẹ́ pé òun ní ó lóore ọlọ́run bó ṣe rọrùn fún yàn tí ò bá ní lóore ọlọ́run bó ní ṣe rọrùn ẹ̀sìn yàn ṣùgbọ́n ó ti jẹ́ àrùn ọkàn pé ah, ṣe kìíní ìyàbí kìíní kàbí kìíní kàṣó yóò sì máa jẹ́ àrùn ọkàn fún yàn náà mẹ́lẹ̀ kejì ó ní ọ̀rọ̀ nípa kíblà ọ̀rọ̀ nípa kíblà pé ìmáàmù mọ́sálásí ta arí mọ́sálásí kan sí ìmáàmù wọ́ síbi tí kíblà wà àwọn èrò ẹ̀yìn wá wọ́ torí pé àwọn èrò ẹ̀yìn gbà fún ìmáàmù láti wọ́ sọ́fù àwọn tó wà lẹ́yìn rẹ̀ láti máa kọjú sí ibi tó wá ní à ewu ni wàhálà tí ma wọn bá ṣe rékọjú sí ìbìlà ó ti gbé tẹ̀yìntẹ̀ wà lẹ́yìn àwọn kan ní kò gbé náà eléyìí tí ó dájú tí ò sí èméjì ń bẹ̀ ní pé kíkọjú sí kíblà fardu àìní kìí ṣe fardu kìfáyà ní tó bá àwọn tó kù lẹ́sẹ̀ mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ká kọjú sí kíblà ọ̀ràn yẹn ń kálukú ni ojúlówó ọ̀ràn yẹn ń kálukú ẹnìkan yìí bá ẹnìkan yìí gbé bẹ́ẹ̀ ká wá nítọ̀ ẹ̀yẹ́ mọ̀mùlẹ̀ sàlùwàlá tí mọ̀ bá láti sàlùwàlá ẹ̀mí mọ̀mùlẹ̀ ń tẹ̀lé ìmáàmù ti pé tó bá láti jẹ́ ìwọ̀n jàmà lọ́fẹ́ kí mọ̀mùlẹ̀ sàlùwàlá náà àmọ́ tó bá fẹ́ dárùn kídé fọ́nà bá kó sànà wà níbi gbogbo àwọn fatuwa burúkú báyìí kò rárá nítorí pé nígbà tí àyà ọ sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam nípa ìkọjú sí kíblà orí ọ̀run ni wọ́n wà gbogbo wọn ni wọ́n dẹ̀ yìí kò yí bá ní sí so gbogbo wọn pátápátá ni wọ́n yí sí kíblà kódà ẹni tó kírun pẹ̀lú anábì nígbàtí nítorí ẹ̀nà fi ń pè mọ́sálásí tánàbí ti kírun jọ ẹni masjid al-qiblatain títí so yí bá ní sí so àwọn mígbà táwọn yẹ kírun tán àwọn tí wọ́n kírun pẹ̀lú anábì tán lọ tán tó padà báwọn míì gbogbo wọn yányá láìsí pé ìmáàmù gbé títí ẹni tó wà lẹ́yìn gbogbo alágbọ̀dọ̀ kọjú sí kíblà náà mọ́ wá kú kìníkà ṣe rí ìkọjú sí kíblà ní masalasi ìgbàmí ìgbàmí yẹ́ sí pé masalasi yẹn ó kàn rọra wọ́n kú níbi kíblà tó ẹgbẹ́ tí mọ̀ bá kàn ti rọra yí díẹ̀ àbí táwa náà bá ti rọra yí díẹ̀ tí ìsẹ̀ pá kọ̀gbẹ́ sí kíblà yẹnyẹn tó bá jẹ́ pé rú nǹkan báwọn ìrànwá lálàáfíà kò tí yé báyìí nísìnyí nítorí pé nǹkan méjìlá ní a ní àìnul kíblà àti ní jíhatul kíblà àìnul kíblà ní ibi tí kíblà wà gẹ́gẹ́ ni kíblà ní àìnù rẹ̀ gẹ́gẹ́ ni tó ibi tó wà gẹ́gẹ́ jíhà ní pé àráǹdì ibi tó wà rí agbègbè ibi tí kíblà wà rí sẹ́rà wọn tó bá wà ní Kaaba tó bá wà ní Maka ọ̀ràn yẹ̀ ní kẹ́kọ̀ọ́ sí àìnù nítorí ló jẹ́ sí pé ẹlọ́wọ́ bá tún ti sáfún wọn ní alharamul wọ́n máa ń ni torí pé ọ̀ràn yẹn nìkan kọfí sí ayé wọn gbọ́dọ̀ kọfí jíyà ṣùgbọ́n àwa táà bá sí ní Mẹ́kà jíhà láàkọ̀jú sí ó bẹ̀rẹ̀ láti Madina lọ sí gbogbo olú ayé jíhà ní ọjọ́ ọ̀ràn yẹn léwa lórí àyínú wa afdol ọ̀ràn ọlọ́lá tàbárí àyínú kọjú sí ṣùgbọ́n tàbárí àyínú kọjú sí bá yẹ pé jíhà lákọjú sí ó wọlé torí ṣátúrù wọn máa túnmọ̀ jíhà níbi bẹ̀yẹ ṣátúrù bẹ̀yẹ di ma'ana jíhà fawallu wujuhakum jíhàtà ẹ kọjú sí agbègbè ibi tí kíblà wà lànàbí sallallahu alaihi wasallam sọ pé bayna al-mashriq wal-maghrib kíblà ó ti yẹ báyìí nísìn láàrin mashriq àti maghrib gbogbo tó wà ń bẹ kíblà ni so yẹ báyìí nísìn ṣe rí tàbá ti kọjú sí jíhà ẹ̀tìrí báyìí kíblà rí báyìí ìmáàmù wá dúbà ìmáàmù níbo ni máàmù kọjú sí kíblà àwọn ìwá tó lọ báyìí àwọn ìlú tó lọ báyìí ẹni tó tó lọ́hùn yẹn tí a ẹni lọ́kọjú sí díà ní ara níbi tí kíblà wà ló ṣe kí ni ó sàtìmọ̀ kí bí ti kíblà fèsì ní díà lọ́kọjú sí kọkọjú sí àyìn kò yẹ báyìí sí kò rọrùn fáwà àyìn jihad amakọ̀lùsí so tó bá yẹ pé irú ìmáàmù yẹn tó bá yẹ pé wọ́n bá rí bẹ̀rù sí láti wọ́ ó dákì mọ́ wọ́ o ṣùgbọ́n tó bá yẹ pé kèdè pé ìmáàmù kọ̀gbẹ́ sí wọn yẹ́yẹ́ tẹ́mù wá parí kẹ ìmáàmù lẹ́gbẹ̀ẹ́ tí ó wá kọ̀gbẹ́ sí yí tí è sí pé báwọn ni tẹ́ kọ́kànra wọ́ díẹ̀ ni táwà yóò kúrò ọ̀bá wọ́ kò tí láì fi yóò ìbáyìí sí wá wọlé ọlọ́wàna nígbà tí ok ok ok ẹni tí èyàn kan sàbòsí fún ẹnìkejì rẹ̀ fún ẹ̀yà rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti wá rí pa àbòsí lòun ṣe ẹni tó sì sàbòsí fún náà rí kó sàbòsí fún ọ wá ń bẹ́ ẹni tọ̀hún lòun ní foríjì so a irú ẹni báyìí wá lọ yan ara rẹ̀ láwẹ̀ pé ìgbà tó di foríjì mi ẹ̀hùn ní ma gbàwẹ̀ títí títí tí ma fi rí pé foríjì mi àbí tí ma fi lọ bọ́nà so àwọn méjèèjì náà jọ sáburú alákọ̀ọ́kọ́ ni pé èyàn tí yàn bẹ̀ tí ó gbà kò sínú ròyìn àwọn ẹni rí wal-kāẓimīna al-ghayẓ wal-'āfīna 'ani n-nāsi wallāhu yuḥibbu al-muḥsinīn nínú ìṣàánù ni al-'afwu 'ani máa sàmójúkú bá ní inna Allāha wọlé láti rí arákùnrin wọlé àwọn èèyàn fojú sí lára pé à ah, wọ́n sí jòkó jọ́ mi anẹ́bí ní ẹmà ìwọ́n bá jẹ́ ẹnàkan wọlé láti ibà arákùnrin ẹ̀tọ́ wọlé ìgé ah, ọkùnrin yìí ìgé ah, gbà tó ti díjọ́ kẹta oyún ní ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹta anẹ́bí tó sọ bẹ́ẹ̀ ọkùnrin lọ wọlé ẹnìkan wà pé tọ̀ èmi ó kó tọ ilé ìlọ ìtẹ́jì ń ṣe tó fi yàtọ̀ wọ́n jọ wọ́n jọ wà nílé gbogbo ẹ̀yìn bá dà tọ̀sán àti tòru orí pé eléyìí gẹ̀ èjì tààjú ní ìwé ìyẹ̀wò lélé èmi jẹ́ tó bí ti ẹ̀ ìjọ kejì náà àwọn òkè bọ́ya ẹ̀yìn farapa wọn fẹ́mẹ́jọ ni ìjọ ẹlẹ́kejì náà torí pé ẹni yóò tó ṣe gíní ìdẹ̀mọ̀ ni ìjọ ẹlẹ́kẹta lọ́wọ́ pé àwa ọ̀dà bí pé ọ̀dẹ̀mọ̀ mọ́ báyìí èmi rí pé mo èmi gẹ́ tó múra sí ẹ̀yìn bá dájú nǹkan tó wà ń ṣe ló wá rúmi lójú mi fi wá òpé tí ń bá wá sùn rẹ ní tó ń ṣe ní kọ̀kọ̀ tèmi ọmọ èmi náà ọmọ bá múra sí ọba ni bó ṣe rí mi náà lórí mi ẹ̀ bó fúyẹ́ gan èmi ò mọ kankan tèmi ṣe ẹnu mọ́ ni pé èmi kàn mọ̀ pé èèyàn kan ọ̀sẹ̀ mi láyé rí kí n mọ́ foríjì ọbẹ̀ mi kọ̀bẹ̀ mi èmi fìyàn sínú ẹwu ẹnu tó mu so ẹwu sẹ́ bú kéèyàn máa sọ pé kéèyàn máa sọ pé òun ò lè foríjì yàn ni mẹ́yẹn ìròyìn ẹni rí sí lára rẹ̀ tó bá náà ti ń sàbòsí fọ́mọ ya rẹ̀ nìyẹn ó ti ń sàbòsí fọ́mọ̀ yà rẹ̀ náà ṣẹwárẹ̀ tó yẹrẹ láwẹ̀ náà òun náà tún yẹrẹ rẹ̀ ní bídá ṣíwá nìsí òun náà tún ókòónú fọ̀rẹ̀páyà ọba bọ́ sínú náà ṣíwá so irú àwọn irú nǹkan báwọn ìfi ìròrí sẹ́sì ni ẹ èyàn ó sẹ èyàn ní tó fi wá ṣe kí ní pé ọwọ̀ yẹra ẹ̀ láwẹ̀ ọmọ agbáwẹ̀ táyíyàn oníbáwẹ̀ báyìí ṣíwá nìsí ìbádà láwẹ̀ dẹ̀ ní tàwùkìfíyà ní ó kóra jú ó dìbà tó bá tó rẹ̀rí kò tí pọ̀ mọ̀ ṣe ó tí bá ní sí so yàtọ̀ fáwọn àbẹ̀tá mẹ́nàbí rẹ̀kọ́mẹ́ndì fún wa ń kálukú mọ́ yára ẹ̀ láwẹ̀ yẹ ìsẹ́sí àwọn Yahudi Thank you. padà rí súbìhì kí náà ìbéèrè yìí ni pé ẹlẹ́sẹ̀ rẹ̀ àjọjọ́ kan ẹjú wá gbé sọ̀lá tó wọ́n kúrò àti àìṣà kẹtù gbéra so ojú ọ̀nà ni sọ̀lá tó súbìhì lọ́ka yí rí kí kẹtù wá rí sọ̀lá tó súbìhì kí ó tó bí ọ̀sán àbẹ́ẹ̀kọ́ so pé báwo ni irú nǹkan bá wà rí eléyìí tí ó ṣẹlẹ̀ yẹn nǹkan tó tóbi ni nǹkan ńlá ni a kò ń ṣe dọ̀rúrọ̀ fún yín láti má kírun yín òun sí kò ń ṣe dọ̀rúrọ̀ láti má kírun sọ̀látù subhi lásìkò ẹ̀ tó sí bá nìsìn kò ń ṣe sí lára àwọn nǹkan tí ṣẹ̀ríà tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí in tó lè fà tí àsìkò rán fi lè bọ́ mọ́yàn lọ́wọ́ so ibà ní sí so irú nǹkan báwọn ẹni láti ṣe istighfar náà tó pọ̀ nítorí wípé àsìkò tí ẹ̀ ń lọ yẹn tí ìgbọ̀nsẹ̀ bá ṣe yín dírẹ́bà ó dúró fún yín wà bí ti jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dírẹ́bà tí ń wà wá láwùjọ ẹ̀hànà lọ́pọ̀nù wọn wàlọ́yì ẹ̀hànà pátápátá gbà ní wọn aláìníkàkún fẹ́sìn aláìkẹsìn kún ni tẹ bá sọ fún ẹgbẹ́ bẹ́ báyìí àti èrò àti dẹ́bà mùsùlùmí nílẹ̀ kírùn àmọ́tẹ̀ bá tó wọ́n kẹfẹ́ tọ̀ ẹ̀wọ́n wà dó fún yíngbà wà láì wọ́n dó <laughs> fún tọ̀ àti gbọ̀nsẹ̀ àmáwọn ní dó fún yùn ẹwọ́ bí tí làákàyè ẹwọ́ bí tí làákàyè ọ̀rọ̀ ilé èèyàn lọ wàláì àbòsí ńlá lágbà ní àmá o èèyàn ṣe bá níṣẹ́ so tó bá wá fẹ́ di kàráǹgídá èyàn lè wá ìtọ̀ ní túláàsì ẹ̀dá wọn dúpẹ́ fẹ́ tọ̀ ẹ̀tọ́ ń tòótọ́ ẹsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ máa kírun wọ́n kà máa ké náà ni wọ́n bí wọ́n dákájá ilẹ̀ <laughs> kíníkà àbá kíníkà ẹ máa kírun ní ẹ máa dá wọn lóhùn ẹ máa kírun tí lọ tó bá bí wọn dáa tó bá bí wọn dáa kan sí <laughs> so àmọ́ngbà míì àwa náà a máa ń tinú láti lè sọ̀rọ̀ pé àsáwọn yóò ní pariwo báyìí sáwọn yóò ní ẹjọ́ ọ̀nà sáà máa ń sìn a máa tijú àwọn nǹkan tí ó yẹ kéèyàn tijú lé lórí àwọn ìtìjú tí ó dá nìyẹn so bá ti so kẹwa fi lọ kírun lásìkò tẹ kírun yẹn ẹsẹ ìsèfáàrù gan pé bá ní sèso ọmọ akẹ́kọ̀ọ́ bá nígbà kí ó forí jẹ nìkọ̀ọ̀kan wa torí pé wàáìdù ń bẹ lórí ẹni tí ó bá ń fojú lẹ̀ lásìkò ló fi jáde fawaidu lil musallin alladhina hum an salatihim sahun alladhina hum yura'un ṣe bá ní sin alladhina hum an salatihim sahun wọ́n náà tó yẹ pé wọ́n ń fojú lẹ̀ tásìkò oorun yẹn tó fi jáde lọ àbí wọ́n kíkàndà kan sí ṣokọ́nà so àwọn tó léyìn onísan padà mọ́ yẹn kí tí wọ́n ló lágbára jù nítorí pé sẹ́rí gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ so àwọn yẹn sọ pé kí 1 million kò lè tànrà ẹyọ kan tó tó sí yẹn pé ó kú bóyẹ sọ̀rọ̀ níwájú ọlọ́run ma tọrọ àforíjì ma pọ̀ ní sẹ́ dáadáa inna alhassanat yudhibna as-sayyi'at dhalika dhikra lidh-dhakirin naam bó ṣe lọ yìí tí ọkọ bá sọ báhùn tí ìyàwó sì lọ tótọ́ ìyàwó yẹn ti di ìyàwó ta kọlẹ̀ tọ́lákò ti ṣẹlẹ̀ nìyẹn tí ẹ bá sọ fún ìyàwó yẹn pé tó bá fi lè ṣe nǹkan báyìí ó ti kú ònú ìyàwó mi tó bá fi ṣe nǹkan yẹn ó ti kú ònú ìyàwó yẹn tótọ́ tọ́lákò nìyẹn so yẹ nínú àwọn gbóòrùn tí tọ́lá kí máa ń tó máa fi rìn lẹ́nu ṣẹ̀ríà irú ẹ̀ lẹ́ni ẹ̀sọ́ yẹn so ìyàwó yẹn tí ò kakún yẹn tó jáde tó lọ pọn mi yẹn pẹ̀lú bó ṣe jáde yẹn tó tọ́ ó ti jáde kúnnù ìyàwó ọkùnrin yẹn so ìbá ti kódà tí yẹn bá sọ fún ìyàwó yẹn pé tó bá fi lè jáde kúnnù lé ó ti kúnnù ìyàwó mi àmọ́ ó ṣé ó ti jáde kó nulé àbí ìlàjì ara jáde ìlàjì ara wà nulé ọ̀rọ̀ wà lórí ẹ̀lọ́dọ̀ àwọn afáàgà ṣé bá nísìn tó bí jẹ́ pé al-qawlu rajih ni pé tí ó bá ti jáde kulliyan ní gbogbo ara pátápátá kò tí kò níyàwó ó ti bá nísìn káàdì bá mọ ibi tá mọ sọ́ra níbi àwọn ọ̀rọ̀ tí a bá mọ sọ ní náà ṣe wá rí bó ṣe wá pátápátá kó ti ìyàwó ètì dẹni tó kọ̀ yìí oúnjẹ ìyàwó yóò ti nígbà tó bá ti jẹ́ sí wípé ẹ̀ǹpẹ́tẹ̀ yẹn bá kọ́yàn nínú Islam ẹni tẹ́ kó ṣe ìdá yóò ṣe ilépo àbí wípé wọ́n kọ̀ mí so gbogbo àsìkò yẹn yóò máa dáná fún ní jẹ́ a ma ẹnu mọ́ ní pé sísúnmọ́ ni ọgbọ̀dọ̀ wáyé tí yẹn bá fi lè súnmọ́ ó ti so tọ́lá kìdẹ̀ ní ó pín sí ọ̀nà bí méjì a ní àtọ̀lákù rọ́jẹ̀rí ìkọnílẹ̀ tí ìgbàláyé wà nù ṣẹ̀ríà láti gbẹni tá kọ padà òun ń pè ní àtọ̀lákù rọ́jẹ̀rí ìkọnílẹ̀ alákọ̀ọ́kọ́ torí pé àtọ̀lákù marrotan ìkọnílẹ̀ tá lè gbani padà ẹ̀mẹ́jì pẹ̀lú náà ni fa imsaku bi mahrufin aw tasrihun bi ihsan tó bá fẹ́ alákọ̀ọ́kọ́ wọn ní bọ́yá alákọ̀ọ́kọ́ lọkùnrin tètè sọ wọ́n láǹfààní àti ṣàtúnṣe láàrin ara wọn padà pé ọ̀dà ọ̀rìn kan àti parí ẹ̀ padà kan sì máa jẹ́ tọkọtaya ṣe rí lásìkò yẹn náà tí wọ́n bá kódà tán bá jẹ̀ sí parí ló sì ń bí wọn tó pé inú bí ni ó ti yí bẹ́ẹ̀ ní sí sóró oúnjẹ so tó bá jẹ́ sí pé ọwá wo ọ̀nà títí títí tó fi parí ìdá haibọ̀ mẹ́ta àbí mara mẹ́ta kò yí bá ní sí aláhìláfin bí náà ìlẹ̀mọ̀ lórí ìyapa tó wà lọ́dọ̀ àwọn àfá tó bá wá parí mẹ́tẹ̀ta yẹn torí ẹ̀ kéèsì oṣù mẹ́ta tó pé haibọ̀ mẹ́ta lè mọ́pọ̀ oṣù mẹ́ta ṣùgbọ́n tó bá ikú obìnrin tí ò ṣe haibọ̀ mọ́ ẹ̀sì oṣù tó bá wá parí ẹ̀ lẹ́tọ́ wá sọ pé fẹ́ fẹ́ra yín padà

kọ proposal wá páwọn fẹ́fẹ́ ọkọ rẹ̀ àkọ́kọ́ wà ń bẹ ẹlòmínà wà ń bẹ ọkọ rẹ̀ àkọ́kọ́ òun òun ni ó wà àhákù láti fẹ́ ju ọkọ ẹni kejì lọ tọ́lápàá kọ́kọ́ nìyẹn tó bá jẹ́ pé wọ́n ti àsìkò ìdá ti pé síwájú kan tó rí kọ̀sáì ṣùgbọ́n tó bá jẹ́ pásìkò ìdá ò tí pé wọ́n kàn parí àwọn bára wọn lọ ni àmọ́ tásìkò ìdá bá ti pé yóò ṣẹ̀ṣẹ̀ lọ tọrọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tuntun yóò san sọ̀dá kí lórí ẹ̀ gbogbo bá ti ń so igi yóò ṣe wọ́n ṣẹ̀fẹ́ ìyàwó tuntun mẹ́nu ṣé bá ní sí náà tó bá délẹ̀ kejì náà di sẹ́mi ìdájọ́ ni pẹ̀lú alákọ̀ọ́kọ́ tó bá délẹ̀ kẹta ẹ̀hẹ́ kọ̀lẹ́tọ̀ àti fẹ̀mà hátà tẹ́ǹkì hazaujan ghayra fala yahillu lahu ba'du hátà tẹ́ǹkì hazaujan ghayra kò gbọ́dọ̀ fẹ́ mọ́ ó dìgbà tó bá tó lọ́kùnrin ní ìbá tó súnmọ́ hátà tẹ́ǹkì hà ń bẹ̀yẹn nìkáhù kése pọ́kùnrin mẹ́wàá so igi lórí ẹ̀ lásán tọ́kùnrin bá so igi lórí ẹ̀ tí ò bá ti bá sùn tí wọ́n bá ti jọ ní àjọṣepọ̀ ọkọ wọn ò lè mọ́ ó dìgbà tí wọ́n bá tó tọ́ ẹ̀sẹ̀ ilẹ̀ ara wọn wò kò tí yé báyìí nísìnyí so ọwá ìṣẹ̀lẹ̀ wa tán bá di pé wọ́n wá tún síra wọn gbọ́ pẹ̀lú ọkọ tọ̀hún ó wá lè fẹ́ padà ó ti yé báyìí nísìnyí so sẹ́rí tọ́lá kámọ̀mọ̀ fi ṣeré kò yé o orí báyìí nísìnyí tí ó kọ́nà àkó sànú Allahu a'lam subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk وإياك يا رزاق